adáwọ̀pẹ́ fún ọlọ́run atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ojúṣe rẹ̀ níbiwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam akírawa akúngbẹ akúṣẹ́ olórin akúṣẹ́ ládá jọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kí ó jẹ́ kí a bá ẹ̀san rẹ̀ níbi tí a rántí látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala kí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala kó má jẹ́ kí iṣẹ́ wa ọlọ́mọ jẹ́ kó bàjẹ́ kí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala kó ṣe àlékún ìmánì ẹni kọ̀ọ̀kan wa bákan náà a kí gbogbo àwa elétò ní mọ́ṣáláṣí tí a wà yìí ní masjidu Fatima kí ọlọ́wọ́n bá subhanahu wa kí bá wa san oníkàlùkù wa ní ẹ̀san olóore àti wa látòrí ìmáàmù wa àti gbogbo àwa tí àtẹ̀lé àti àwa jama àti gbogbo àwa tí ó jásí wípé àwa náà ní máa ń wù wá láti fi káwọn gbọ́ súnà níbi wa Muhammad sallallahu alaihi wasallam àti láti máa tẹ̀lé àtàwà tó jásí wípé àwa náà ń wò pé ìbí ah, náà fẹ́ ṣe ìbí náà fẹ́ lọ gbọ́ nípa tó lọ́wọ́ bá sọ kí lánàá sallallahu alaihi wasallam sọ ọlọ́mọṣàbá wa kí gbogbo wa ní àpapọ̀ ah, gẹ́gẹ́ bí àsìkò tó ti lọ a tètè bọ́ sínú ntí ó jẹ́ ìbánisọ̀rọ̀ ní àárọ̀ tèmi òun náà ni ashratu sáà ashratu sáà ashratu sáà àwọn àmì àwọn àpẹẹrẹ tí yóò máa sọ fún èmi àti ẹ nípa pé ká múra sí ẹ̀sìn ká múra sí súnà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kí a múra sí tọ́lọ̀wọ́ bá subhanahu wa ta'ala torí ẹ̀dá wa sílé ayé ní ti torí pé alkiyama súnmá alkiyama tó tá alkiyama ti dé kò pẹ́ máa wọn kí kálukú múra kò sí ẹni tí ò ní fi wájú Allah subhanahu wa ta'ala tó bá wá rí bẹ́ẹ̀ àwọn àpẹẹrẹ yìí ntí ó da òun ni ká ṣàlàyé rẹ̀ fúnra wa látara nípa pé ọ̀rọ̀ ẹ̀sìn ni kò sì síbi tá a ti mú ọ̀rọ̀ ẹ̀sìn tọ́tayọ qala Allahu qala ar-rasul qala as-sahaba ìtàn nìyẹn tábà ń sọ pé al-ilm al-ilm al-ilm nínú ìṣẹ̀rí àtọ́lọ́hùn lórí báyìí nìsín òun náà ni qala Allahu qala rasuluhu qala as-sahabatu hum ulul irfani gbogbo àwọn tá a bá ń gbọ́ nípa àpẹẹrẹ alkiyama tó bá ti tayọ àwọn ọ̀nà tí a dákọ̀kọ́ ara yìí tá ti mú ọ̀rọ̀ ẹ̀sìn kámọ̀ yìí pé ọ̀rọ̀ àlọ́ àpamọ́ àpamọ́ ni ashratu as-sa'a ọ̀rọ̀ nípa àwọn àmì tó dá sí wípé yóò máa ṣẹlẹ̀ tí ó máa ta ìmẹ́ àti ọjí nípa pé múra ti tọ́lọ̀ torí ẹ̀dá sílẹ̀ ayé ọ̀rọ̀ nípa rẹ̀ kìí ṣe àdádálẹ̀ kìí ṣe ọ̀rọ̀ tó dá wípé akọ̀ròyìn pé jẹ́ àfikún àfàájì ọ̀rọ̀ pàtàkì ní kódà ó jẹ́ manhaj ó jẹ́ ìlànà àwọn ànábì ọlọ́run ó jẹ́ ìlànà àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ wọ́n máa ń sàkúlékà pẹ̀lú rẹ̀ pé é ọ̀rọ̀ nípa àlùkìyàmọ̀ ni wọ́n máa sọ láti lè fi múra sí iṣẹ́ láti lè fi múra sí ẹ̀sìn gẹ́gẹ́ bí àwa náà tó lẹ jadwal timetable ìjọba ilẹ̀ exam wọn bẹ̀rẹ̀ ẹ̀wọ́ bá ṣe máa gbàmú káàkiri ẹni tí ó gbà yìí ń lé kéwú ẹni tí ó tó yẹ kó ti ni ẹni tí ó gbà yìí ní sùkú ká ní pé lé kéwú ni ká níbi iṣẹ́ ni àmọ́ wọn kà bá a ṣe ń katira ẹ mọ kàwé kí ló dé báyìí kódà ó ti di àpẹẹrẹ lẹ́nìí wala hawla wala quwwata illa billah kó tí yẹn bá jòkóó tí bá ń kà tí ń kà tí ń kọ́ ọ́ ní àhá ẹ ní ìdánwò ni ṣé bẹ́ẹ̀ ti parí ìdánwò bí ìgbà tó já sí wípé èèyàn gbọ́dọ̀ kà má èèyàn gbọ́dọ̀ ṣèwádìí má tí ọ̀bá ti sí ìdánwò báwa ṣe múra kankan lórí ọ̀rọ̀ bẹ́rẹ̀ ayé yìí àwọn salaf ridwanullahi ta'ala alayhim wọ́n mójútó ọ̀rọ̀ nípa alkiyama jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ló ṣe káwa náà ṣe ìmọ̀ sọ̀rọ̀ nípa alkiyama ń jẹ́ ọ̀kan nínú tọ́ka nípa pé bí ẹ bá ń ṣe bẹ́ẹ̀ ń kọ́sẹ̀ àwọn ẹni rẹ ni ń kọ́sẹ̀ àwọn aṣíwájú rẹ ni as-salafu salih nítorí pé a rí ń pa pé nínú hadisi tó fẹsẹ̀ múlẹ̀ hadith abdullahi ibn mas'ud radiyallahu ta'ala anhu hadith yìí ó wà ń bẹ nípa pé anabi sallallahu alayhi wa sallam ó fi yé wa nípa pé ńgbà tí àwọn ṣe Isra wal Mi'raj òun rí anabi Ibrahim alayhi salatu wa salam òun rí anabi Musa anabi Isa fatadhakaru amra as-sa'a ọ̀rọ̀ nípa alkiyama ni wọ́n ń sọ ọ̀rọ̀ nípa alkiyama súnmọ́ òun wọ́n mójútó tí wọ́n ń sọ láàrin ara wọn wọ́n wá ń ti sẹ́ra wọn tó dákùn nínú ìyá lẹ́yìn tó kù tá lọ́mọjọ́ ìjọ́ Ibrahim anábì Ibrahim ní láàrín ìgbàlè ibi ha ní ìmọ̀ o Musa náà òun náà sọ bẹ́ẹ̀ orí àsìkò hadith yìí ó wà ní musnad imam Ahmad ó wà ní sunan ibn Majah ó wà ní mustadrak al-imam al-Hakim tí mọ́mù hákí mo bá sọ̀rọ̀ àwọn àfúnṣe ìwádìí pé sọ fẹsẹ̀ múlẹ̀ àwọn náà sọ ń gbà mí kò fẹsẹ̀ múlẹ̀ wọ́n máa retí pé ǹjẹ́ ìmọ̀mù báhábí bọ́wọ́ lò ó ìmọ̀mù sáhábí sọ fún wa pé àdìsí fi ẹsẹ̀ múlẹ̀ bákan náà ni aláàmà ahmadu shakir tó fẹsẹ̀ múlẹ̀ ni nípa pé àwọn nábì ọlọ́run wọ́n wá ń ṣe kí ni o wọ́n wá ń fi ọ̀rọ̀ nípa àlìkìyàmà nípa bó ṣe pàtàkì tó wọ́n sọ láàrin ara wọn báwọn náà bá jòkó lé ní tá a bá ń sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ ìkọ́sẹ̀ àwọn ẹni rẹ ni àwọn sàábà níbi náà sallallahu alayhi wa sallam náà ṣe bẹ́ẹ̀ nínú hadithu Hudhayfa ibnu Asid al-Ghifari radiyallahu ta'ala anhu ó ní pé yọ́kàlá mọ̀ jòkó àníbi bá jáde sí wa sallallahu alayhi wa sallam ọ́n ń كلا جنبهم ونحن نتذاكر فقال ما تذاكرون قال سبحان النبي في النبي صلى الله عليه وسلم نذكر الساعة يا رسول الله قال سبحان النبي صلى الله عليه وسلم فقال قال نبي الكامل الأنصى أدبنا وعدسي صلى الله عليه وسلم فقال أسكو الكامل تاريه إنها لن تقوم حتى ترون qablaha ashra ayat àwọn àpẹẹrẹ mẹ́wàá kan bẹ tó ń ṣẹlẹ̀ tálkìyàmọ̀ tó dé tí wọ́n sọ fún yín pé alkìyàmọ̀ súnmọ́ anábì kò kàṣẹ́lẹ̀ omi ń bẹ ogó kàṣí mẹ́wàá omi ń bẹ ìsìnkú dákọ̀ rẹ̀ kámọ́gbọ̀ èkó dákùn mélòó gbogbo ẹ̀ táwọn sọ yìí ogún ni kò ju ogún lọ mẹ́sàn ni kò ju mẹ́sàn lọ kọ́ agbọ́ngbò míì kẹwàá ju anábì ní aṣọ́rọ̀ ayat anábì wọ́n dákọ́ ní àwọn àpẹẹrẹ àwọn tó jẹ́ àmì nípa pẹ́lìkì àwọn súnmọ́ anábì dákọ̀ dùkán èéfín ńlá àtàjáàl ọ̀rọ̀ nípa dàjáàl tí ó wá ti mà ọ̀rọ̀ nípa dáàbà ìyẹn ni wípé dáàbà náà nínú èdè Yorùbá tá a máa ń pè ayé alo ní èdè lárúbáwá ni dáàbà tí ó jáde sáwọn èèyàn àbọ̀rọ̀ nípa طلوع الشمس ومتجاس قيوم أيها نمتت الله بين نزول عيسى عليه الصلاة والسلام ابن مريم طعم تقلني أترى أن تقول إمام إن شاء الله قال الله قال رسوله bákan náà ní sallallahu alaihi wasallam dákọ̀rọ̀ àwọn Ya'juj wa Ma'juj àti àwọn tí ó ṣẹlẹ̀ nínú àwọn khusufat bil mashriqi wal maghrib wa jaziratul arab anábì dárúkọ gbogbo àwọn nǹkan yìí à ń padà bọ̀ nínú hadithu yìí insha allah bákan náà látara pàtàkì tí ọ̀rọ̀ yìí ṣe pàtàkì tó nípa pé a ti gbọ́ báwọn anábì ọlọ́run fẹ́ máa ń sọ láàrin ara wọn àwọn sàábé gan ridwanullahi ta'ala alayhim àwọn náà máa ń jíròrò lórí ọ̀rọ̀ yìí láti lè múra kalẹ̀ gẹ́gẹ́ bá wa ṣe máa ń múra fẹ́ dáàmù tẹ́lẹ̀ mi ọ̀bá mú tó tuntun ṣe ọ̀rọ̀ àti àwọn òrí bẹ́ẹ̀ o bí àárín ìgbé àsìkò kan ní tọ́já sí pé àwọn èèyàn a ti wà nínú ìfọ́núfọ́ra nípa ayé àsìkò kan ní tọ́já sí wípé ẹni tí ó bá mọ̀kànmọ̀kà yóò kàn máa sùn yóò máa jí yóò máa rẹ́rìn yóò máa ṣe àgbàlagbà káàkiri kò ní mọ pàtàkì nípa ọ̀rọ̀ ẹ̀sìn irú àsìkò yìí tọ́já sí wípé ayé ló mú láyà wájú tíyàn bá wá ń sọ ọ̀rọ̀ yìí láti fi ta àwọn èèyàn jí ẹ rí i pé ọ̀rọ̀ pàtàkì ni ní àsìkò tó bá sí wípé àwọn èèyàn ti sùn kìí sínú ilé náà sùn sí wọ́n sùn sínú ayé wọ́n sùn síbi ìtako sunna Ànábì Muhammad sallallahu alayhi wa sallam èyí tọ́já sí pé òun náà ni tá fi ṣe àṣeyege níwájú Allah subhanahu wa ta'ala àwọn èèyàn sì tún tako o sì ní tako ìkẹ́kí ìkẹ́ tí wọ́n ń gbé fún ọ wọ́n bá ń pè ní eégún nígbàtí wọ́n fẹ́sẹ̀ díàmù tí wọ́n mọ̀ kó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ọkùn ìgbà náà ni ó sì máa tà á kọ torí kò lè bá pàṣẹ láyé èyí tó wá ṣúọ̀ tó dájú tó rinlẹ̀ ó fi pàṣẹ jọ̀gbìn dàrúkì àmà òun làwọn èèyàn wá ń tako láyé lẹ́ni òun làwọn èèyàn ń gbógun tì láyé lẹ́ni lórúkọ ẹ̀sìn tó bákan náà àwọn tó já sí wípé àbọ̀sùn tó já sí wípé àwọn èèyàn mójútó ọ̀rọ̀ nípa àmọ́ tẹ̀lé àwọn ọ̀tá ọlọ́run ìmọ̀ ọkọ̀ bí Yahudi ìmọ̀ ọkọ̀ bí àwọn Nasara tó wá já sí pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ nípa ẹ̀sìn ẹlòmíì wọn wá rúgbẹ́ tó já pé wá ah, sẹ́ni yóò lajú ni ibi táwọn èèyàn jòkó síbẹ̀ ọwọ́ mú pákó jáde wọn àwọn pákó irú àwọn kílà àwọn eléyìí irú àwọn tẹ̀tí òlélẹ́yìí subhanallah àwọn yóò mọ̀ wá rí súnà sígbà tó já wípé ìfàsẹ́yìn ni ìwọ̀ lọ́ọ̀hì àsìkò yìí ó dẹ́tì ó dọ̀tí àsìkò yìí ó jẹ́ nǹkan agbọ̀rọ̀ máa tara wájú pẹ̀lú àwọn nǹkan báyìí anabisi ti sọ sallallahu alayhi wa sallam onilatattabi anna sunana man kana qablakum he àwọn tó bá sí pé wọ́n ti wá ṣáájú wa ẹ máa tẹ̀lé lánàá wa ẹ máa tẹ̀lé kó tí bá ń ṣe ṣíbùrọ̀ bí ṣíbùrì wàdìrọ̀ àǹdùbùrọ̀ bó ṣe lè wù kó kéré tó nínú àwọn ìlànà ẹ̀yin náà wọ́n tẹ̀lé bó ṣe lè wù kó pọ̀ tó ẹ̀yin náà wọ́n tẹ̀lé ẹwù lànà ẹlòmí ń gbà sí àṣeyàwó àṣeyàwó lẹ́nu àkùnmọ́ àkùnmọ́ lẹ́ni àṣọmọ lókọ ni àṣe bá bè gbogbo táwọn yẹn ń ṣe lé anabi sallallahu alaihi wasallam kódà tó bá wọnú wọ angilẹ́ntì báyìí ẹ bá wọn wọ̀ ọ́ ọ̀pàwọn sára náà oríṣiríṣi àwọn àkọ́sẹ̀ àwọn èbó kọ́sẹ̀ àwọn yahudi àwọn christian àwọn jew ọ̀pàwọn sẹ́ni kọ̀ọ̀kan wà anabi ni a tají o ká má ba ilé ìdíwájú allah subhanahu wa ta'ala àwọn sàbí àbáwọn yahudi àti nasara lọ sọ òjíṣẹ́ ọlọ́run anabi sallallahu alaihi wasallam fàmẹ́ẹ̀nì pani ọ̀bá tó wá jẹ́ àwọn náà ni ìwọ́n àsìkò báyìí tọ́já sí gbogbo lànà ọ̀fẹ́ lè kéré nínú lànà tọ́já sí pa pé ọ̀fẹ́ sí náà ń yahudi àti nasara bà wọn ti máa ni ẹ gbá lànà yahudi lọ́gbẹ̀gbà bísínẹ́sì ni ìfowópamọ́ ni oríṣiríṣi nǹkan ni gbogbo oríṣiríṣi àwọn nǹkan yìí téèyàn bá wá sí kí ni tó bá ti wá rí jojoojúmọ́ tó yóò sì máa yóò máa mú gbàgbé àlùkìyàmà tá a bá wá rárá létí nípa ọ̀rọ̀ nípa àlùkìyàmà ó tó bẹ́ẹ̀ kódà ó jù bẹ́ẹ̀ lọ. subhanahu wa ta'ala kó lẹ́nu kọ̀ọ̀kan wa níbi aburú àsìkò táwa yìí kí ó sọ wá ní ẹni tí ó máa sàkólé nípa alkiyama bí àwọn ẹni rí wọ́n ṣe ń ṣe bákanáà ọ̀rọ̀ nípa àṣírátù sáà yìí àlàyé sókè nípa rẹ̀ nípa pé èdè lárúbáwá ni àṣírátù sáà táà bá ń gbọ́ sáà sáà àṣírátù sáà lọ́dọ̀ àwọn ń kí ọ̀rọ̀ kẹbùn ìdọ̀fẹ́ ọ̀rọ̀ méjì ní ìta gbogbo ra wọn kọ́kàn jẹ́ mudaf kọ́kàn jẹ́ mudaf ilayhi ashirat gbólóhùn kan lòun fúnra rẹ̀ sáà òun náà jẹ́ gbólóhùn míì asáà ìkẹ́ tí ń jẹ́ sáà nínú èdè lárúbáwá òun náà ní àsìkò tó já sí kí ni o kò ní àlà fún mi ń sáà kan fún mi lásìkò kan so yẹ báyìí nìsín nínú àwọn tó máa sáà nìyẹn wọ́n sì rí pálí kìámà kò sí pé ìjọba yìí pàtó ni tẹ́nìkan wọ́n sọ pé òun fi gígùn ìjọba yìí lá nínú àwọn tó mọ̀ ń pè ní sáà òun náà ní irinṣẹ́ táà gbábá tó fi ń wo àsìkò èyí táà mọ̀ sáàgbó wọ́n tún mọ̀ ń pè òun náà ní sáà torí sí ẹmọ́ṣẹ́ bẹ̀rẹ̀ kí ó rí aṣọ́rọ́ tó sáà àwọn àpẹẹrẹ ago agogo agogó là ń sọ lónìí tó yẹ báyìí nìsín ó tú nítumọ̀ èdè nù. àṣà wọ́n tún máa wá ń lò ní wákàtí kan tí ìṣẹ́jú máa ń jẹ́ dẹ̀kíkọ̀ gbogbo àwọn nǹkan yìí òun ni wọ́n máa ń ṣe kíni òun ni wọ́n máa ń lò fún bẹ́ẹ̀ náà ni ashirat ashirat yẹn ó fẹ́ jọ shurut lọ́dọ̀ àwọn kéwú àwọn rò pé ashirat àti shurut ní kankan náà ní kìí ṣe kankan náà bàbá ní pé ṣáàrùkù májẹ̀mú ní jẹ́ bẹ́ẹ̀ bí iskani rọ ṣáàrù rọ ti bẹ láàrin ọgbà sùkún májẹ̀mú náà ń pè bẹ́ẹ̀ òun ni ṣòro ṣòro tó sọlá ṣòro tó la ilaha illallah àwọn májẹ̀mú àwọn májẹ̀mú látara ṣáàrùkù àmọ́ àṣírá tó ń tiẹ̀ òun wá látara ṣárọ́pù ọjọ́ra wọn ní píkṣọ̀ àmọ́ wọ́sẹ̀ ní ti bẹ́ẹ̀ lẹ́bi yàtọ̀ díẹ̀ ọlọ́run ti àṣírá eh, tó òun gba fatha láàrin ṣárọ́pù bí fatha rọ̀ kí wọ́n ní jẹ́ ṣárọ́pù níwọ̀n bá gbọ́ pé ṣárọ́pù ni májẹ̀mú ṣárọ́pù ni àlàámà àmì tó yẹ báyìí nìsín jámù rẹ̀ wá jẹ́ àṣírọ́pù àwọn àmì ayé alamat amarat tọ́ ibẹ̀ láti wọ́n gbọ́ yín gbà pé ìtumọ̀ rẹ̀ ni pé ashratu sáà àwọn kí ni o àwọn àmì sáà sáà àsìkò àsìkò wọ́n wọ́n gbà àsìkò tó wọ́n gbà ni yawmul qiyama yawmul qiyama

nínú àwọn àyà tó pè ń sáà bẹ́ẹ̀ àyà suratul nazi'at ọlọ́wọ́ bá sọ́nà al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitanir rajim yas'alunaka 'ani s-sa'ati ayyana mursaha aw 'ani s-sa'a wọ́n bọ̀ wá bí wa nabi sallallahu alayhi wa sallam léèrè 'ani s-sa'a tí wọ́n wá sọ pé agogo àṣà agoni bàbá nǹkan mú fọ̀rọ̀dá àbábọ̀ wá pé ẹ̀rẹ́ ni agoni nínú èdè àwọn àṣà àtúnhúnà ìmọ̀ àdáyọ̀ ọmọ kìíyàmù bákan náà ọlọ́run fún wọn pè ní yẹ́rùmù díì ọjọ́ ẹ̀san bí dínú sí ń jẹ́ sí ń jẹ́ ẹ̀san náà iyyaka na'budu ní máàlìkì مالك يوم الدين إن سورة الفاتحة يوم الدين أجو السن بعد ما سلام جوني لا يوم الدين أجو الساعة ولا الساعة بكنا يوم القيامة إن سورة القيامة الله لا أقسم بيوم القيامة بكنا الله تبني القارعة سورة القارعة القارعة ما القارعة وما أدراك ما القارعة gbogbo alámọ̀ alkiyama náà ni sáà náà ni alkọ́ríà bákan náà òun náà tún ni asọ́ọ̀kọ́ ẹ̀wò ọjọ́ ńláńlá ni ẹ̀wò fífi rẹ̀ gan asọ́ọ̀kọ́ ọlọ́tún pé ń bomi akọ́ọ̀mọ́tòlù kúndọ̀ subhanallah ọjọ́ ńláńlá ń jẹ́gun alkiyama o nínú sórọ́tù adásà sọ́ọ̀kọ́ bákan ní sórọ́tù an-nazi'at متناولة اليوم الآخر إنه حديث النبي صلى الله عليه وسلم حديث جبريل وأن تؤمن بالقدر خيره وشره قبل أن يكون واليوم الآخر أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر هنا تنهون نساء gbogbo àwọn àlàyé yìí kọ́ ó ń kílẹ̀ sí wa pé ajẹ́pẹ́ sáà kìí ṣe àlìkíyàmọ̀ orúkọ ọ̀kan kọ́ ni ó ní èyí tí àwọn elétò gbé kalẹ̀ oyè wọn púpọ̀ nípa pé àṣàrátù sáà òun ní pé alamat yawmal qiyamah yawma yaqumu an-nasu li rabbil alamin ọ̀rọ̀ nípa àwọn àpẹẹrẹ àwọn àmì nípa alìkìyàmà òun ni tí àpẹẹrẹ yìí ń dálé lérí tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ àwọn arí pé látara àkọlé yẹn tó já sí gbólóhùn méjì ni ọ̀rọ̀ náà wá sí kíni o yọ máa pín sí méjì tó já sí pé àáfíwá lọ síbi àṣọrọ́tù gẹ́gẹ́ fún ara rẹ̀ nípa pé asáà fún ara rẹ̀ ọ̀rọ̀ kan ni tó ní àgbọ́yé tó sì ní àlàyé tó gbọ́dọ̀ wà ní orí ẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí agbúdọ̀ mọ̀ yí pé àsáà al biha ruknan min arkan islam al òkú kan ní ká gbàgbọ́ pé alikiyama ń bẹ òkú kan nínú òkú islam ọjẹ́ ọjẹ́ òkú kan nínú àwọn arkanu iman tọ́já sí pé bẹ́yàn bá ta òwú tó ló ń gbọ́ ló ń gbọ́ gbogbo nǹkan ló ń gbàgbọ́ àmọ́ alikiyama yìí ẹ̀yọ́ kò ń bẹ́ẹ̀ á sì ti yọ̀wọ́ náà kú nínú mùsùlùmí ittifaqil ulama ó ṣe pàtàkì gan nípa pé agbọ̀rọ̀ ṣe kí ni o agbọ̀rọ̀ gbàgbọ́ bákan na a gbọ́dọ̀ pé tá a bá gbà á gbọ́ pé ọjọ́ yìí pé ń bẹ táwọn yìí pé orígun kan ló jẹ́ nínú àwọn orígun ẹ̀sìn ìwọ gbà á gbọ́ bẹ́ẹ̀ òun nìkan bá o ni o gbà á pé àìkíyàmà orí ẹ̀mọ́ sọ pé à ah, ẹ̀gzáàmù àwọn bàbá àwọn ẹ̀gzáàmù ṣú ẹ̀gzáàmù ń bẹ̀ wọ́n pé ìwọ̀n yàtọ̀ kò lè fíìlì rẹ̀ kò lè kò lè túrò kan lára rẹ̀ tí ọ̀bá ti gbọ́ pé ọjọ́ báyìí wọ́n tó gba alìkíyàmọ̀ gbọ́ ọgbọ̀dọ̀ mọ̀ wípé alìkíyàmọ̀ kọ́ o ọjọ́ ti súnmọ́ ni káwọn ní nǹkan súnmọ́ àbí nǹkan jìnnà táwọn yìí pé àníṣẹ́ pẹ̀lú ẹ̀rí ni ẹ̀rí ti wà nípa pé ọjọ́ rí kúlù kan nínú àwọn àrùkánì Islam irú hadith ìgbèrè ìtàkà yẹn nípa pé wọ́n súnmọ́ ń kọ́ òun ní pé gbogbo tí yóò bá máa sọ́nú ẹ̀sìn ẹ̀dá kùjọ máa ẹ̀dí kìí máa wo tó bá já sí pé قال الله قال رسوله tí gbogbo ayé bá ń sọ tó bá já sí pé ọlọ́run ò sọ ẹjùlẹ̀ alkiyama ó súnmọ́ mi ó súnmọ́ gbogbo apátápátá ló súnmọ́ ó wọ́n wù ọ́ bá ṣe ń ṣe láyé lẹ́nìí kálíkì àwọn sì dé bá wa bẹ́ẹ̀ tàbí ká múra sí ẹsẹ̀ ọlọ́wọ́ bá ju bá ṣe múra lọ ọmọ ìjà sọ́nà ọ̀dọ́ nìkan láwọn sí kí ni o láwọn ṣe bí ẹni rí bí kò ọ̀dọ́ bá ti wá lọ tọ́lá yìí àtún wá sí kí ni o àtún wá tú sẹ́kẹsẹ̀ tó ń fún bẹ́ẹ̀ tó tọ́ ọ̀dọ́ ti lọ ọ̀rọ̀ tó rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀ tó bá ma pàtàkì tọ́pìkì tá à ń sọ̀rọ̀ lórí yìí káwọn fẹ́ alkiyama súnmọ́ ọlọ́run jẹ́ àmọ́ bẹ́ẹ̀ nínú alukur'an alkarim nínú suratul qamar torí àsìkò tó ti lọ àyò ní máa gbà mí láti máa ka gbogbo àwọn àdínlà yẹn ní èdè lágbáwá èyí tó bá ti ní dìbẹ̀ yín kà jáde yín máa tú bẹ́ẹ̀ látara pé ni o kí a fi lè manage àsìkò tá a ní. الله سبحانه وتعالى سبحانه سورة القمر قل وقتربت الساعة اقتربت الساعة تاكو ساعة نانو الله تنكو نساعة القيامة اقتربت وتي السنة الله بارك سبحانه وتعالى وتسلا يمين سورة الأنبياء وني اقترب للناس حسابهم alkiyama ọjọ́ náà ni ọjọ́ ọ̀síro ọdún tó wá sọ tí ó ṣẹlẹ̀ ń jọ ó tó wá sọ pé nǹkan òun súnmọ́ tí ó bá sì ṣẹlẹ̀ ìjọ tó ṣẹlẹ̀ yẹn ni pé jọ́nà sí kí ni ọjọ́ náà súnmọ́ ọ̀pàtàrọ̀bà lè náà sí ṣíṣàbò ọlọ́wọ́ bá súnbẹ̀ fún wa nípa pé ó súnmọ́ ẹwù nǹkan ó súnmọ́ ọlọ́run ló ló súnmọ́ ń tẹnu mọ́ ọ̀kan ẹni láti dé ká sọ́ra fún nípa pé gbogbo àwọn pé tó bá jẹ́ ìmọ̀ ìrọ̀ yìí alìkíyàmà bẹ́ ìbò ní alìjẹ́nà bẹ́ ìbò ní iná bẹ́ ìbò ní sí pé nǹkan ọ̀sìn náà ìlú ni tó jìnà sí iná àyìnà tẹ̀lé دليل قرب يوم الساعة يوم القيامة علماء يقعوا عن سورة القمر وقتربت الساعة أين الدليل لقرب بلاد إلهي من الجنة وبعدها عن النار أهم الصاح فاني فالوني والله يا سني wàláhì ẹsẹ̀ ní kí ẹ máa tẹnubọn tó bá sí pé kò sẹ́ni tó máa fọlọ́ subhanahu wa ta'ala ṣùgbọ́n àwọn yòókì ń fura ẹja fura ibẹ̀ ẹ̀kọ́ là ń lọ. Aya mi ti sọ fún wa pé innahu yaranahu ba'ida wa narahu qariba. Tí o bá ń sọ pé jìnà, tí wọ́n lọ sọ pé yaranahu ba'ida, àwọn kan pé jìnà, ó kìkì wọ́n lọ́wọ́ ń sọ, ọ̀rọ̀ ni wa narahu ba'ida. Tí gbogbo ayé bá ń sọ pé jìnà, ọlọ́run bá ṣe gbàlùkì àmà pọ́ nìkan ò tó ká tún mọ̀ yí kó súnmọ́ ká lè múra síṣẹ́ rí iṣẹ́ rí náà ni súnà Ànábì Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run wá ní kó súnmọ́ àwọn kan ló jìnà ó ń mú tọ́lọ́run ní ojúta ẹlẹ̀ ọlọ́run gẹ́rì fọ́tù ọmọ bá àwọn ògbó sí kí o yàrá ọ̀nà ọ̀gbà àìdá àwọn ògbó jìnà ni ìwé ìwà òkúta ẹwọ tí jọba yìí ti ń bẹ ẹwà dúró ọjọ́ yìí ẹwọ tó dákùn sọ̀rọ̀ àwọn sọ́làm ti lọ ẹwà dúró ọdún yìí ẹsì ló súnmọ́ ó kí èèyàn bá ń sọ ó ti wá súnmọ́ báyìí kódà ọlọ́run tó fẹ́ kó mọ̀ bó súnmọ́ dáadáa ọlọ́run ní. wà mẹ́ amúrù sáà ilà kàlùmùhìl bá sọ̀rọ̀ àwòhù wà lọ́kọ̀ ọ̀rọ̀ ní jẹun jíwò fún ọ ìwọ mùsùlùmí tó gbọ́ aláàgbọ́ kó o fi lè mọ̀ kìí àmọ̀ súnmọ́ ọlọ́run kàlámù ìlbásọ̀rọ̀ ọ̀dà gẹ́gẹ́ bí kéèyàn sẹ́jú ṣẹ́bà kéèyàn ní ìdálẹ́ bá lọ kó fìní wa àbídálẹ́ bá ń ṣe kìíní kẹ́nìkan wá ní ṣe kẹ́ tó lọ sí ìpàdánmẹ́ kẹ́ tó dé yìí ti ṣe tán kẹ́nìkan kẹ́ tó wọnú lé yẹn yìí ti ṣe tán kẹ́nìkan kẹ́ tó sẹ́jú kan ṣùgbọ́n kọ́ bá dùrù wa lójú kọ́ bá dùrù wa lójú ọ̀rọ̀ ọba subhanahu wa ta'ala ìtakura wọn kò dẹ̀ takura nabi sallallahu alaihi wa sallam kalamu hilbasa ká tó sẹ́jú ká tó lè máa bí ojú àbíkó lè máa bí ojú ni pé yọ́n máa wọ́pẹ́ àá ṣe bí ọjọ́ tánàbì ló ti pẹ́ ọlọ́run tó jẹ́ ká ń gbọ́ orí nínú súra míì nínú súratu sájídà nígbà tí ń sọ pé yudabbiru al-amra mina as-samaa'i ila al-ard thumma ya'ruju ilayhi bi yawmin kana miqdaruhu alfa sanati mimma ta'uddun ẹjẹ́ ń sọ fún yìí ọlọ́run ọba subhanahu wa ta'ala ní ń ṣètò gbogbo ayé pátá ọlọ́run ní ń bẹ lọ́wọ́ ọlọ́run ní ń ṣètò rẹ̀ wọ́n máa ń ṣètò ń sámà wọ́n máa fẹ́ sẹ́ndì ẹ̀ sílẹ̀ wọ́n máa bọ̀ wálẹ̀ ọba subhanahu wa ta'ala ọwọ́ ni pé kí ni ọ ọwọ́ àwọn ni gbogbo nǹkan yìí bí yẹ́wó mi ń ká ní ọ̀kadà alifasada ilé ìwé lẹ́tọ̀ wọn káwọn 24 hours make one kíni o make one day tẹ́lifí kìíní kan wọn ma ká gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni ní hisabu àwọn èèyàn ní ìsáàbù tiwa pọ́n ní ẹlọ́ mọ́ pé tẹ́yìn kù lọ́jọ́ tẹ́ǹkà lọ́dọ̀ tí mímọ̀tẹ̀ ọdún tẹ́yìn fún sóǹkà yẹn ọlọ́ni ìjọ́ka lọ́dọ̀ wa Allah subhanahu wa ta'ala ka alifisana bẹ́yìn bá ka ọjọ́ tẹ́ wá تعالى أودي آه رمضان عام ألف وأربعمائة وسبع وثلاثين ani one thousand four hundred and thirty seven ọ̀làwà ètò one thousand náà níbi sí ẹjọ́ sọ̀lá sọ́lá wá ó pọ̀ gan-an tàbá wá gbé sí mùsùlùmí tọ́lọ́hún ṣe rí kéèké tí ìpéjọ méjì kò péjọ méjì ìjọ kan àwọ̀ kí wọ́n làwọn ń kánjú dáhùn pé àá adúrà ọdún yìí adúrà ayé yìí àbátọ́dọ́gba tí ń sáré fún ànábì sallallahu alaihi wasallam fún bójú olú náà tó kàn tó kàn bó olóńpa owó yẹ ní yíyẹ sí ní àwọn àgbàlagbà àwọn àgbàlagbà àgbàlagbà wọ́n wá dàgbàjà ànábì sallallahu alaihi wasallam àbúdàgbàjú kí ni ó dàgbàjú kùránì lọ ọlọ́pàá ní ṣe jíjú 1,000 lọ tó tó 1,000 ó lè káti àwọn tó bẹ̀ gbogbo ní àwọn ìgbà kò títìjọ méjì ọlọ́run bá subhanahu wa ta'ala ní káṣí kí ni o òun ní respect àwọn ọgbọ́lágbà náà o àmọ́ respect wọn kọ́má tayọ àlàtọ́lọ́wọ́ Muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú ayà yìí ọ̀rọ̀ ọlọ́run tó sọ pé kàlámù ṣèlbásọ̀ ká tó sẹ́jú ká tó là á òun là kìíyàmà ó sì súnmọ́ wa tó nìyẹn káfí múra sí iṣẹ́ rẹ̀ iṣẹ́ dáadáa bákan Allahu alaihi wasallam láti sàlàyé bá kìí àwọn ṣe súnmọ́ fún wa anábì ní bó àìfùtò ana wà sáà àtùkà ha tẹ́yìn anábì nígbà tó lọ ń gbé mi dìde sallallahu alaihi wasallam sígbà tẹ́lẹ̀ kìí àmà kú ọ̀rẹ́ agẹ́bí kí ni o ká ha tẹ́yìn ni bí nǹkan méjì kí nǹkan méjì náà anábì wá sí kí o dọ́mà nàbí sallallahu alaihi wasallam sàbábà wọn lùsọ̀ ọwọ́ ọ̀ta àfábẹ̀ láyé àti tààrin yìí anábì wá nàbáyì ó ní àwọn méjèèjì ó ṣe sọ́ra pẹ́kípẹ́kí bẹ́ẹ̀ lásìkò tí mo dé sáàlì kìí àwọn ṣe súnmọ́ra wọn gbogbo àwọn ẹ̀rí àti èyí tó tún báyọ̀ sí tí yóò tún ju eléyìí lọ nínú àwọn ẹ̀rí báyọ̀ lè gbà wá ń fi rìnlẹ̀ ń pa pé alìkìyàmà súnmá ó súnmá ẹjẹ́ amúra ṣiṣẹ́ rẹ̀ wọ́n tó ń sọ pé lọ́rin náà súnmá ìlú àlìjánà wọ́n náà mẹ́rin tiẹ̀ wá o pẹ̀lú jìnà sí iná mú ẹ̀rí tiẹ̀ wá wọ́n mẹ́rin ọpọlọ wá o mínà kìtàbí wà símnà. bákan náà ọ̀rọ̀ nípa ìyáàmà tàbátàbátà kó súnmá ijó wa ni a tún gbọdọ̀ gbà pé kò sẹ́ni tó mọjọ́ náà illa Allah káwọn èèyàn mọ́ta wá lórí rédíò lórí tẹlifíṣàn àwọn tí wọ́n yẹ́ sàn lẹ́bìtàn pé àwọn ní prófẹ́tì àwọn tó ń sọ̀tọ́ ńlá là àwọn tó ń wo nǹkan kí nǹkan tó bá ń sọ kò sẹ́ ní ìdíkọ̀ kọ́ọ̀lù ìmọ̀ọ́mù rẹ̀ kò sẹ́ ní ìdíkọ̀ kọ́ọ̀lù ẹnìkan pé ẹ̀dá kan nìkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ míyà yín oníjọba àlùkí àwọn àlùkí àwọn oṣù máa ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àá nígbà gbọ́dọ̀ dá olójú ni orúkọ rẹ̀ ti dá olójú kó ọgbọ̀rọ̀ ọ̀rin bẹ́ẹ̀ lọ́kàn ikú alìkìyàmà yìí kọ̀ kò sẹ́ni tó mà illallah subhanahu wa ta'ala àti sẹ́lẹ̀ kan nínú hadithu tí a kà fúnra wa nípa pé àwọn anábì ọlọ́run gan kálọ̀ bí anábì Ibrahim anábì ní la ilma li biha ìmá ìmọ̀ táwọn ọlọ́run wa mà ta ló ọlọ́run wa láyé kọ́lá pòfẹ́sọ̀ láwọn ọkọ̀ ayé tó ga jù kù sí kò tó anábì ọlọ́run bàbá tó wá ní pé ẹni tí ò tó bẹ́ẹ̀. ìmọ̀ kò sẹ́ni tó máa sọ̀nà illa Allah subhanahu bákan náà táwọn yìí pé ń bẹnu mafatihul ghaib mafatihul ghaib ni àwọn tí ó jẹ́ nǹkan tí èèyàn ò lè mà tó yá sí pé kọ́kọ́rọ́ mímọ̀ rẹ̀ ọ̀dọ̀ náà ọba ló àwọn tó yá sí lórí rédíò wàhálà ń bẹ nínú yìí lọ́wọ́lọ́ lórí tẹlifíṣàn wọ́n máa sọ pé àkọsẹ̀jẹ́ ayé ẹwà wò ẹlòmí ń bẹ wọ́n ń bá yẹn ṣiṣẹ́ àkọsẹ̀jẹ́ ayé rẹ̀ ọgbà tó máa bá yẹn ṣiṣẹ́ ṣùgbọ́n kọ́ mà wọ́n bẹ́ẹ̀ ti ṣe ó ti dààmú gbèsè ayé rẹ̀ kí ló ń pariwo sí tó ń pariwo gbogbo wàhálà yìí wọ́n máa kọ́sẹ̀jẹ́ ayé tiẹ̀ gan fúnra rẹ̀ ọwọ́ rédíò wọ́n pariwo káàkiri fún ọlọ́run bá subhanahu wa ta'ala mùsùlùmí náà wá ń di sáàdì àdìsọ́kàn bẹ́ẹ̀ tó ní tí yẹn bá ń gbọ́ gbogbo ìgbà ẹ̀rùn kan yẹn kí yẹn mọ sọ tí ọmọ gbọ́ níwọ̀nlá iná rẹ̀ láwà yìí kásán táwọn gbọ́ nu lẹ́kṣọ̀ kásán táwọn gbọ́ nu àwọn oríṣiríṣi wáàsí tó ní tí yẹn bá ń gbọ́ gbogbo ìgbà pàápàá jùlọ láwọ̀ dájí nígbà tó yẹn kàǹkan ni tó yẹn kàtẹ́rà àbí ọ̀pá bọ̀ tó bá jí láwọ̀ báyìí ó rò pé kí náà ọkọ̀ wa takú sínú bírèèdì rẹ̀ ẹja sọ fún àwọn ọgbọ́n àwọn yẹn tako kádàrà ọ̀rọ̀ kàlùkíyàmà àtúmà àwọn mílẹ̀ tó yẹ dìde káàna lọ tako ní àwọn kàdàbí na dàjàlì àwọn òkúrọ̀ tó ní yẹn lọ́fẹ́ àwọn ni àwọn rí ni yálà lórúkọ ẹ̀sìn ni àbúrúkọ ẹ̀sìn mi táwọn yẹn ń ṣe dánpẹ̀ lẹ́sìn ẹjẹ́ àmà yìí tó kò sẹ́ tó máa wò illa Allah subhanahu wa ta'ala èyí láti sọ gbogbo àwọn ẹ̀yìn tẹ́ ń wúyẹ pẹ̀ àbẹ́yìn tẹ́ ń wo tẹ́ ẹ fi tẹ́ ń wò tẹ́ ẹ fi sọ fáwọn yẹn ń pa pé nǹkan báyìí ó ṣẹlẹ̀ ìwọ náà tó ń lọ bí ìyẹ̀mí wò bá ń sọ fún ọ ìfẹ́ ọjà wọn bẹ́ẹ̀ wọ́n lè sì ń gba Ramadan wọ́n wá àwọn ọ̀fà rẹ ni o àtẹni tí ó wo fún ọ àti wọn náà wọ́n lè ti ẹ̀ bí ń dọ́ta ẹ ti wo fílì ọjọ́ ti pẹ́ ẹ tó kọ́ lọ́dọ̀ bàbá lábàbá yìí ni ẹ fílẹ̀ náà làwọn náà wò fún ọ ni wọ́n fi kú ọjà ìjọba làbìkí ti ẹ̀ tó ẹ bá ń wo kíní òun òbídà tó bá wù ìrọ́ ní ọ̀pá tó wá dìjọ́ ọkùnfẹ́ fún òun náà ní dájọ́ tí wọ́n wà láyé ó ti mọ̀ ní pé àṣírí ah, ó tù kọ́ wá ní pé á bí ọ̀sẹ̀ márùn sísìn wọ́n máa kà á ni àwọn ìdọ̀tọ́ pé ah, bí one thousand and kìíní kan sísìn àbí kìíní kan ọ̀dọ̀ pé á tó ìwọ́n thousand òun kò nílò ìrọ́ òun máa tún ṣe kí ni o wọ́n tún máa ń pa ọdún yẹn bá ti ń ṣe dídá wọ́n láyọ̀ wọ́n tó wo nǹkan ìpẹ̀lú wò ní kọ́dà wọ́n tó wo kùránì nà kùránì ló ń wo ọ̀n wà tẹ́lẹwọ́ ni òun womi ni ó láwẹ̀ o tó ọba ti fílẹ̀ ó ní àwẹ̀ àti wọ́n tó ń láwẹ̀ ìwọ̀ láàhì torí pé ìyàní sísọ ẹ̀sà وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو قولوا مسلمين دماء قسرون كواي أشواء سفهم إنا ولوا يكتوبا قل قال لاوي تب إلى الله كان المكفرة إن شاء الله توبة كل لي هو بيا فرشا الله وابا القيامة. ìmọ̀ nípa rẹ̀ kò sí ẹni tí ọ máa ò kọ́dà nábì nínú hadithu Jibril wọ́n bí anábì sallallahu alaihi wasallam gba pé akùnrin ní àní sáà anábì wa Muhammad sallallahu alaihi wasallam oní mal-mas'ulu anha bi a'lama mina sa'il èsì tí anábì fún Jibril yẹn ah nítorí bí mi ìjàgbá mi lọ́yìn máa Jibril lọ́wọ́ máa sọ́dọ̀ àìní ọlọ́run bá subhanahu wa ta'ala nìkan olùmọ̀ jìbìrìkọ̀ ọ̀pẹ́ lórí ẹ̀ gbogbo àwọn tí wọ́n ń sọ sọ̀dáktà sọ̀dáktà látẹ̀yìnwá gbàgódó bẹ́ẹ̀ ọkọ̀ àwọn agbófin wà kúbẹ̀rẹ̀ ní àmọ̀rọ̀ ti hà ọ̀yà ọ̀dà máa sọ oríkà lóbi máa sọ tọ́pìkì tá à ń sọ lónìí kálí máa sọ fún un kí ni àwọn àpẹẹrẹ alkiyama tí bá ti ń ṣẹlẹ̀ àwọn àpẹẹrẹ alkiyama súnmọ́ anábì wa sọ yẹn sallallahu alaihi wasallam. bákan náà ọ̀rọ̀ nípa alkiyama tá a bá ti gbà wípé orígun kan nínú àwọn orígun ìgbàgbọ́ téèyàn gbọ́dọ̀ tako táàsì mọ̀ yí pé ó súnmọ́ wa tàbí múra ṣiṣẹ́ dáadáa táàsì gbà yí pé kò sí ẹni tó ma àsìkò náà pàtó nínú gbogbo ẹ̀dá ọlọ́wọ́ba ọ̀pọ̀lọ́wọ́ba nìkan subhanahu wa ta'ala a tún wá gbọdọ̀ mọ̀ yí pé alìkìyàmọ̀ yìí ń kọ́ àwọn èèyàn ti sùn gbàgbé ń pa rẹ̀ agbọdọ̀ bẹ́ẹ̀ látara ń papé kí ni o alukur'an ó jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ pé àwọn èèyàn á ti sùn gbàgbé á ti sùn á ti fọ́nú á ti fọ́ ara sí ọ̀rọ̀ ayé àrùn tàlùkìyà màmá. آية تقوى لك الله سبحانه وتعالى اقترب للناس حسابهم وهم في غفلة معرضون àsọ̀tẹ́ ṣe ìsáàbù owó tó ní dúkìá tó kójọ ẹ̀sìn tó ṣe gbogbo lóńgbèsè ayé rẹ̀ wọ́n wá ṣe ìsáàbù rẹ̀ níwájú ọlọ́wọ́ subhanahu wa ta'ala ó ti súnmọ́wò èèyàn gbẹgbẹgbẹ báyìí àmọ́tọ̀ ti bẹ́ẹ̀ náà kọ́dà àti ẹ̀mà ẹ̀dàkànjẹ́ gbéra iṣẹ́ báyìí máa gbóná gan tí ó ti kàrí nà aláàmọ́ fi wọ́n lẹ̀ àà ní ṣe ìméjì láti mọ̀ pé ní yóò fẹ́ ni àìlúmí mọ̀ pé àwọn olówó àwọn akó kalẹ̀ fún àgbàbẹ́yà àbí owó gbogbo àbí kíníkà kíníkà tàbí kí wọ́n pọ̀ rí bẹ́ẹ̀ wọ́n lọ́ọ̀ ṣé tí mi ló fúnlówó ní inú sàárè ni bẹ́ẹ̀ kìíní kan bí àwọn ìlú kan wọn dá sí àpótà owó yìí owó jẹnẹrétọ̀ ní sàárè owó ìbẹ̀lẹ̀ ìkíní owó mẹ́tírásì eléyìí bá fi fáwọn àfá owó ac ní sàárè láti tẹ̀tí lóde lóde tó ń kálukú sọ tani sọ pé jẹnẹrétọ̀ mẹ́nu sàárè tani sọ pé mẹ́tírásì mẹ́nu sàárè síbi tó wọ́n náà fẹ́ gbà ní táwọn tó lè rọ́pù rẹ̀ ara burúkú mẹ́nu bí àwọn sọ fún ilẹ̀ ìfẹ́ ìjẹni nípa ẹ̀nà sí gbàtọ̀ gbàtà ara rẹ̀ tó sanwó tó kó kan gọ́ọ̀bù gọ́ọ̀bù subhanallah al-azim du'atul ila abwab jahannam sanabi sọ fún sallallahu alaihi a máa kàwé a máa ṣàìsàn wọ́n lè lómi tí ẹsẹ̀ gbọ́n náà ní fún ọmọ bá sọ ṣùgbọ́n ẹni tó bá jásí pé ẹni tó bá ní ẹ̀gùn ni kọ́lá yóò tún sùn lọ tí yóò tún bọ́ sínú omi nílẹ̀ tó bá wọ́n ó gílẹ̀ wọn wà láàrin sí ẹni tó ń fi sínú àìjáàmù ni wọn ò fẹ́ sùn ni náà kọ́lá tó wá sùn lọ yìí á òun mà lágbà o ẹ àlìfẹ́ àwọn lágbà jù bẹ́ẹ̀ lọ ìbáàbọ̀ lọ ẹ̀yẹ orísun ọlọ́run ẹjẹ́ sàkólítà rẹ̀ ọlọ́run jẹ́ ká mà nípa pé àwọn èèyàn aṣèké ni o agbórí kò ní bẹ̀rẹ̀ alìkèyàmà agbórí nípa tó lè jẹ́ ká pass níjọba ìdí tó lè jẹ́ ká sàṣeyege ló jẹ́ súnà níbi Muhammad sallallahu alayhi wa sallam àwọn èèyàn gbórí kò ń bẹ́ẹ̀ kí ló fà á táwọn èèyàn fi gbórí kò ń ààrin lásùbá bí ó ṣe da iná ni jímọ̀ àmújọ́ ní iná ńkọ́ jímọ̀ àwọn ti ẹ̀gbọ́n bí ọlọ́run foríjì mi kí wọ́n ló fà á bí ó ṣe da iná ni ẹ̀sọ́ fún wọn ni bẹ́ẹ̀ kò ní dáa o kò ní dáa o gbogbo tó rò pé wọ́n dáa o bí wọ́n lọ́hùn kò ní dáa tọ́ọ̀ bá túbọ̀ kó bẹ́ẹ̀ ọlọ́ni ọwọ́ ń kí wọn ọlọ́run tó ṣe náà wá fún ọ ọ̀rá yìí tiẹ̀ ọwọ́n sọ pé bí ó ṣe dá náà ni wọ́n ní ìjọ dá fún tó jọ náà bá lọ ayé ó ti gbé àwọn èèyàn lọ ayé alhakumu tẹ̀gáàfù yóò pọ̀ yóò tó wọ́n sí pé lórúkọ ẹ̀sìn ibi táburú orí tá a bá ń sọ̀rọ̀ nípa ayé ayé ayé ayé lóòótọ́ ni islam ní àwọn olùmẹ́lá wọ́n bá ní ọ̀la tẹ̀sánà sí bàtà mi nàìjíríà ìta ń sọ ni pé ẹ̀yà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala dà agbóhùn ọgbàgbé kíra láyé àwùfin tó náà agbóhùn ọgbàgbé rẹ̀ láyé ìkẹ́kọ̀ọ́ra bẹ́yẹn ṣé ọlọ́run kan sọ yìí òun náà kọ́ni sọ pé bal tu'thiruna a ṣe máa mú nǹkan pẹ̀lú ìfẹ́ báyìí kò tí ó máa lé wa nípa ayé nínú àwọn ayé àti sọ fún kí ni o táwọn wà nǹkan ká ṣiṣẹ́ ká jẹun ká sẹ́ni kó sọ bẹ́ẹ̀ in tí wọ́n ń sọ ni pé ká gbọ́ láfáyé ju àlìkìyàmọ̀ lọ wọ́n wá sí pé lẹ́sìn ọba ń lọ lẹ́yà lọ lẹ́lùmí lọ́wọ́ bọ́sà ti bọ́ bí wọ́n ṣe pọ̀ tí wọ́n máa tà tí wọ́n máa rówó ní ṣọ́ọ̀bù rẹ̀ bọ́sà ti máa tà gbogbo tí ọba ṣe ọba àtàkùn ẹ̀sìn bọ́sà ti bọ́ sí ńlá lélẹ́yìn النبي صلى الله عليه وسلم يوانجو يا يفوا النبي صلى الله عليه وسلم لو كانت الدنيا تادل عند الله جناح بعوضة ما ساقى كافرة منها شربة ماء شربة ماء النبي صلى الله عليه وسلم أني إنه حديث عبد الله بن عمر هو أن نصنع الترمذي بسند صحيح pé tí ayé tó bá jámà nǹkan kan lọ́dọ̀ ọlọ́wọ́ ọba ni kìfìrí ọba ti máa rí jẹ kìfìrí ọba ti máa rí mu ọba ti máa gun mọ́tò ọba ti máa wà nípò torúkọ náà ọba ṣe dáadáa gbogbo èèyàn ẹ wo tí kìfìrí wá ń ṣe fún Allah subhanahu wa ta'ala ṣùgbọ́n kò jámà nǹkan kan àlejò wa ní ìmọ̀gá لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما وجه ما هو نفيها أح أنا mọ́síkò yàmùyàmù yàmùyàmù rẹ̀ yóò láǹfààní tí ó ṣe fún wa lára káwọn pé àwọn ah, fẹ́ yàmùyàmù ga ìta yàmùyàmù yóò ní jẹ́wà ìta yàmùyàmù mọ́ gbogbo àwọn nǹkan yìí kí ẹ̀wọ́n òye pa pé yàmùyàmù yìí ṣe nǹkan tó dáa lára yóò máa fa ìjẹ̀yàmú ni kálukọ́ mọ̀ wá wá ní ayé tí wọ́n mú ẹ̀jẹ̀ rẹ kọ́ tí mú ìmánì rẹ tí mú àkídà rẹ tí mú súnà rẹ sallallahu alaihi wasallam lára rẹ subhanallah òun tó ní agbájú yẹ̀mí lọ ààyẹ̀mí yìí pọ̀ mí ẹ̀bá ń pa ọ̀dà súnà rẹ fẹ̀rẹ̀ sọ́dọ̀ tó ń takò ń gbọ́ orí oṣe oríṣiríṣiṣẹ́ sí èyí ò gan ó lágbájú yẹ̀mí lọ àníkùwá ní ayé ọ̀já mọ̀ kankan ìwọ́tọ̀ ọ̀ka ìmọ̀yà kọjá sí pé torí ayé bó ṣe jẹ bó ṣe mu báwọn ni o fẹ̀ sílẹ̀ gbogbo àwọn tó ń ṣe bídíà náà tá a wí ìtẹ́lá tí wọ́n torí ẹ̀ ṣe torí ayé náà ni wọ́n ṣe gúnmọ́ tó gbà tí wọ́n ràn wọn ní hajj tí wọ́n fún wọn lẹ́ra léyá tí wọ́n máa ní kò lọ́dọ̀ ìjọba tí wọ́n máa sọ fáwa ni àwọn ni tí wọ́n máa rí lọ́dọ̀ wọn ìkẹtọ́ wọn kì náà nìyẹn subhanallah. يا أمة لعبت بدين نبيها فتلاعب الصبيان والأوحال أمة يوان فيها أسي طبعا في معنى النبي صلى الله عليه وسلم يا أمة أسي إن كنت قال الله قال رسوله tàbí sọ fún ọpẹ́ à nítorí ọba wèrè nítorí wèrè sallallahu alaihi wasallam hamazuka hamza al-munkar al-mu'tali ẹ̀wọ̀n dákọ̀ fi wọn lẹ́gbàrí lẹ́gbẹ̀tẹ̀ta a ń sọ̀rọ̀ gidi sọ fún wa pé súnà àgbẹ̀ súnà àgbẹ̀ wọ́n wá sọ ọ́ di ẹni tó máa fẹnu gún nípa pé òun pè wá sí súnà ẹgbẹ́ tẹ̀sọ̀ kòtò mọ́lẹ̀ máa ẹgbẹ́ fáwọn gbẹ̀ máa ọ̀rọ̀ ìyàn ní ẹgbẹ́ sáyà alẹ̀ máa ẹgbẹ́ lo ìjáàbù sáré ṣẹ̀ríà ẹgbẹ́ ṣe tọ́lá ẹgbẹ́ òye pẹ̀ máa gbogbo àwọn ilẹ̀ ilẹ̀ alẹ́lá lẹ́yìn ìgbà tẹ̀gbẹ́ sálámọ̀ tẹ́yìn ẹgbẹ́ ṣe máa wọ́n wá sọ di topic nígbà Ah, àwọn fi kéwòn tẹ́lẹ̀ tẹ̀rù ọba kí alásàrì tí wọ́n gba ata alásàrì ọ̀fẹ́ gbé ní sìn ẹ̀fẹ̀ ẹ̀rù yẹn wá torí sókòtò ẹ̀rọ òun ni mo sọ fún yín ẹ wá wù aburú ẹ fún àlè wọlé tán sara àkọlù sara ha ẹ bẹ́ẹ̀ dà wá àmúnáfì nìfọ́ tí wọ́n lọ bá wọ́n wá sọ dìgbà tó já sí wípé ìwọ gẹ́lẹ̀ ń ṣàbúrú ìfi ẹ̀sìn sílẹ̀ ìgbàjọ́ àlìkẹ́ àmàlélẹ̀ fún gbogbo ẹ̀tí bá ń ṣe bẹ́ẹ̀ ní ìtorí àsìkò wan naji min hadhihi al ẹni bá fẹ́ là kúrò nínú gbogbo àwọn nǹkan yìí ó bá fẹ́ là tí ó pàásì tí ó sàṣẹ́ gẹ́gẹ́ òmìnà kìíyàmà tó máa rún sáyẹ̀ lọ́wọ́ bá ti sọ fún wa pé a'udhu billahi minash shaitanir rajim innama kana qawla al-mu'minina idha du'u ila Allahi wa rasulihi liyahkuma baynahum an yaqulu sami'na wa ata'na wa ulaika humul muflihun wa man yuti'i Allah wa rasulahu wa yakhsha Allah wa yattaqihi fa ulaika humul faizun ẹni tó wá jẹ́ mùmìnì tó jẹ́ mùsùlùmí òdodo tó mọ̀ àlìkìyàmà lálìkìyàmà tí sì ń kọ́ra balẹ̀ fún tí ó gbàgbé yóò jẹ́ tọ́já sí pé tó bá ti ń sọ fún ọ pé ọ̀rọ̀ wà ọ̀rọ̀ rẹ̀ sí ìtọ́lá ọba wúre níta ní tọ̀lá ọ̀rẹ́ sílá mìíràn ní tí ó máa jáde lẹ́nu rẹ̀ ni pé sẹ̀mẹ́ìnà àti gbọ́ ẹṣin wà àbáànà a sì bẹ̀rẹ̀ sí a sì máa tẹ̀lé gbogbo tá àwọn dọ́kítà níjọ́ àwọn ẹ̀rẹ́ báyò wọ́n ti bá ẹ̀rẹ́ báyò kalẹ̀ gbogbo wọn náà sọ fún wọn dọ́kítà wípa ah, ìbẹ̀ sọ fún dára bí tó bá sọ fún wọn pé à ah, wọ́n ti bọ́ ṣe àwọn báyìí kan ọba ti débẹ̀ mọ́ yẹn o ah, wọ́n bá bí ọba ya ọlọ́pọ̀ sínú fa òkú orí búbọ́ ọ sọ àti báyìí méjì ló ní òsì yá èyàn yẹn ọmọ jẹ́ nùrẹ́ bàjẹ́ tí wọ́n sọ wọ́pẹ́ báwo báwo lásán ló pé ní tó tó ọmọ ẹjẹ́ kí ìrẹ́wọ̀ ọgbà lásán àtàkùn wọn lórí wọn tẹ́yà mi náà mọ́yà mọ́yà o ti bẹ́ẹ̀ náà ń kàwé ọgbọ́lọ́wọ́ ọ̀rọ̀ alìkìyàmà kò sí tó lè mú páàsì àfi sẹ̀mẹ́rìnà wà àbáàna ọlọ́lẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ àwọn ni wọ́n jèrè ẹni tó bá ṣe bẹ́ẹ̀ àwọn ni wọ́n là ẹni tó bá ṣe bẹ́ẹ̀ àwọn yẹn ni first class lọ́dọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọba ti ṣe gíláàsì fún mi àti fún ìwọ tó ń gbọ́ mi láti pé ẹjẹ́ mọ́ pàtàkì àlìkìyàmà látara kí ni o títẹ̀lé àdúgbò Muhammad sallallahu alayhi wa sallam kádùn ní máa tí kò fi bá wa ń bẹ̀ ogun tó bá ṣẹlẹ̀ sí wa tí ò bá já sí pé ọ́ tó bá ṣẹlẹ̀ sí wa tó bá tọ́ọ̀tì ẹ̀sìn wa tó fọwọ́ gba ẹ̀sìn wa táwọn ń kọ́lé dára mọ́tò dáàsì sí kí ni a dédédé ń bẹ̀ ẹ̀sìn gbágbá ni ọ̀ tó bá wá rí bẹ́ẹ̀ ìgbà fún àwọn subhanahu wa ta'ala tó sọ fún wa pé àlùkìyà bá súnmọ́ ká múra dì orúkọ àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọ́n sì subhanahu wa ta'ala wàhálì yàgòrò na ilà sáà gbogbo bá a ṣe ń lọ bá a ṣe ń bọ̀ àfi akọ àwọn retí alìkìyàmà wò lálìkìyàmà yóò bá ti dé wàhálì yàgòrò na ilà sáà àǹtà tí a bá ọ̀tà òjijì ni ọ yóò kàn délẹ̀ kan ni ah ó ti adé náà nìyẹn ó ti dé bí ramadan ṣe dé òjijì lọ́fẹ́ lómi wọ́n ṣe pariwo tọ́nu ṣàbán alóòmọ̀gbà ṣàbán alóòmọ̀gbà ṣàbán ah ramadan ti adé náà nìyẹn ó ti dé gbogbo nǹkan tó bá jẹ́ nǹkan ẹ̀sìn ìwọ́n máa ń palẹ̀ mọ́dé ni ọlọ́wọ́n ni pàkọ́dé jẹ́ aṣọ́rọ̀tùhà aṣọ́rọ̀tù sáà àwọn àmì bẹ́ẹ̀ mọ̀kálìkì àwọn àṣekí ni ó ti dé àwọn àmì gan náà ti dé báyìí fa anna lahum idha ja'atuhum dhikrahum inú suratu Muhammad ọ̀rọ̀ nípa aṣọ́rọ́tù sáà aṣọ́rọ́tù sáà nǹkan tó pọ̀ ni sọ́yẹ́ àwọn àmì táàfùmọ̀ ibi àlùkìyà mọ̀ súnmá ó pọ̀ ohun táàfùmọ̀ tó pọ̀ òun nípa pé ànábì gífù lẹ́kṣọ̀ ọjọ́ kan ànábì ṣe wáàsí báwọn sàádé jẹ́ kan sallallahu alaihi wasallam ànábì ṣe látàṣùgbà tó fi di magrib subhanallah lẹ́kṣọ̀ látàṣùgbà tó fi di magrib tó bá di sórí wọn dùn ó kírun wọn kírun tó wọn tó kọ̀ntínù ọwọ́ àwọn sàábì pẹ̀lú sùúrù báṣe la ní sùúrù tó wọ́n dá ọwọ́ tó parí lẹ́kṣọ̀ yóò mẹ́tún bẹ́ ó ní sínú insha Allah ara wọn náà sọ́wọ́ ojú ìgbò insha sàábì láti àṣùgbà sálámù báyìí alábi gómìn bá ríbẹ̀ ni alábi wá ń sọ ọ̀rọ̀ nípa oríṣiríṣi àwọn tí ó ṣẹlẹ̀ ẹ̀dá tó wá sọ fún mi ọ̀rọ̀ tí yẹn sẹlábà ṣùgbà tó fi di magrib ọ̀rọ̀ díẹ̀ ni kan tó pọ̀ hadith ti sọ fún wa bẹ́ẹ̀ nípa pé Ànábì sallallahu alaihi wasallam ó sì wá sí níjọ́ kan láti àṣùgbà tó fi di Maghrib òun náà ni hadith wa Abu Zayd Amr ibn Akhtab radiyallahu hadith yẹn wà ní sọ́wọ́ Muslim wọn òrìṣẹ́lẹ̀ bí na rasulullah sallallahu alaihi wasallam anábi ṣe kí ni o anábi kí o fún wa sallallahu alaihi wasallam salat alfajir salla bí na rasulullah sallallahu alaihi wasallam alfajir anábi kí o fajir fún wa ta masu yasu bá wa sa'idal minbar anábi kí o ta anábi bá gan orí minbar wa khataba hatta hadarat zuhur anábi bẹ́ẹ̀ da ṣe wá bá wa sọ̀rọ̀ bá wa ṣe kúrò bẹ́ẹ̀ títí ẹ̀rọ zuru fi dé fanazala ìgbàdá anabi bá adékúsúri dé anabi sọ̀kalẹ̀ fasalla anabi lọ kírun àfọwọ́sí tó ń ṣe wáàsí òdírù tí ń ṣe ṣàádà lásìkò òun tó báńtí wọ́n tánà wọ́n fi ti ẹjọ́ wọ́n wá ní pé oyin tá ṣe ọ̀máyẹta wọ́n sálbíhì ilẹ̀ ṣẹ̀ríà ọ̀máyẹta wọ́n sálbíhì ilẹ̀ ìbáyàdà táwọn olùtúrí ẹ jàmá nǹkan tá à ń ṣe tọ́lọ́run náà ni ìran náà tọ́lọ́run náà ni kankan náà wá sí dáwà kí wọn ẹ mọ òṣùlù fókè àlùwọ́kù ni wọ́n sà àlùwọ́kù gíríkẹ̀nà ó sì ń tan ààrẹ ó sì ń tan ààrẹ tí wọ́n gbọ́ nípa níbi sallallahu alaihi wasallam àdìsí ń tọ́kọ́ wa pé anábì sọ̀kalẹ̀ o sallallahu alaihi wasallam anábì wa kí salatu zuhr ó wà ní sọ́yọ́ mùsùlùmọ́ anábì tó kí zórí ta fún nasáì ثم صعد المنبر أنا بتوقع المنبر أنا بتوقع المنبر فخطبنا أنا بتوقع خطبة صلى الله عليه وسلم حتى حضرت العصر أي حضرت صلاة العصر أتبقى أنا بتوقع الله أتبقى أتبقى العصر بتوقع ثم نزل النبي تسوق عليه النبي تواكي وصلاة العصر النبي كافرتا ثم صعد المنبر النبي تقول المنبر النبي تنصر على صلى الله عليه وسلم النبي الله أكبر الله أكبر النبي على فيها صلى الله عليه وسلم الله أكبر النبي لتنبع Ànábì wọn sọ̀rọ̀ náà bó ṣe pàtàkì tó. Ànábì wọn sọ̀rọ̀ náà láti bá dàlá àásì fàkàtọ́bẹ̀nà àtà ọ̀bàtì shams àníbi wọ́n sọ fá òun wá fi wọ̀ ẹ̀wọ̀n kan látàṣùgbà tó rùn fi wọ̀ kílà níbi wọ́n sọ sọ́bí sọ fún wa pé فأخبرنا بما كان وبما هو كائن فأعلمنا أحفظنا àdébí wá sọ̀rọ̀ fún adébí pé gbogbo àwọn tí ń ṣẹlẹ̀ àtàwọn tí ó máa ṣẹlẹ̀ wọ́n lànàbí ń bá wa sọ na tààlẹ́mùnà ẹni tó ń mọ̀ nǹkan èyí jù láàrin wa òun ni àpàdùnà ẹni tó rí hajjù ọ̀dí ẹ̀ ń sọ lọ́pàá ọdún fún ní o ó fi di alẹ́ wọ́n ń sọ̀rọ̀ tẹ́jùkú tẹ́ǹsì dánilẹ́kọ̀ọ́ Sáàrín ìwọ̀n kọ̀fẹ́ àdínà Yusuf. náà níbi ọ̀rọ̀ pé láyé kẹlẹ́kùn lọ́wọ́ lọ́sọ̀ ilẹ̀ ọ̀sà áhà nǹkan tí èèyàn ń sọ fún èèyàn tí ń kàn yàn lábíyè ẹ múra súnmà ẹ sọ nítorí báyìí kí n sọ kí n sọ ẹni tí ń sọ̀rọ̀ ní pẹ́gbọ́n ẹni tí ń pọ̀ lẹ́rọ̀ ní pé a ọ̀sás ọ̀sás sọ̀rọ̀ àlékò tí ó wà pèsè yóò rẹ̀ àbíkẹ́lùmí ti máa sùn àtàgbàlá yìí fáànù yìí ẹni yóò ti máa sàn kí ló dé àtàtúbà ẹ̀jí sọ láti sàárì wọ́n tó wọ́n kọjá sàárì láyé ni ó lè gbàgbé wọn àti kí wọ́n pàtàkì lọ́wọ́ jùlọ jùlọ kọ́mọ́kọ́mọ́ tó gbé lọ àbíkẹ́rẹ́ ni máa sàárì àríkẹ́lẹ́mí máa ṣe nǹkan míì ẹ̀dàkùn jíkẹ́ ọ̀rọ̀ ọmọ ẹ̀sìn pàtàkì lọ́dọ̀ wa bó ṣe pàtàkì lọ́dọ̀ àwọn sàábì àníbà Muhammad sallallahu alaihi wasallam bí anábì ṣe sọ̀rọ̀ ní ẹ̀wò lórí pé nǹkan tó pọ̀ ní àmú bẹ́ẹ̀ ni a nílé sọ gbogbo ẹ̀ta torí àsìkò tá ní nípa ọ̀rọ̀ nípa alamasu àwọn afọ náà gẹ́gẹ́ bí àsìkò ti lọ ó bá já sí kí àwọn sí ni ọ kí àwọn bá lọ bẹ́ẹ̀ àwọn ènìyàn gbà wá ṣùgbọ́n àṣẹ ń tó gẹ́gẹ́ mo ṣe sọ anábì sallallahu alaihi nínú hadith mi tó tó sọ̀rọ̀ nípa bá anábì ṣe sọ nípa àwọn àpẹẹrẹ alkiyama fún al'umma yìí èyí tá ta fún alẹ́ ìkẹ́ nípa bá anábì ṣe sọ̀rọ̀ al-Mi'raj tó ka ìkẹ́ mẹ́wàá bákan náà omi nínú hadithu Awf ibn Malik tí anábì kankan mẹ́fà bákan náà ni tí a kà fún wa ti Abu Zayd Amr bin Akhtab nípa pé tí anábì sọ tó fẹ́ aṣọ ó pọ̀ ń sàlàyé fún wa nípa pé ọ̀rọ̀ nípa alkiyama ni ṣùgbọ́n tí yóò bá sọ náà yóò fi ẹ̀rí tọ̀ ọmọdé àti kò lẹ́rìí fún wa ní kọ́wàá ló pọ̀ ìjọpọ̀ díga kò lẹ́rìí alìmọ̀ lẹ́rìí tó bá ilé sàn níbi hadith mi tó jẹ́ hadith Awf bin Malik radiyallahu ta'ala anhu nínú sahih Bukhari Ànábì sallallahu alaihi tàbí mẹ́fà nínú àwọn tí ó ṣẹlẹ̀ káàkiri àwọn ọmọ síkí ni ó ó tó súnmá anábíwá ni mọ́ọ̀tì ikú mi anábí sallallahu alaihi wasallam tó bá ti ṣẹlẹ̀ ẹgbà káàkiri àwọn súnmá fatihu baitul maqdis nínú àwọn kan tí ó ṣẹlẹ̀ káàkiri àwọn bá súnmá ẹ̀rí pé fatihu baitul maqdis ó ṣẹlẹ̀ ìyẹn ní pé gbígbà Jerusalem mọ́sálásí ilé ọlọ́run bá tó wà ń bẹ̀ al-masjid

rí pé kò tó nǹkankan má kò tó ṣe nǹkankan má gbogbo àkùnkà yìí lára àwọn àpẹẹrẹ alkiyama ni bákanáà nínú àwọn tí ó máa ṣẹlẹ̀ sallallahu alaihi tí ó ṣe ní àlàyé fún wa akadíẹ̀ nínú hadithu áwùfù ni káfí wá lọ síbi àwọn tí a fẹ́ sọ ní ìfọ́síwọ́wẹ́ kọmọ̀dá sí pé akàmà síkíní o akàmà rí rí báwọn ṣùgbọ́n ara mẹ́ṣà wọ́n ìta mẹ́ṣà nípa nùzúlù àyíṣà tá a sọ fúnra alẹ́ka káwọn ìpín bá wọn alámọ̀sáà ni bákanáà nípa ọ̀rọ̀ ad-Dajjal ọ̀rọ̀ nípa anábì nípa zuhuru al-mahdi gbogbo àwọn kan yìí tí a ti gbọ́ tẹ́lẹ̀ káwọn yìí pé nípa àwọn alamọ̀ sáà ni àti lè ti aṣọ yìí bákanáà tó bá padà yá òun ní wọ̀ níbi títí ń kí a sọ àpọ́síwẹ́rẹ́ rẹ̀ díẹ̀ lé lórí owó làwọn nǹkan tó já sí pé ó ti ṣẹlẹ̀ tó sì ń ṣẹlẹ̀ ní agbègbè tiwa náà nínú àwọn àpẹẹrẹ alkiyama ẹlòmílì mọ́mà ṣùgbọ́n akẹ́kọ̀ọ́ mọ̀ àpẹẹrẹ alkiyama ni òun náà ní kí ni àwọn oríṣiríṣi àdánwò fìtínà tán ni yóò máa ṣẹlẹ̀ tí bá ti ń ṣẹlẹ̀ yóò máa jẹ́ àpẹẹrẹ alkiyama duhurul fitani min alamati sáà àwọn oríṣiríṣi àdánwò tí ń ṣẹlẹ̀ yìí àwọn oríṣiríṣi fìtínà yìí nínú àdífì mi ànábì pé ní aburú tí ń ṣẹlẹ̀ yìí tí bá ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ káwọn bẹ́ẹ̀ kì á mọ̀ súnmọ́ o tiwa ni ká múra síṣẹ́ rẹ̀ iṣẹ́ dáadáa النبي صلى الله عليه وسلم قال حديث ابو هريره pé بادروا بالاعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا او يمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا النبي صلى الله عليه وسلم قال مراسل شعري قلت àwọn fìtínà ọmọ ìṣẹ̀lẹ̀ tí ó máa tálùkù yà máa súnmá tí bá ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n mùsùlùmí múra ṣiṣẹ́ dáadáa kí ni fìtínà náà ya Rasulullah yàní fìtínà tó fi dì fìtínà tí ó máa sọ fún yín pé kí ẹ má ma pàtàkì nípa ọ̀rọ̀ gbèsè ayé ẹ̀sìn fìtínà tó bá sí pé yóò wọ gbogbo ilé káàkiri tí ẹ máa sọ pé ẹ̀sìn ilé yìí tọ́lá ọba wúni láàárọ̀ kílẹ̀ tó sú ìyẹn ní kọ́kọ́ tó dìgbẹ̀ yẹn ayé rẹ̀ yóò ti di kẹfẹ́ rí balẹ̀ yà ọ̀rọ̀dẹ̀lá àbẹ́ ní tó yá sí pé tí ń ṣe ìsìláàmù bọ̀ ó ti jẹ́ mùsùlùmí bọ̀ ìgbàjọ́ olóhùn padà fi ṣe kíni o tó padà fi lóhùn kú bá ilé ó ti padà fi kíni o ó yóò máa torí ayé ti ta ẹ̀sìn yóò torí ayé yóò fa yóò gbà yóò torí iṣẹ́ yóò yọ ìjáàbù dànù subhanallah yóò torí iṣẹ́ gbogbo ń tọ́bá ti mọ̀ wípé mo ti gbọ́ ọkọ̀ dà ṣùgbọ́n kí kíní ilé bọ́ sí yóò sì kíní o yóò sì yọ ọgbẹ̀ dànù wọ́n á yọ dànù kọ́ ìlú wa lè dé ó sì kú iṣẹ́ òun kankan wọ́n àárí kankan sí mẹ́rin níbi lọ́gbọ́n náà ọba subhanahu wa ta'ala kí ló fẹ́ sọ. yẹ̀bí òdìnàhù bí àárọ̀dì mìíràn dúnìyà yóò wá já sí pé ọmọ yóò sókè ní ọmọ yóò máa ta ẹ̀sìn rẹ̀ yóò ta àkídà ọlọ́wọ́ba subhanahu wa ta'ala òun lọ́wọ́ tó jásí pé ìdábìrò àmọ̀ ayé ayé ayé iná rí ẹwà sí wájú wọ́n dáadáa nípa ayé iná rí orúkọ àníbi sọ̀rọ̀ wọ́n lọ́sẹ̀lẹ̀ ọmọ yẹn tó kọ́ ní hawa ayé iye fẹ́ máa wọ́n ẹ̀sìn àníbi ní ká sọ́ra o àwọn fìtínà yóò máa ṣe kí ọ yóò máa ṣẹlẹ̀ àwọn àdánwò yóò máa ṣẹlẹ̀ bí wọ́n ti ń ṣẹlẹ̀ báyìí gbogbo ayé وسنجو قمسي قال دو قوار يمكني بوشين شلي غيفة ابن اليمان رضي الله تعالى عنه حذيفة بن يمان حذيفة بن يمان رضي الله تعالى عنه ولتوي يا بن بري لدى النبي صلى الله عليه وسلم يقول النبي أي العمل أفضل يا حديث عبد الله بن مسعود النبي صلى الجهاد في سبيل الله يقول ثم أي النبي بر الوالدين ثم أي النبي صلى الله عليه وسلم ثم ذاك رش رشي قبله يقول الصلاة ولا وقتها بر الوالدين الجهاد في سبيل الله النبي ما ذاك فوانش جهاد تتوداني فوانش دادا سامو بيرة تتوداني وكنتوداني dáa yìí ànábì ọmọ wa ju rẹ̀ fún àwọn tó bá ti ń béèrè gbogbo tó dáa yìí náà náà là ń sàlàyé fúnra wa ká gbọ́ àwẹ̀ tó dáa ni ká sì ti láwọn tó kọ́ra ni tó dáa kìyàmù lé tó dáa gbogbo àwọn tó dáa tó dáa yìí ti ń gbọ́ ṣùgbọ́n irú àfáà yìí ọ̀gbẹ́ ìfà radiyallahu ta'ala anhu irú àgbẹ́ yìí ẹjá wa náà ní pẹ́ta bá ti mọ́ tó dá ẹjá mọ́ tí ó dá tó lè bàá jẹ́ gẹ́gẹ́ bí òun òun lè sọ́ra fún ẹlòmí múra tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ nínú ààrẹ ṣùgbọ́n kò fi gbogbo tó lè ba ààrẹ yìí jẹ́ tó lè ba ìmẹ́rin jẹ́ òkúta lẹ́wọ́ wọ́n ní ẹran rẹ̀ àyíkẹ́ta ni ẹja jẹ́ àmọ́ òkú ọdún jẹ́ àwọn tó rọrùn sí òní ṣùgbọ́n wọn ń bèèrè lọ́wọ́ àdébì sallallahu alaihi wasallam in ripọ́tù fún wa fún ara rẹ̀ rọ́bí allahu ta'ala anhu òní kọ́lẹ̀ káàlẹ̀ náà sí ẹ̀sùn àdúrà rasulallahu sallallahu alaihi wasallam àwọn yẹn máa ń bí àdébìrì sallallahu alaihi wasallam anil khair nípa dáadáa wà kún tó asàlù wọn ni ṣẹ́r èmi máa ń bèèrè lọ́wọ́ àdébì àdébì dákun wọ́n mọ̀ pé ah, aláàjì ẹ̀rọ wọ́n gbọ́ kòtò kọta lẹ́mbẹ̀ ohun sálọ́gbà wọn bẹ̀ ohun ẹ̀tọ́ ah, àà ọlọ́wọ́ jọ dá fọ́ ó sì ayẹra kó mbẹ́ àwọn ọmọ ní à ah, kòtò wọn bẹ̀ ohun yà orí à yóò ṣerú yìí nìyí ṣerú yìí irú yìí kọ́ irú yìí kọ́ kọ́ wọ́n tó bẹ̀ bọ́ síbẹ̀ ó bu ìgbẹ́ yó wọ́n wá kọ́ ìgbà kí wọ́n kọ́ jọlá pé ọkàn kò máa kí ni sọ̀tọ̀ ló wá ṣe ṣe ọkọ̀ tí wọ́n ìyẹn laburú tàà nẹ́bí ń sọ pé kásọ́ra fún òun laburú tí òun fẹ́ fásí kí ni o ti ń sọ fún wa pé kánẹ́bí júwe kálí sọ́ra fún torí tó bá ń wọ́n ṣe sí láwọn ọba tó tó ń wọ́n gbogbo ìtọ́wọ́n bá ṣe fọ́jú bẹ́ẹ̀ lọ ìtọ́kàn ni pé mẹ́jọ kí dáadáa yóò bàjẹ́ tí ò ní jẹ́ bàjẹ́ mẹ́dáadáa tó yí ọ ṣókíṣókí ọmọ fi bàjẹ́ النبي صلى الله عليه وسلم هو عند حذيفة له حذيفة يا رسول الله إنا كنا في جاهلية وشر والنبي صلى الله عليه وسلم أو إذا جاء سابيل أتس جاهلية ري أتشبري أتشبروري أو شر أبرو أتقسن ري أتي موقع عن بلابرو أتشري فجعل الله بهذا الخير ẹ̀yìnbẹ̀ wọ́n wọ́n mú orin dé tó dájú agbú ìlọ òun náà ni sunna Nabi sallallahu alaihi wasallam òun náà ni Islam wọ́n wọ́n mọ pàtàkì rẹ̀ iná ni gbogbo àwọn tó ń ṣe bídà tó bá fi lè pọ̀ ní bídà sí sunna wọ́n náà ti ẹ̀kọ́ sunna Nabi sallallahu alaihi wasallam ibi tó wà ń tó jẹ́ agbúrú yẹn ó tí mọ orin sunna Nabi Muhammad sallallahu bó ṣe dùn tó yẹn ò jẹ́ orí súnmọ́ ọ̀rọ̀ sọ̀rọ̀ wọ́n wọlé sálẹ̀wé kò sí gbogbo àwọn àsọ̀bílẹ̀ àti ẹwẹ́lẹ́sì ń bẹ̀ wọ́n ní pé à ọmọ wọn wọ̀nyí ọ ọmọ lọrin ní ọ ìsì tó sọ̀bọ̀ kò sí lọrin ní tí lọrin bá ṣe tó bá da à ń sọ̀bọ̀ da ní tó wá ṣe tó wá kú tí ọba bọ́ sọ̀rọ̀ ní tìrọ̀ sọ̀rọ̀ lọ á sọ̀ èyí láwọn wá nílẹ̀ láwọn wá sọ pamọ́ láwọn wá sọ kí lẹ́tí pé ní tó bá bá ẹ̀sìn mẹ́jà sọ. العجل بيد الله سبحانه وتعالى ìtí ń jẹ́ súnà níbi Muhammad sọ̀rọ̀sọ̀ ó tọ́ ni o tọ́ bá mọ̀ ẹ́ tọ́ sọ fáwọn èèyàn tọ́ ọ̀bá ṣe ọkàn rí pé àwọn èèyàn tó ní wọ́n nífẹ̀ẹ́ nìyẹn wọ́n dá wọn àbá lóúnjẹ rí wọ́n dá wọn lóhùn ṣe wá rí wọ́n tó ní wọ́n sì ní káwọn lọ́bí ọ̀fọ̀ dá ìgbà táwọn náà ń bẹ́ẹ̀ wọ́n ti dá wọn ya fọ́tò ẹ̀dá ìwà àríkíní wọn lórí kíní kan kíní kan ọmọ ọmọ fi já ìfẹ́ ti ń bẹ lọ́kàn rẹ sáwọn èèyàn ọlọ́tún mọ̀ fi já kó bẹ. asúnà alhaq òótọ́ ni òótọ́ ni kó mọ́ kó sì máa tẹ̀lé ó òun ní jẹ́ orí tí ọ̀dọ́fà rẹ̀ ó ní àti wọ́n ma ní tí ń jẹ́ orí báyìí wà nẹ́bì sallallahu alaihi wasallam ọ̀wọ́n tó jẹ́ kórè yẹn gbàjẹ́ bó ṣe tọ́ fèmí àti rẹ̀ káwọ́ jẹ́ kí orí yẹn gbàjẹ́ ká gbọ́ ọ̀ṣọ̀rọ̀ ifá ká gbọ́ tá nẹ́bì fi fún lẹ́sì sallallahu alaihi wasallam kọ́ọ̀lá náà anábì níbẹ̀ ni o aburú ọ̀ṣẹlẹ̀ o ìṣẹ̀lẹ̀ aburú yìí min alamati sáà min aṣọ́wàtì sáà anábì láburú ọ̀ṣẹlẹ̀ ìtìnà yẹn wọn anábì aburú yìí kọ̀sí fún wọn gbọ́ bẹ́ẹ̀ yẹn ó tún wá sáré bèrè bèrè mi pé wà níbi sallallahu alaihi wasallam wa hal ba'da dhalika sharri min khair tábùrú yẹn bá ṣẹlẹ̀ dákun sọ wà níbi sallallahu alaihi wasallam ṣé èmi ó tún ṣẹlẹ̀ lẹ́yìn àbúrú náà Ànábì sallallahu alaihi wasallam tún ní na'am wa fihi dakhal orí ọ̀sẹ̀lẹ̀ lẹ́yìn àbúrú yẹn o ṣùgbọ́n yóò máa jẹ́ àmúlùmọ́lá orí kò ní dàbí tàkọ́kọ́ orin àkọ́kọ́ ìwà lórí sọ́nà lọ́sọ̀rọ̀ sẹ́lá kọ́ ọmọ tẹ̀lé o tí aburú bá ṣẹlẹ̀ orin mi tó bá tún ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ alóbìnrin kò lè dájú rẹ̀ lákọ̀ọ́kọ́ fíìmì dẹ́kàn náà kí ní jẹ́ dẹ́kàn òun ni àmúlù mọ́lá bí a sọ́tọ̀ ẹ̀kọ́ funfun ẹ̀kọ́ rí dúdú bẹ́ẹ̀ ẹ̀kọ́ rí pupa ń bẹ̀ náà lóye ṣe pí ọ bẹ́ẹ̀ ló ṣe wá rí sábẹ́ ìwà bèrè pé wà mẹ́ẹ̀dẹ́kàn náà wa nabi sallallahu alaihi wasallam dákun kí ni àmúlò náírà tó wà ń bẹ̀ àdìsí mọ́ ká yóò wà ní Bukhari o ó tún wà ní Muslim kí ni àmúlò náírà bẹ̀ anabi sallallahu tó wà ń bẹ̀ ni pé qawmun yahduna bi ghayri hadi ẹ rí àwọn èèyàn kan nínú orúkọ àpò ní ìsìláàmù yìí wọ́n máa ṣe ìsìláàmù yìí àmọ́ bá ṣe ń ṣe bí wọ́n yìí rẹ̀ hádì yìí ọ̀gbá súnlẹ̀ bí àdébì mu sallallahu alayhi wa sallam àmúlùmọ́lá òkúre nìyẹn àmúlùmọ́lá ẹ̀sìn àmúlùmọ́lá ìsìláàmù bẹ́yàn ṣe àmúlùmọ́lá mùsùlùmí anábí ò tó ní kò sí tó burú mẹ́ àmúlùmọ́lá ni aburú ni ọ̀yìn ẹlẹ́fílà nínú àwọn ìyìn àwọn tí ń ṣe wọ́n sọ́ọ̀sì gbogbo jẹ́ ọ̀tọ́ bá parí wọ́n tún wá rí nídò wọ́n tó láyà pẹ̀sẹ́nì kankan tó mọ̀ náà àwọn ọba wọ́n ń ṣe lọ náà ni wọ́n ní sọ́wọ́n anábì ní kúmi léèlà ilẹ̀ àpọ̀lìlà ní sọ́wọ́n ní kúsùmí ní sọ́wọ́n anábì ní káwọn ṣe kìyàmù ọlọ́ni káwọn ṣe kìyàmù lé ìwọ́n náà sọ bẹ́ẹ̀ sọ́wọ́n ní ọmọ ìlú iná ni wọ́n ti máa kọ́ àwọn èèyàn jọ tí kẹ́kẹ́ bá ṣẹlẹ̀ ọ̀yá òṣójò ọ̀yá nǹkan ṣẹlẹ̀ ẹ̀sùn yídì ẹlẹgbẹ̀lọ́run tó bẹ̀rẹ̀ lọ́kàn àbí ẹlẹ́sìn sọ̀látù lè sọ pa àwọn oríṣiríṣi nǹkan pa gbogbo bàbá àwọn kékeré wọn lè lé wá ẹ̀rọ lọ́bù yẹpẹ̀ ẹ̀rọ lọ́bà yẹpẹ̀ sílẹ̀ afọ́ alímì ẹ̀rọ lọ́bà sára ilẹ̀ afọ́ alímì kí mo bá tó tó lè yẹlẹ̀ rọ̀ subhanallah gbogbo yẹn ń gbẹ́rẹ̀ tọ́fọ́ alímì wa kí lè wọ́n tó ṣẹlẹ̀ tọ́fọ́ alímì tọba wá sọ yóò dàbí ìgbà tó bá sí pé ń tọ́ sọ tí ẹnì kan ní máa yàtọ̀ tí wọ́n kéjọ bàbá yìí ni ọgbọ́n àwọn kìnìkan kìnìkan àwọn kò kéèkò léèrè àwọn àjọ ń gbọ́dọ̀ àwọn kìnìkan àwọn àmìlẹ̀gbẹ̀ gbogbo oríṣiríṣi bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ̀wọ̀n sọ pé al-ilmu qala Allahu qala rasuluhu qala as-sahabatu hum ulul irfan àwọn èèyàn tó wá ń lọ bí àwọn olùmọ́lá ìlú wa pọ̀ anábì sọ بلغ الرسالة وأدى الأمانة قوم يهدون بغير هدي وما لا وانسيسي سبحان نبي نتابع وانتو وانشي تاوان بلو كنيو بلو سوان سنة وبا سنة أن يتوابره هو النبي فهل بعد ذلك الخير من شر أبرو أمول ملايين أمين أوري أمول ملايين تجي أبرو إتبان شلة إن جاء أبرو متون بني أيين أنا بتوني نعم أبرو تنبيو فتنة مبيه أدو مبيه كلا أبرو نعم أنا بواني دعاة àwọn àfà àwọn wà sí ilá àdùwà jahannam ibi tí wọ́n ń pè àwọn èèyàn lọ jahannama ni àwọn tánà ń sẹ́sì tó wọ́n tó wọ́n ọmọ kẹ́kẹ́ tó wọ́n sí kọ̀básúnà mú ẹlùmí ìṣàfánú ẹlòmí yìí kan tajà ní ṣe bísínẹ́sì ní ẹ̀sẹ̀ máa sọ kò gbà tó yẹ báyìí nìsí aburú ni awúlùmọ́là ni ẹ̀rọ arí aburú orí awúlùmọ́là ni yẹ tọ́wọ̀n kó wọlé làwọn ń ṣe àmọ́ àwọn aburú tó tún ní agbá tó wọ́n ṣe orí awúlùmọ́là ń tiẹ̀ òun náà làwọn àfa àwọn tó ń pè wọ́n sí. wàhálà àwọn àfa ilé agbóhábì jahannam wọ́n máa ṣe wáàsí láti ní ká sọ́ra ní àwọ̀ yìí ẹ̀dá kan ẹja mọ̀rú wáàsí táwọn gbọ́ ẹ̀yin obìnrin ẹlòmínú ń dá sáàrí ni ń gbé rédíò kí wọ́n gbọ́ wáàsí ó bẹ́tà tó bá ti gbé wá sí iṣẹ́ ọkọ̀ tí ẹ̀ bá ló fi dájú fún ọ àfi wá sí súnà nìkan ní kọ́ máa gbọ́ ibi tó máa ti ń sọ̀rọ̀ súnà ó nìkan ní kọ́ máa sọ èyí sàṣejù àwọn súnà ó ní wọ́n dá àwọn súnà wọn lóhùn tí wọ́n nìkan nìkan nìkan á ó rí nìkan náà lánàá pèpè sí tó bá ní kìíní oore ní oore ní Ah, ẹ̀rọ kí ni yẹn mọ́ kọ́ níbẹ̀ sáráńgá ni o wọ́n tẹ̀sẹ̀ gbẹ́ ni o àbí wọ́n lẹ̀rọ kó ni o ìgbọ́n bẹ lọ́tẹ̀ ẹ̀fẹ̀ wọ́n lẹ́yìn pé fáwọn yẹn lẹ́kọ́ máa lọ òun lè máa sọ wọ́n yẹn kó sáráńgá rí ah, ah. ẹni wọ́n kọ́ sọ pé jàmbá ni ọ wọ́láhì súnlẹ̀ iṣẹ́ ṣe ní gbọ́fà wọ́n àṣọ ìpínlẹ̀ yà ń pèpè sí fatima wọ́n ní pèpè náà súnlẹ̀ lè ṣe àwọn àfà lórí wọn lórí rédíò lórí tẹlifíṣàn ìgbọ́kúgbọ́ rédèrèdè láti jàti ẹwọ̀n gbọ́ ọ̀dọ̀ lèmi ọmọ kàbọ̀ wọn nígbà kúkà ọ̀rọ̀ ayé ìwọ́n ma bí sí lẹ́mì tó bá sí wá sí wọn lọ tó bá sí bọ̀ wọ́n àbí sọ lórí bíbá àkídà jẹ́ wọ́n mọ̀ jòkó lásán o anábìnrin jòkó lásán o anábìnrin sọ kí anábi ti júwe wa o du'atun ila abwabi jahannam anábi ni mẹ́rin ajabahum ẹni bá dá ọlọ́run tó gbọ́ wá sí wa tó wá iye sí ọlẹ́mí qadhafuhu ilayha qadhafuhu fiha anábi ni wọ́n ṣe fọ́wà bí dẹ́ni yóò fi wọ jahannama ti sọ o قلت حذيفة المواني والنبي صلى الله عليه وسلم صفهم لنا فقد جوا وإفوا أبو نشري أنا بني humdi min jildatina àwọn tó ń sọ yí ara wa náà ni ara wa mùsùlùmí làwọn náà tọ́já sí pé ẹlòmíràn máa ń pèpè pé mùsùlùmí lòun àwọn ọmọ ìlú wa náà ni gbogbo tó bá wà wọ́n wà lẹ́kọ̀ọ́ ni wọ́n wà lákùnrin dọ́kítà kiri ẹ̀rọ máa rí pé àwọn ọmọ o àwọn tó jẹ́ mùsùlùmí náà ni o lè wájọ wọn lóyè. wọ́n ti kẹ́lẹ́ wọn nàbí alìsìnàtìnà kódà wọ́n ọlọ́run kílẹ̀ dà nẹ́bì lárúbáwá àwọn àfà èdè mẹ́wàá sọ lárúbáwá ẹran pé àwọn fáà ní kódà ọkọ̀ tíra kódà ọkọ̀ lékéwú kódà ìmọ̀ sọ lárúbáwá gan kódà ọdẹ ìdí láti káyò ọdẹ ìdí láti sàódì kódà ìmọ̀ ṣe báyìí ìmọ̀ ṣe tọ̀hún à alábìtì ròyìn wà ẹ̀rù takalẹ̀ nàbì àdìsìlẹ̀ tìǹà mọ́gbàtàjẹ́ gbogbo tí bá ti ń sọ tí ò bá ti bátà nẹ́bì wọn fún àti ilẹ̀ lágbára rẹ̀ kalẹ̀ gbogbo tí bá ti ń wí tí ò bá ti bátà nẹ́bì sọ̀rọ̀ sẹ́lẹ̀ mú fílẹ̀ kan wọ́n gbé lọ wà fi rí wáyà nínú ẹgbà wọn ni anábìnrin ìjẹ́ àlọ́n àwọn àfáàtà wí olóògbé hàn olóògbé ṣàyàfín ẹ̀mí wa ẹ̀mí èṣù ni ọ gbogbo tí wọ́n kàn wí ni wọ́n níbi tí wọ́n lọ wọ́n ní bá fẹ́ gbà lọ́dọ̀ yín fíjù fún máìlì ìsì ṣùgbọ́n ẹ̀mí èsì yìí wọ́n ẹ̀mí èsù yìí wọ́n ń bẹ lára ẹ̀mí ẹwu ara ara èèyàn ni ṣùgbọ́n ẹ̀mí wọn ẹ̀mí èsù ni ẹ̀dàkùn tó ń ṣẹlẹ̀ láwùjọ wa yóò ṣẹlẹ̀ ọ̀pẹ́ torí káwọn èèyàn pọ̀ lé kéwù rẹ ọlọ́rí nǹkan mọ́lẹ̀ orí kíni bọ́ọ̀ bá rí nǹkan mọ́lẹ̀ ń bá ní ọ̀jẹ̀ tiẹ̀ tiẹ̀ kí ló ẹ̀bí sẹ́lẹ̀ sẹ́lẹ̀ sẹ́lẹ̀ wọ́n èèyàn bẹ̀ wọ́nà ọtùmọ̀ pé wọ́n ti sọ́kí ni o ti bẹ̀rẹ̀ gbé oṣù ògùn kí náà rìn wá bẹ̀ ọ̀rọ̀ tútì ẹ̀ náà gbọ́dọ̀ ń gbà rẹ̀ yìí kó túbá wọ́n tó ń kọ́ wá sí wọn náà tó ń lọ́dọ̀ wọn kó lè bá ta gbogbo tó ń dà sí ṣọ́ọ̀bù tó fi wọ́lẹ̀ ẹnìkan tí ń tawọ́ ọjà mi ẹnìkan tí ń bọ́n ṣọ́ọ̀bù níbi iṣẹ́ tó mi ṣe lòun náà ń ṣe kò jẹ́ ìtàmá ẹ̀yà fẹ́ mọ́ dákẹ́ fẹ́ dákẹ́ ló dà. gbogbo nǹkan yìí ní bẹ́ẹ̀ láwùjọ wa àpẹẹrẹ kìámẹ́ àníṣe ọlọ́run alẹ́sọ́lá ti sọ ọ̀rọ̀ ayò kọ̀ọ̀kọ̀ ìfà ó ní tàbí àdàkọ̀ àmúrù ni dákùn wà níbi kí wọ́n lọ fẹ́ sọ fún mi tí fi sọ́ra kó rí àwọn àbúrú yẹn mùsùlùmí tó bá gbọ́ báwo ló ṣe fẹ́ ṣe tó ní fi sọ́ra tí ò ní lọ kó sọ́wọ́ àwọn àbá bẹ́ẹ̀ tí ò ní lọ kó sọ́wọ́ àwọn àbúrú mọ́lẹ́sì bẹ́ẹ̀ إن أدركني ذلك نسبي بدأ لي فقال صلى الله عليه وسلم يقول النبي صلى كم يمو كونامو النبي صلى الله عليه وسلم نلزم جماعة المسلمين وإمامهم in tó ṣe òun ni pé tó ti di pé jàmáà mùsùlùmí lè léyìn ló sáwọn jàmáà jàmáà lẹ́gbẹ́lẹ́gbẹ́ náà sọ́rọ̀ torí pé tẹ́ bá gbàgbé hadith fúrkọ̀ níbi tú jàmáà pé ma ana alayhi wa ashabu kódà àwọn jẹ́mọ̀ kan lélẹ́yìn àwọn jẹ́mọ̀ lásàlátù ẹni adéwọ́dà àwọn jẹ́mọ̀ kan jẹ́mọ̀ lásàlátù kọ́ o ogun táwọn àsàlátù yẹn ń ṣe ọ̀fẹ́ sí mú ọ sunday sunday ọ̀fẹ́ sí mú ọ ẹbẹ̀rẹ̀ ẹlẹ́gbẹ̀ ẹlẹ́gbẹ̀ kankan ṣe ń bẹ̀ wọn ò mọ jẹ́nàbà awẹ̀ wọn ò mọ kankan ṣe kí wọ́n lè wá tẹ́ ń dáwọ́ tẹ́lifẹ̀m jama'atan muslimina wa imamahum dúnímọ́ àwọn tó jẹ́ alùsúnnà kọ́dà tó bá wọ́n súnnà gẹ́tí bá ṣe nǹkan kan tí ọ̀dá bá súnnà mọ́ tààjí oríṣi náà ń gbòókọ́ nítorí mú àyè nǹkan tẹ́lẹ̀ kò sì sí bọ́ọ̀lù òun náà máa lò ó parí òun bídà òní gbà ó ní wá òun bídà fáà ní agbóhùn ọlọ́wọ́ làfà èyí ṣe nǹkan wọn sọ fún mi pé kí n sì ẹlẹ́rìí àbí ọ̀fẹ́ àwọn ọ̀fẹ́ ńlá àgbẹ̀rẹ̀ká ni àbí ọ̀fẹ́ àbí ọ̀fẹ́ àbí ọ̀fẹ́ ni wọ́n sọ. ẹ̀rọ máa bá ọ ọba sọ̀rọ̀ abá sọ àgbákọ̀rọ̀ sí ọmọ akọ́sọ̀rọ̀ jẹ́ ní inú àwọn atúlẹ́sì àwọn àwọn adákẹ́ ṣùgbọ́n yọ ma sọ́sẹ̀ mi torí pípẹ́ lè ìsáàdù aláàlẹ́fì ìbàsíra wọ́lọ̀ ẹlọ́mà àbíra ọ́ ìtàwà sí ọ̀dáwó ọ̀dáwó akásùbá àwọn ìgbàwà kí àṣùbá wọ́n sùn sílẹ̀ fi mọ́ni wọ́n sì <laughs> rẹ́rìn à rẹ́rìn ní sàgbákò kankan wọ́n kàn sọ fún ìfẹ́ àhà fáwọn àríkọ̀ hánà fún ńlá àṣìbá àárín yìí kankan kìlẹ̀wí ó jẹ́ ọ̀bọ̀ tó rí àìlẹ́ wọn ni ń bẹ́ẹ̀ pé àárín yìí sọ́rọ̀ yìí ni àbí ẹyẹ kàkà bẹ́ẹ̀ yọ dà sí rọ́fà ní ìwọ̀lọ́ àmọ́ súnmọ́ àwòtọ́ ni tí ìbá ń máa tó wá sọ fún mi tí wọ́n pé à ń gẹ́gẹ́ sọ yìí ó rẹ̀ clean wàláhì títí òtọ́ nìyẹn súnà Ànábì sallallahu alaihi wasallam yẹn òun là nẹ́bí ní kí òun bíbà máa ṣe kí gbogbo wa náà máa ṣe ó dọ̀rọ̀ mi dọ̀rọ̀ ẹnìkan ká wa òṣèlú àti wọn béèrè béèrè tàbí wà nẹ́bí sallallahu alaihi wasallam tó bá wá já sí pé fa in lam yakun lahum jama'a wala imam àwọn arí jama'a tó jẹ́ alùsùn náà ládùúgbò tiwa àbí kò tiẹ̀ sí láyé àdébì ti sọ yóò wà ọ̀yà lè kéré ṣùgbọ́n látara kíkéré ni pé ẹ lè dé láti ibi tẹ́lómi ti wá láwọn ọmọ ọmọ jìnà tó ó yá sí àwọn bídà iná pọ̀ ládùúgbò rẹ̀ òun bá ti gbèrú kalẹ̀ o káàkùn tí ọba wá sí alùsùnà ládùúgbò wa ń kọ́ tí ò sí àwọn tó rí ládùúgbò wa ń kọ́ wà níbi sallallahu alaihi wasallam bó mo ti fẹ́ ṣe àdébì ni fa'tazil tilkal firqa kullaha gbogbo àwọn bídà ti ń bẹ ládùúgbò yẹn anábì ní ọ̀gbọ̀rọ̀ bá wọn ṣe. fàtẹ́sì yẹra fún wọn wọ́n jẹ́ sí wọn nìkan lórí ààrẹ ládùúgbò tọ́ọ̀ bá wọn ṣe àwọn ẹ̀sẹ̀ láti bíbí àwọn ilé ìlọ tìbẹ̀ àwọn lọ tọ̀hún lọ wọ́n nìkan lórí ìkẹta lọ jòkó lé mọ́tò kó fírí kẹ́kọ́ ní àyà alágbọ́já ẹ̀rí gbogbo ẹ̀ lọ́lẹ́gbẹ̀ẹ́ kankan nígbà tí wọ́n yẹn ọ̀dá ẹ̀rẹ́yìn kankan bá ṣe gbogbo lóyìn ti lọ tiẹ̀ ọ̀hún lọ tiẹ̀ ẹ̀yìn olóyìn kankan tẹ̀ lọ ní ọ̀hún darapọ̀ mọ́ wa ọ̀rọ̀ ayé lásán ní bá fi ọ̀rọ̀ èṣù ni mọ́tò kó fírí kẹ́ rárá mọ́tò kó mú fún ẹ. jòkó sí kòrán nìkan kòrán bẹ̀rẹ̀ ibi tí gbogbo àwọn nǹkan yìí ni anábì sọ fún ọdún ìfọkalẹ̀ ọdún Allahu ta'ala anhu ó wá sọ fún pé yúnímọ̀ súnà anábì sallallahu alaihi wasallam tó ò bá wá rí yẹra fáwọn bídí àwọn walau an ta'uqqa bi asli shajaratin hatta yudrikaka al-maut kódà tó bá kò tó sí ààyè tó lè dúró sí ó fi ṣe súnà àfikọ́ ọ̀rọ̀ mọ́gí báyìí kọ́ wá fi mú dúró báyìí tí kó sì dédé sì pa ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò ṣe kò tó wọ pé a ah, iná àdúgbò rẹ̀ iná kò gbẹ́nà kó bí tí sọ́wọ́ bá wà wà lọ tó wọ́n rí pé ó ti ẹ̀rọ kò sí tó dúró ọ̀gbọ́dọ̀ sọ́pọ̀tì wọn orúkọ anábi jẹ́ kíláàmù ìgbà àwọn ọkùnrin yìí bẹ̀rù ẹ̀rọ ọgbẹ́dẹ àná àwọn tó ń yára wọn ọ̀tọ̀ ní kọ̀dìríyà ọ̀tọ̀ tí sílì kankan wọn gbogbo ẹ̀ pé gbogbo àwọn jẹ́ sílì kan náà ọ̀tọ̀ ní tìjàníyà ọ̀tọ̀ ní oríṣiríṣi gbogbo àwọn nǹkan yìí anábì sọ fún wa o fìtínà náà anábì kọ o ó sì jẹ aburú tí wọn máa ṣẹlẹ̀ kálíkì àwọn bàbá súnmọ́ a fìtínà yìí kọ ní síbi tí wọn máa gbà ẹ lọsí rárá ibi ọkàn wa náà ni ibi nǹkan tá a bá ń gbọ́ yóò wá sí wa lọ́kàn ọkàn wa ẹjẹ aṣọ o anábì ní ọkàn yìí ọdọ akéwì bá sí ẹran tó bá ti da gbọra ló da o tó bá fi ló bàjẹ́ gbọra ló bàjẹ́ o nǹkan tí jẹ́ wọn gbé fìtínà ìwà ní ọkàn wa nǹkan méjì náà ni ashubuhat wa shahawat ashahawat òun ládùn adùn ayé àwọn afẹ́ kọ́ mọ́tò yìí adùn ayé àwọn afẹ́ bá ọkọ̀ iláyè adùn ayé àwọn afẹ́ bá ọkọ̀ òbí igba àti wọ́n ń gbọ́ ọmọ mi ní lọ rúsùn yìí ọmọ mi ní lọ rúléwé yìí òun náà fẹ́ káwọn mọ́tò òun náà wọ́n lọ bí báyìí adùn ayé tí bá ti ń rí yóò mọ̀ wọ́n sínú ọkàn rẹ̀ tí bá ti ń gbọ́ yóò mọ̀ wọ́n sínú ọkàn rẹ̀ ẹni tí mo rí tàjọ parílé ẹ̀kọ́ tàjọ jáde lè kéwú ó ti ṣèkẹ́ báyìí ó wà wọn ọkàn tiẹ̀ náà yóò mọ̀ sáré káàkiri yóò dàbí sínú àti lẹ́gbẹ̀ẹ́ ọ̀rẹ́ ọgbọ́n lọ ń dá sí ẹ̀kọ́ wọn náà ní ọ̀nà ẹjẹ́ kọ́ tó ti rí wọnú ọkàn rẹ̀ ṣàwáà shahawat ká gbọ́ kí nínú wọn ọlọ́run èyí nínú wọn yìí àyín kọjá ráyè láti lọ kọ́kọ́ ẹ̀sìn àwọn tí ó kọ́ wa náà kò tẹ́ka wọn náà ráyè láti jòkólẹ̀ láti dúró fún wa ashahawat àpẹẹrẹ alkiyama ni jama ká padà sí pàtókì ni o kí ajẹni tí yóò mọ̀ múra fún alkiyama náà bẹ́ẹ̀ ni shubuhat shubuhat yìí lágbára gan òun ni ìrújú èyí lè mọ́ àkùránì wa ó sì túbá mi gbogbo àwọn jama tàbírí ilé ìkébèrí tàwọn kébèrí kò sí gẹ́gẹ́ tí ń fa ṣùgbọ́n hàtì ni èyí lè máa wòó pé ah, àwọn olóyìn ẹgbẹ́ tó wáyé sáà ibá àrí ń jẹ ibá àrí ń lò Eji afọ́ra ní ìtorí gbogbo àwọn ọ̀tọ̀ yìí kọ́ òun ni ọ̀nà tí yí máa ń tó kí ni o tí fi sínà máa ń gbà láti wọnú ẹ̀mí wa òun ni ọ̀nà ó dá sí wípé ó lè fi dá wàhálà aburú kalẹ̀ sínú ẹ̀mí wa táwọn wá lé ayé látara rẹ̀ o wọ́n sì wà bọ́ lọ́wọ́ kalẹ̀

ó ṣe pàtàkì púpọ̀ ìbáàbọ̀lá láti pé kí a jìnà sí gbogbo àwọn nǹkan wọ̀nyí ní ìtorí kí a lè bá là kí a lè jẹni tí ó sì àti ege díwájú Allah subhanahu subhana ní ìtorí pé ibẹ̀ ni orílẹ̀ wà láyé àti ní alkiyama ọdọ́wọ́ mi tí mo sọ̀rọ̀ ọdọ́wọ́ ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi ọ̀kan ní àwọn afọ́ ibn al-Qayyim rahimahullahu wọ́n ní ṣubuhati yìí ó ṣe wà yìí òun ló kó bá wọn kọ̀dàríyà òun ló kó bá wọn múrjíà òun ló kó bá wọn kọ̀wárì òun ló kó bá wọn mọ̀tẹ́sílà òun ló kó bá wọn ṣíà gbogbo àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ ayé òun ló kó bá wọn fi máa wákọ̀ wọn fi hì gbogbo tí wọ́n kó sí tó kó bá wọn nìyẹn wọ́n lọ gbọ́n káyé àgbọ́yé tí àtàgbọ́yé àfáàrẹ tí wọ́n bá tàwọn sàábé mu náà ló dúró lérí ó sì máa fi lẹ́sìn ó sì máa fi sẹ́sìn eléyìí lé o èyí ni díẹ̀ nípa ọ̀rọ̀ nípa fìtínà táàbí yóò ṣẹlẹ̀ ìdáhùn tí ó máa ṣẹlẹ̀ agbó tí ó máa ṣẹlẹ̀ tó bá sí wọ́n díẹ̀ ọ̀kan nínú ọ̀pọ̀lọpọ̀ kìyàmà súnmá bákan náà rafu al-ilm wa intisharu al-jahl min ashrat as-sa'a nínú àwọn àpẹẹrẹ tí ó máa ṣẹlẹ̀ tó bá sí wọ́n díẹ̀ ọ̀kan òun náà ní pé ìmọ̀ kásẹ̀ lẹ̀ ànábì sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ìmà yóò kásẹ̀ ńlẹ̀ láàrin mùsùlùmí láàrin mùsùlùmí ẹwà orí àwọn mọ̀kànmọ̀kà kò ní ọ̀rọ̀ pọ̀ nǹkan náà ti ń ṣẹlẹ̀ mùsùlùmí mi ò lè ka pátíà kọ dá lẹ́nu rẹ̀ ó sì takú òun náà ni wọ́n máa ṣe ìmáàmù ẹ̀sìn ní bàbá pátíà yóò dáa wọ́n ní bí o ṣe bí á kan tó bí ọlá nù ṣé bí o ṣe wá bẹ́ẹ̀dì sí náà nìyẹn wọ́n sì máa bá lọ náà nìyẹn ọ̀dà tí ọ̀bá ní bẹ́ẹ̀dì wọ́n kú lórí ẹ̀ ẹ̀ àgbò ẹ̀ orúkọ mùsùlùmí ẹ̀dá kìlá ní ìwé ẹ̀sìn wa lọ àtúwàmọ̀ rọ́fù nàìl táwọn ń sọ̀rọ̀ àìl gíran ṣe máa tẹkinọ́lọ́jì fún wa ọ̀dọ̀ ní ìmọ̀ wa kásẹ̀ ńlẹ̀ ṣe bí ní àìpẹ́ nation discover oríṣiríṣi àwọn nǹkan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò sí fan kò sí kíná títè wọ́n discover oríṣiríṣi àwọn nǹkan ẹ̀rí pé tẹkinọ́lọ́jì yẹn ó improve improvement ń bá kankan wọn abáyẹn wọn ni ń bọ́ sọ̀rọ̀ tẹkinọ́lọ́jì ọmọ màgàdán pè ní àlẹ́ ilmù ni àlẹ́ ilmù qala Allahu qala rasuluhu àdíta ló ti sọ fún wa nípa pé ìwọ́n kásẹ̀ ńlẹ̀ yìí bọ́tọ̀ wọn ẹ̀rù kan àwọn ẹ̀fọ́ wọn lè bí wá pé à ìrú yóò dá o wọ́n lè níṣẹ́ mímọ̀ lànà bí pé pé wọ́n kásẹ̀ ńlẹ̀ tó bá yẹn níṣẹ́ wọ́n wá lè lò pé gbogbo mà ní ẹ̀rù lè gbogbo mà ẹ̀rù lè kọ́kẹ́ tí gbogbo mà ìmọ̀ ẹ̀sìn náà ń sọ wọn ni ọ̀dà ṣùgbọ́n ẹ̀rù lànà bí pé yóò àwọn ọlọ́run lo àwọn pé ìmẹ̀sẹ̀ lọ́wọ́ kásẹ̀ lẹ̀ tó kúrò lọ́wọ́ kó jẹ́nà ó ti gbàgbé súnà dá sí ni pé tẹ bá ka subhanallah àdìfìkà ẹtùkà àdìfìmí yóò wá sàlàyé ní tí wọ́n ṣe kí ni ó pọ̀ ńlá gidi lérí yẹn ó mọ̀ wípé ìmẹ̀sẹ̀ là ń sọ. ìwọ́n mọ̀ dẹ̀rí láyé ló kọ́

òun ni kíyàn mọ ọlọ́run ìjọba mùsùlùmí mọ ọlọ́run lè ní mùsùlùmí ti ń gbà rẹ̀ tó so nǹkan rọ̀ ní ṣọ́ọ̀bù rẹ̀ tí ìwọ̀n ọlọ́run torí kí ló fi so nǹkan kó lè bá àtà tí òun níjọ ọ̀tà mùsùlùmí ta ní rìn kan mọ́lẹ̀ kéwú ìrìn kan mọ́lẹ̀ ìwé kéwú lè pọ̀ tí ìwọ̀n ọlọ́run ọmọ tó pọ̀ ọlọ́run ni mùsùlùmí ti yẹ sẹ́wọ̀ hápú ọlọ́run ni ọlọ́run ló ń bọ معرفة الله ومعرفة نبيه كم فلان كم فلان بلطاره ọlọ́run ọba ló mọ kọ̀kọ́ ká fi fọ́lọ́run ká rí ṣe ká mọ̀ rí ṣe ọlọ́run ọba ní ká fi fọ́lọ́run ọlọ́run ọba là ń tẹ̀ fún ká fi fọ́lọ́run subhanahu wa ta'ala àwọn yẹn tẹ̀lé àgbọ̀lọ́gbọ̀ àkọ́kọ́lọ́ lọ́dá sẹ́wà ọlọ́run lọ́dá àwọn kìbìrì náà sọ bẹ́ẹ̀ kí wọ́n ní yàtọ̀ ṣùgbọ́n tó ń wí ẹ̀ òfin ṣiṣẹ́ sí wa ma'rifatu nabiyyi ká mọ̀ nípa nabi sallallahu alaihi wasallam kílẹ̀ tó ànábì sallallahu alaihi wasallam nípa nabi bá sọ̀rọ̀ ẹlòmí bá sọ̀rọ̀ alẹ́kọ́lá fún ẹlòmí yàtọ̀ sí alaihi wasallam á lè ṣe fún nabi lẹ́tọ̀ rẹ ọ̀rọ̀ yìí wà nabi là ń sọ yóò sọ̀rọ̀ bàbá kan yóò sọ̀rọ̀ ọ̀gá kan yóò sọ̀rọ̀ iléeṣẹ́ kan yóò sọ̀rọ̀ mi yóò sọ̀rọ̀ bàbá oníkan ọ̀rọ̀ tó jásí kí ni ọ̀rọ̀ nabi sallallahu alaihi wasallam respect nabi tọmọ wọn lọ nabi gbọ́ ìjọ wa gbogbo ẹ̀yin tẹ́ǹkẹ́ ìgbà súnmọ́ làwọn náà ń ṣe àwọn súnmọ́ làwọn náà ń ṣe súnmọ́ làwọn náà ń ṣe fún súnmọ́ làwọn ṣe ń tara rẹ tí yẹn bá ń ṣe nǹkan ẹnu rẹ kọ́wọ́n àbí sọ àmọ́ rí inú rẹ oníṣúná ló ń ṣe ìyàwó rẹ ń sírílẹ̀ káàkiri ó ń sáyà lẹ̀ káàkiri oníṣúná ló ń ṣe ó ń tẹ̀sí kòtò mọ́lẹ̀ oníṣúná ló ń ṣe ó kọ́ alásà láti jọ ń gbé lọ́wọ́ oníṣúná ló ń ṣe subhanallah àwọn èèyàn mọ̀ nípa níbi sallallahu alaihi wasallam wà máa rí pẹ̀tọ́ islam káàmọ̀ nípa ẹ̀sìn yìí tó bá ti mọ ọlọ́run tó dá ọlójú ọmọ ìtọ́ ọlọ́run ọmọ nípa níbi sallallahu alaihi wasallam ọmọ nípa ẹ̀sìn yìí tó bá fẹ́ kọ́ wọ́n bá sáyẹ́nsì wọnú engineering wọnú àmọ́ ń tó jẹ́ kọ́kọ́ assurance foundation tó ẹ̀kọ́ náà àmọ́ ẹ wà rí professor ẹ rí doctor tó ẹ̀kọ́ engineering ló ṣe ìjọba ló ṣe ṣe ìmọ̀lá pass now ẹ rí pẹ́ẹ́nà ní wọn tako ẹ̀sìn mùsùlùmí rẹ̀ kí ló máa ń ṣe àwọn mùsùlùmí ẹ̀gbọ́n náà wọ́n ti àti ọ̀rọ̀ àwọn pọ̀ gan ẹ̀dẹ̀ sọ pé lórí kíni nígbà tó wà ní class tó astronaut wọ́n sọ fún mi lẹ́kṣọ́nà pé wọ́n fẹ́ lọ ṣe kíná ti pé kọ́ sam gbogbo ní lọ ni ok go ẹ̀yìn kí ló sùn gbogbo ẹ̀kọ́ máa fún mi máa kìíní tí bá sì pàṣẹ máa ní pàṣẹ ọ̀daràn but ẹ̀rù gbogbo ẹ̀ ni gbogbo àwọn báwo la ṣe fẹ́ fẹ́yàwó ó ti ẹ̀ jìnà báwo la ṣe fẹ́ kírun olùmí ọmọ lè aláṣẹ kí ló ba ìsìláàmù jẹ́ ọlá olùmí ọmọ láàrínlá ìlàlá láàrínlá kí ló ba láàrínlá ìlàlá jẹ́ kí ni ṣùrùtù láàrínlá ìlàlá olùmí ọmọ إذا النبي مني صلى الله عليه وسلم رفع العلم هو أنه حديث النبي صلى الله عليه وسلم حديث عبد الله بن مسعود النبي صلى الله عليه وسلم إن بين الساعة لأياما ينزل فيها الجهل ويرفع العلم من حديث مين النبي صلى الله عليه وسلم وصل المواطئ إن من أشراط ساعة هنا هو أبتله قلت يا مسلمة أن يرفع العلم وسكين يوم يموقع الله وقيمة الله ونسي ملاعي أويما ويظهر الجهل أي مكان يوم alhamdulillah kìí sí gbogbo mọ́ wa tán ẹsì máa wò èyí tó kú dáa gbọ́gbọ́ ìwáyà mi tún fún wa ó ní ayẹ kí ìlẹ̀lẹ̀ ayé ìmú kéré àkóyàtọ̀ kí wọ́n sì kankan rárá pẹ̀lú kí nǹkan kéré eléyìí tún máa ìmọ̀ ẹ̀sìn ó kéré gan-an ẹ bá wo gbogbo ibi ń pèlú à ilé ẹ̀rọ ilé ẹ̀kọ́ ẹ̀sìn ẹ lọ́wọ́ tán kọ́ ń bẹ̀ ẹ wọlé kí ó ṣe pọ̀ ẹ lọ́wọ́ ẹ̀mí ẹ̀rọ sọ fún ọgbọ́n ọba sọ̀rọ̀ àyìnà lọ ọlọ́run fi sọ́mà òun ni à ọgbọ́n ti pẹ̀ ìjúrí wí ni inú jẹ́wọ́rọ̀ ti tọ́wọ́ ní ọgbọ́n ti dàsúkì ni ọgbọ́n ti hùdìhúdì ni kí wọ́n kàn ń pẹ̀lú hùdìhúdì kí wọ́n kàn ń pẹ̀lú dàsúkì kí wọ́n kàn ń pẹ̀lú bẹ̀júrí ìsọ̀rọ̀ kọ́lọ̀ ọlọ́run kọ́lọ̀ rasul wọ́n sọ pé أأمنتم من في السماء تمام بقى كنت ليه يا مؤمن يمين تقول الله سبحانه وتعالى إليك وقال قال لك بدع يسمونه عن بيه ilé kí o súnà wa kéré challenge ńlá ńlá ló jẹ́ fún wa ká wáyè láti kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn challenge ló jẹ́ gbogbo àwọn tí wọ́n jẹ́ àfẹ́ ẹ̀sìn wọ́n wáyè láti jòkó bí àwọn ṣẹ́kù fẹ̀mí wọ́n wáyè láti jòkó láti kọ́ àwọn èèyàn bí àwọn ṣẹ́kù mubaz wọ́n wáyè láti jòkó bí àwọn ṣẹ́kù albani rahmatullahi ta'ala alayhi èèyàn náà tàbí lórí jámíà èyí ò rẹ̀ bí mọ́ṣáláṣí lọ́wọ́ ní gbogbo ìgbà lẹ́kúnlẹ̀ wọ́n ṣí kalẹ̀ wọ́n sàǹfààní fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wọ́n sàǹfààní fún àwọn akẹ́kọ̀ọ́ kọ́mímà àwọn tí wọ́n rẹ́dì náà wọ́n kéré òun náà lọ́la àṣetán alẹ́ kọ́mímà wọ́n sàǹfààní lára wọn. ìmọ̀ yìí òun láti gbé ogun súnà ga táwa tá a fẹ́ ṣe tá a bá ti ráyè àti kọ́ táwa tá a jẹ́ àwọn tá a bá ti ráyè láti jòkó kọ́ àwọn èèyàn àwọn náà ti kó sí inú gọ́fìlà a ti kó sínú kílò ìfọ́nfọ́ra ayé ọ̀já gbádùn àbíká túra wa ṣe alẹ́bíṣẹ́ ọlọ́wọ́ alẹ́bíṣẹ́ làǹkọ̀ bẹ́ẹ̀ hadith mi sàlàyé fún wa bí wọ́n ṣe ká ńlẹ̀ àlùfọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ sọ́lá fún dáwọn ìpé èsì bá sàn ìmọ̀wà jáde kó mú báyà wa o báwa ni pé á ah, ó sì ha nígbà tó jí báyìí rí ọ̀gá bá gbára rẹ̀ mọ́ni àwọn súnfínú wọ́n ti kó wọ́n ti kó ìmọ̀ agbárí ìta ní kó nígbà tí nǹkan wọ́n kólẹ̀ àbọ̀ ń kó gbẹ́ ta ní kó ẹ sì tan ayé. àlùfọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ sọ́lá ní fi àwọn tí ó tẹ́sí bọ́bà lọ́dọ̀ wọn ẹgbẹ̀gbẹ̀ ò sí láyé má àwọn tí wọ́n jòkó ti ẹ̀sìn ẹgbẹ̀gbẹ̀ ti lọ táwọn afọ́gbẹ́ bá ń lọ lọ́mọ wọn pa aláìmọ̀ta táwọn náà masìkí ni ọ tí wọ́n máa aláàfà wọ́n máa àwọn mùdírù mùdílù ẹni tí ń sọ ìyanu wọ́n wà ní kí ni ẹni gbọ́dọ̀ mùdírù mùdílù wọ́n wà tó mùdírù wà fil haqiqati wa huwa mùdílù mùdílù tàṣírí ọ̀pá mẹ́sẹ̀ iná habib merkaz ẹ̀rọ tó sọ́kọ̀ ẹ̀sìn láwọlé kọ́dọ̀ wọn tó bá wà ní ìdájí onímọ̀ sọ bẹ́ẹ̀ nígbà wọn ń káwọn yẹn láàlẹ́ ẹ̀wọ́n dákọ̀ àwọn èèyàn ẹ̀wọ́n ṣe kìnnìkà kìnnìkà ẹni bá bá ọdún bí kéèyàn dákọ̀ rẹ̀ jàmáà òbúrú àyọ̀gbà wọn ni kò sí tí ò lẹ́rìí àwọn tẹnumà ẹ̀rù bí ṣe ń takò oríṣiríṣi nǹkan òun ni lánàá ní ọ̀rọ̀ hijab sí ọmọ nìyẹn wọ́n náà jáde ọwọ́ ní ah, àtúntàdé pátá àbáníọ̀ ẹ̀rùkàzí yóò fún ní ìkàrú ní òun gbẹ̀mẹ̀rẹ̀ fún mẹ́rìkàzí ògbẹ̀mẹ̀rẹ̀ fún ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tí ẹ̀sìn yẹn mọ̀rìkàzí ó fún ní ìkàrú أنه ركني قل آجلي وصلنا قرآن القرآن الكريم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله وللمركز ما هذا؟ وتنكى قرآن وتنسى وتنكى àná ọ̀rọ̀ hijabu bàbá wọn sẹ́yìn náà ṣíwọ́n nìyẹn ó ń takò àìpẹ́ ọ̀rọ̀ pa Nabi sallallahu alaihi wasallam títakò mọ́ Bukhari ọ̀pá wọn sẹ́yìn náà ẹ sì dákẹ́ ẹ sì lẹ́lọ jámíà ẹ sì mọ ìmọ̀ Bukhari ẹnìkan sì ṣe ọ̀rọ̀ tí wọ́n dáa sí ẹ sì dákẹ́ kí ló dé tẹ́ fèsì ṣé wọn nígbà yín ni àdéhùn kò tẹ́ wọ́n bẹ̀rù láti máa sọ̀rọ̀ sẹ́sìn láti máa sọ̀rọ̀ sí àwọn abẹ́sì subhanallah inna lillahi wa inna ilayhi raji'un kò sí ẹjẹ́ ń ta agbúrúká nígbà tí àwọn tó bá mọ bá dákẹ́ ni wọ́n sọ̀rọ̀ sí Bukhari ń pa mọ́ àtàrí ojú Bukhari lọ ojú Bukhari lọ níjọ ní nípa pé ẹ̀rọ mọ́ àtọ́ ẹ̀rọ gbogbo ṣubú hàn ní ó kàrí lójú ní ẹ̀rẹ̀ tí ẹ̀rẹ̀ parí mọ́ àtọ́ ọgbà agbẹ́gbà Bukhari gbọ́ ẹ̀sáré lọ pé ẹjọ́kó ẹ̀kọ́ tí a lè lérí ẹ̀kọ́ tí a lè lérí ẹ̀kọ́ lẹ́sì pẹ̀lú ọmọ tẹ́tẹ́ tí wọ́n sọ pé wọ́n àtọ́ ojú Bukhari lọ ọkọ̀ tẹ́tẹ́ mà ẹ̀kọ́ tí a lórí àbíkù yìí ẹ̀kọ́ ẹjẹ́ dẹ́kun nìfà mọ̀nàfíkì ẹjẹ́ dẹ́kun ẹjẹ́ dẹ́kun bẹ́ẹ̀ apàdé ọ̀rọ̀ subhanahu wa ta'ala tó bí dáhùn bẹ́ẹ̀ rẹ̀ rẹ̀ lọ́rin àkíní tẹ́ẹ̀bá rẹ̀ ndẹ́rẹ́sì ìfẹ́ni ìtàkù ẹ̀rọ ajáde sí àgbàgbà ẹ̀yìn wọn ọmọ ọkùnrin ìfúnlẹ̀ ìṣẹ́kìníkà kìníkà kìníkà ẹlọ́kùnrin wa ọgbà ṣe mọ̀nàkọ́ṣà ẹ̀jáde ẹlọ́gbà bùbù ṣe mọ̀nàkọ́ṣà challenge ni ẹ o lẹ́yìn tẹ́ ń jáde mọ̀lá kọ́ṣà ẹ lọ bá àdúgbò ẹ pé ẹni mọ̀lá wà má bọ̀ wá lọ́rin tẹ́ bá tó bẹ̀ ẹ lọ pé ẹ pé wá sọ́kọ́lá sí jímọ̀ ẹ̀yà ẹ ẹ lè wọ̀ bọ̀ wá. ẹ tó bẹ̀ kí wọ́n lọ́pọ̀ ẹkúsílẹ̀ lẹ́ ń takò ẹ takò àyùmọ̀ká rọ́fù làílmẹ̀ ibadallah ìmọ̀kásẹ̀ ńlẹ̀ ni o ìmọ̀kásẹ̀ ńlẹ̀ ni o ìtọ́jásí gbogbo wa máa kókò dáa kókò ní máa ṣe haibọ̀ kíyàn wá súnmọ́ anábì ní a máa ṣe wọ́n wá ń parọ́ ẹ̀mọ́ bukari ó ní ẹ̀mọ́ bukari lọ́dọ̀ anábì ṣe haibọ̀ ìgbà tí wá tu ìdúkùtù la hawla wala quwwata illa ẹ̀yin náà sì gbọ́ kí wọ́n ló dé tó ń pè ń papọ̀ àwọn súnmọ́ ẹni tó wọ́n sọ̀rọ̀ yìí ẹ̀wà papọ̀ kọ́dọ̀ tó wá jẹ́ òbí ìmọ̀ni tá a bá ń kílèmù ìsìláàmù tó wọ́n là ń ṣe tá a lè gbọ́lá fún mi sallallahu alaihi wasallam tá a ń gbọ́lá fún nǹkan mi à gbogbo àwọn nǹkan ilé wọn bẹ láwùjọ wa tá a ń láti sọ̀rọ̀ àfúnjẹ máa ilmi ni ìṣẹ́rù jahal قال النبي صلى الله عليه وسلم وأنصبوا فأمرني أن أنا أحد فأتزر فيباشرني هم دون معك إن كبك سبحان الله إنا لله وإنا إليه راجعون òun ṣàhádà lọ ànábì wa pa ọlọ́sẹ̀ bá a tẹ́zìrò ọwọ́ tí lọ́dọ̀ tẹ̀ pé bá a tẹ́zìrò ànábì wa nípa òun fọ̀ bí wọn wọ́n á dẹ̀ hàn yìí wà lùbà ṣírù ni ànábì ìzáàrù ń bẹ̀ máa fọ́ pẹ̀lú kàbẹ́ni ìzáàrù pàfin ìzáàrù mẹ́rin ìtẹ́zàwọ̀ kí ẹ̀ ń aṣọ mọ́ra òun wá tún sí pé oníkó òun fẹ́ di òun pé kọ́ jọ wọn yubashiruni albashar àwọn ara kéèyàn fara kan ara wa yubashiruni ìmúlẹ́tí wájú ọmọ ńlá ìgbàlú lásìkò ọ̀dà ìdẹ́ ìmọ̀gbé súnà dá wọ́n bá ti rà á rújú lọ́dẹ̀ tó wájú súnà yóò tún ka àdífù mi ànábì ń sọ pé ká yẹra fún obìnrin nígbà tó bá ń ṣe àìdọ̀ lọ́wọ́ wọn ni isna kulla shay illa nikah àwọn yahudi ni wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n fi àwọn kalẹ̀ wọ́n fi gbogbo kalẹ̀ tó bá ń ṣe àìdọ̀ yẹn má ṣe bẹ́ẹ̀ ẹ̀sùn bá àwọn yẹn bá ọjọ́ ọjọ́ sùn papọ̀ ìwà lẹ́bi àwọn kalẹ̀ sí gbogbo kalẹ̀ bá àwọn ṣe illa nikah wan nikah ẹ̀mọ́jẹ́ kí tí ẹgbẹ́ wọn ní àtùkù àwọn èèyàn ti sọ̀rọ̀ lórí ẹ̀dá ẹ̀dá ẹni tó bá kú náà wùbí kẹlùkọ́ wà kó sọ o ní ìtorí pé ògùn ní lu yìí o ní a bá sí kí ni o ní a bá ń takò ẹ̀sìn tá a sì ń pè ń lu ẹ̀sìn tá a sì dákẹ́ tá a sọ tá a ṣe mùnáfìkì á ṣe jẹ́ wájú ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala rọ́pùlẹ̀ anabi sọ fún wa pé ìwọ́n ká sẹ́lẹ̀ o ẹ̀rọ wa mùsùlùmí ẹni wọn ká Qur'an kò ní máa kankan rọ́pùl ilm ìmẹ̀ ẹ̀sìn àwọn èèyàn ní wọn lọ bẹ̀rẹ̀ ìmọ̀wé iná ìwọ́n wọn sọ kí wọ́n máa bọ́lá fún ẹlòmíì fọmọsílẹ̀ wé half a million lóṣù mẹ́ta mẹ́ta níta mùkà ẹlòmíì fọmọsílẹ̀ wé one hundred twenty thousand gbogbo àwọn owó yẹn ẹ̀wọ̀n àwọn òkè kí ni ó kọ́ mẹ́ ọmọ ìlú ọmọ ọmọ kẹsọ́ pẹ́ sí wọn ọmọ ọmọ bẹ́ jèrè rẹ̀ wọ́n gẹ́ ti ń náwó kọ́ ọmọ jèrè ọmọ kalẹ̀ ìmọ̀ ẹ̀sìn ẹ̀wọ̀n àtẹ́lẹ̀ kí n kọ́ lọ́wọ́ ọ̀pọ̀lọ́ ọ̀sùn ẹ̀jẹ̀ náà ẹ̀wọ̀n tó ń bẹ̀ àbáwá jòkó àwọn ọmọ wa wọlọ sùn ni kó tó o dúpẹ́ ọlọ lẹ́sìn ni nígbà wọn kọ lẹ́sìn kọ́ ẹ̀ mọ́mìíràn ibi iṣẹ́ ni ẹ̀ kì í wákàtí méjì ọmọ ń tiri okùn ọgbẹ̀sẹ̀ bí tẹ́tùká àwọn àdé àwọn àdé ó ṣẹlẹ̀ gan ọmọ tí wọ́n láti bẹ̀rù mẹ́rin sí kò tí ì báwọn náà rẹ̀ wọ́n lọ wọ́n náà sọ fún ẹni gómi gbogbo àwọn nǹkan yìí wọ́n wọ́n ti kí wọ́n máa subhanahu ẹni tí ó bá ti kéwú tí ó bá ti kó bí ọjọ́ bá ti kó wọn lọ òun ni àwọn ọmọ wa wọ́tà ti méjì wọ́n wà kó ti kọ́ wọ́n ti àwọn ọmọ wa ní fóònù wọ́n ni ọkọ̀ ẹ̀rọ ní tàbí sẹ́ńsù wọ́n bá wá bèèrè pé olórí ike wọ́n fún ìdá ó ti pọ̀ náà ẹ̀rọ mẹ́fà three thousand owó yẹn ti pọ̀ ṣe bí níbẹ̀ ẹ̀yẹ bí wọ́n sọ̀rọ̀ kankan ṣe bí ilẹ̀ ọlọ́run tó bí rin o àwọn ilé padà wá dàgbà wọ́n padà máa ṣe court àwọn ilé padà wá dàgbà wọ́n padà máa lò lọ́wọ́ àwọn tó máa jẹ olórí àwọn tó padà máa post àwọn tó máa takò ẹ̀sìn subhanallah rọ́pò lẹ́yìn wọ́n ti ṣàrù jáàlì obìnrin yóò mọ yàtọ̀ láàrin haidọ̀ àti istihadọ̀ ẹ̀ sì lè má ṣe lóṣooṣù ní haidọ̀ yìí ó sì gbọ̀dájọ́ rẹ̀ ó sì rọ ọmọ ìgbà tó ní ìgbà tó ní ọmọ yàtọ̀ obìnrin yóò mọ kẹ́kẹ́ tí islam sọ nípa bá a ṣe ń ṣe pẹ̀lú ìbánu pẹ̀lú ọkọ wa báwo la ṣe ń bá ọkọ wa lùbáwo la ṣe ń bá ìyàwó ẹrù yóò mọ̀ bàárí fẹ́tọ̀ islam ilé mùsùlùmí wa di ariwo òní ìjà wọ́n parí rẹ̀ lànà ìṣe pẹ̀lẹ́ fún wa kó káwọn bá fẹ́ra wa ẹ̀sìn ẹ̀sìn ìmọ̀ ẹ̀sìn tọ́wọ́ tó gbọ́dọ̀ ọ̀rọ̀ ó bẹ̀rẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa níta fẹ́ bára wa fọ́pọ̀ bọ́sùkù wa ọ̀pọ̀ eléyìí jẹ́ ọ̀kan nínú àwọn aṣọ́rọ́tù sáà tí ó jẹ́ ìpèníjà nípa ntí ó ṣẹlẹ̀ ní ayé lẹ́ni tọ́jà sí wípé ó súnmọ́ pé lásìkò bẹ́ẹ̀ ni màá ti dúró ó tún kú ọ̀rọ̀ nípa tọ̀yá ìlà àmàna ọ̀rọ̀ nípa kí ni o ìtìṣẹ́rù rírà ọ̀rọ̀ nípa ọ̀kúkúlù wàlìdín ìmáṣẹ̀yà ìmáṣẹ̀ bàbá ń ṣẹlẹ̀ láyé lẹ́ni ọmọ tẹ́ ṣe wọ́lá lé lórí kò sì ní gbọ́rọ̀ sí lẹ́nu kò sí súnà wa ọmọ kọ́ọ̀tù àwọn súnà yìí nìkan lẹ́nu àwọn ọmọ akẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ ẹni tí ò sí súnà ó gbé wálé orí kẹ́kẹ́ ṣe òun ni bàbá dá àwọn ilé pa fún àwọn ilé pa fún ọkùnjẹ ọwọ́ ìjòkúnlé ọwọ́ rẹ̀ jẹ́ òkúrin àwọn ọmọ ọgbọ́ ọ̀sán ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ráúlẹ̀ anábì ní ọkùnkùn wàlìdé ní bẹ́nu àwọn àpẹẹrẹ tó hàn bálìkì àmàṣùmọ̀ òun ní àntẹ́lẹ̀dẹ̀lẹ̀ agbẹ̀tọ̀rọ̀ bẹ́tẹ̀hà lánàbì sọ́nà àdíkò jìbìrì gẹ́gẹ́ bí hajar sọ́sọ́ bẹ̀yàwòlì àmàna ìmọ̀ rẹ̀ àmàna lárinà òun náà wà mú rẹ̀ ẹni tó ń bí anábì sallallahu alaihi wasallam lórí nípa pé mọ́tà àsìkò tó rí yẹn ìdàbí yìí àti àmánà tàbí sáà àmánà àmánà tó làíl àmánà tọrọ ìdùnlọ àmánà tó zawaj àmánà tó lọ́pùnà àwọn yóò mọ̀ra láre yóò bí mọ́tàlẹ̀ kò ní tọ́jú wọn ọlọ́gbáyà yín ọlọ́gbáyà yín ọlọ́sàánù wọn lọ́rí lọ́gbáyà yín ọlọ́gbáyà yín àwọn aláìdá àwùdá sí ní tí ìyá wọn wọn bàbá wọn lọ lọ́pàárọ̀ ọba tó jẹ àwọn ọmọ ọlọ́pàá mẹ́ bá kọ́dà bá dé ìwẹ̀ lálẹ́ gómìnà ní ìlàjà lálẹ́ iná rẹ̀ láàrin ọkọ̀ rẹ̀ ń bọ́ ẹlòmí ọkọ̀ rẹ̀ ti kú ẹlòmí ọkọ̀ rẹ̀ ti kú sáyé àwọn òkú ọmọ ọmọ rẹ̀ ọmọ orúkọ gírí ń bẹ àwọn òkú táyé ń bẹ ọ̀rọ̀ ń bẹ bàbá tó wà láyé ni òkú ni ẹ̀tàrù pé kí ni ẹ̀tàrù pé ní bàbá ni kò ní bàbá bàbá wọn ti kú sáyé ọtí ẹ̀mà fẹ́ òbí mẹ́ta bá rẹ̀ rẹ̀ káàkiri ni ọlọ́wọ́ rẹ̀ bí kálukú kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyatihi ó pu àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ yìí ibadallah min ashrati sa'a nínú àwọn nǹkan tí a ní àǹfààní láti bára wa sọ ní òní ni pẹ̀lú àwọn ẹ̀rí tó pọ̀ min al-kitabi was-sunnah ṣùgbọ́n èyí tó lọ́wọ́ bá fún ayé ẹ̀dá láti rírí òun náà ni ọ̀rọ̀ nípa fitan ọ̀rọ̀ nípa bídà ọ̀rọ̀ nípa shirk èyí ní tàtà kiri ní gbogbo òwú ní gbogbo ààyè lẹ́sìn oṣù bàjẹ́ fitina anábìpẹ́ àbúrò anábìpẹ́ ẹja sọ́ra fún àti ká àdìbò òbí fọ̀fúnra wa ẹja mọ̀ kámúlò àdìtọ̀fẹsẹ̀ múlẹ̀ ni bákan náà ń ta ilé ṣàfẹ́ fúnra wa kásàrẹ́ fúnra wa ń bá lọ dáadáa òun náà ni rọ́fù àfáàtí ń kọ́ ọmọ rẹ lẹ́sìn kọ́ọ̀lọ́ lọ́wọ́ kọ́ọ̀lọ́ rasúlù ẹwọ orúlé kí ọmọ yẹn lọ ẹwọ orúlé kí ọmọ yẹn lọ ẹwọ orú àwọn tẹ́ súnmọ́ wọ́n fún ilẹ̀ ẹ̀l ìmọ̀ tí ń kásẹ̀ rẹ̀ ẹ̀ lọ sọ fún ẹ̀fọ́ kọ́ọ̀lọ́ lọ́wọ́ kọ́ọ̀lọ́ rasúlù kò ní tààkù ẹjẹ́ bẹ̀rẹ̀ náà gbajàmá jẹ́ àwọn ọdún gọ́fìlà yìí bí àbá àtají èmi tí mo ń sọ̀rọ̀ wọ́n mọ̀ bí tí mo kù sí wọ́n tó ń gbọ́ mi wọ́n náà mọ̀ bí tó kù sí káàkì àmà tó tó kó tó dé ikú tó ká ọmọ ẹjẹ́ ayé padà wọ́n tó mọ̀ kùránì ká ọ̀pá tí àwọn ọ̀dá látọwọ́lá wọn kíkí òun ẹ̀sìn látọwọ́lá wọn ọ̀rọ̀ tó nìkankan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọ̀rọ̀ tó nìkankan ṣe pẹ̀lú ọ̀rọ̀ alúwalá tọ́tọ́ bá wọn sọ̀rọ̀ pa kúndúrọ̀ náà àwọn ìkúrọ̀ náà àtàwọn oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ wọ́n lè mọ ara rẹ̀ wọ́n lè mọ ilé ìta ọmọ rẹ̀ lọ. ọmọ ilé kẹta ọmọ rẹ̀ lọ ọmọ tó gbọ́dá fún owó tó lè sọ́kún kí owó tó lè sọ́kún ọ̀pọ̀ ẹ̀sìn wọ́n lè wọ́n kọ́ sọ́kún wèé tó ọmọ tẹ̀ chájì rẹ̀ wọ́n lè chájì ara rẹ̀ ẹwà gba àwọn gba adébí pé nígbà tí alábá ní àwọn afẹ́fẹ́ náà náà ń kọ́ yẹn kí ó kó bẹ́ẹ̀ àwọn náà lọ kàwé ṣùgbọ́n alẹ́bùsọ̀lọ́wọ́ alẹ́sọ́lá fi sọ pé àwùjọ yìí afẹ́ o akọ o ọlọ́run sí àwọn àtakù wọ́n takú lórí pé àwọn máa kọ́ yẹn lẹ́kọ̀ọ́ ẹ̀sẹ̀ ni wọ́n takú wọ́n ẹ̀bá mẹ́wàá ẹ̀bá wa àwọn máa kọ́ yẹn lẹ́kọ̀ọ́ ni wọ́n takú bí wọ́n bá ti níkan ṣe pé àì máa lọ tọ́wá lọ sí halkọ̀ láti lọ kéwọ́ wọ́n wá sọ pé wọ́n wá láàánà ọ̀hún kí ló dé fún wa báyìí báyìí ọ̀dà tó wá fi lè wálẹ̀ mẹ́ta ó sì pè ó sì ránṣẹ́ sí wa pé nǹkan báyìí lọ ṣẹlẹ̀ ọ̀hún kan wá náà ni bí wọ́n tó yá ẹni tó ń bọ̀ wá dákun báwo wá ìyá yìí tó bá yá sí pé iṣẹ́ kábẹ́ńtà àbẹ́ẹ̀dì kábẹ́ńtà lọ máa kọ́ lọ́kọ̀ ó wúlò fún àlòkù máa wọ́n lẹ́ pé iṣẹ́ pẹ́lú na bá máa ṣe lọ́kọ̀ wọ́n ló wúlò fáàlì ó máa tí mùsùlùmí bá ní ìdìbò wáyá afẹ́ kan àgálẹ̀ kí wọ́n wà sọ fún àwọn iléèwé àwọn iléèké àwọn wọ́n ló kí ṣe pé wá bí yá pé òun mú ọba tó yá ó tún lọ gbá ó tún lọ ó gbúdọ̀ ní méjèèmú nípa pé ọ̀nà tó lè gbé ìgbà táwọn èyí kí ó fi lápá lára wọn báwọn pílánì rẹ̀ ẹgbẹ́ ọlọ́kọ́lọ́kọ́ lára rẹ̀ ọmọ wa bẹ́ẹ̀ ẹgbẹ́ ọ̀tọ́ wọ́n wọ́n ṣe àsìkò tiẹ̀ àtàsìkò tí wọ́n ní ní five hundred naira two hundred naira one fifty àbẹ́gbẹ́ ọ̀rẹ́ ń san tó kọ́ wọn bẹ́ẹ̀ wọ́n lọ àbísí wọn ń dọ̀ wọ́n subhanahu wa ta'ala àtòrífẹ́ ọ̀rọ̀dá ní wọ́n lọ ní sí àkúgbọ́nà míì ẹ̀rọ náà lágbà mánéjì ọlọ́sàn-án ni wọ́n ti wà rẹ̀ pín ẹjọ́ kọyàn wọn lọ́wọ́ pọ̀ láwùjọ wa àní a máa kẹ́kọ̀ọ́ òwe àmì ẹ̀mọ́jà gbọ́ láfún ju kéwù lọ kéwù tá a wá ń sọ kéwù gbẹrẹ fún bọ́lá ń sọ o kéwù ẹ̀sìn èsì kéwù ọlọ́gbẹ̀rẹ̀ o ọ̀rọ̀ kéwù dá ọmọ lọ hàn tú ọmọ lọ bá yàtí fúnlọ́wọ́ ọmọ lọ rí nǹkan mọ́lẹ̀ kéwù kọ́ yà o ẹ̀sìn kọ́ yà o ẹ̀sìn ni ọ ó dọ̀rọ̀ ẹ̀nìkọ̀ọ̀kan wà ẹmọ́jẹ́ àwọn awakọ̀ pé táa bá ní á sọ pé àwọn èèyàn tó bá lọ́sẹ̀ wọn ṣe àwọn èèyàn níwá kéwù wọ́n jòkúlẹ̀ àwọn ṣẹ́kùn fòmíìn ẹlọ́gbẹ̀rẹ̀ táwọn àwọn ọmọ tí wọ́n tó wà káàkiri ayé lónìí wọn ò bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ èèyàn kan èèyàn méjì náà ṣe bẹ̀rẹ̀ ẹlòmí owó ń gbapò à abala abẹ́ jòkó abẹ́ káwọn challenge ló wọ́n jẹ́ fún wa tí gbogbo àwọn èèyàn bá ráyè láti kọ́ ẹ̀kọ́ láti kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ àwọn tẹ́lẹ̀ ti súnmọ̀ bá bá la challenge ló jẹ́ fún wa bọ̀ àwọn bídà ẹ̀wù lè fi ń ṣe káàkiri káàkiri káàkiri alábàdà ṣùgbọ́n wọn yóò sọ òwúrò fún wa nínú àwọn bídà náà ló ti yọ wọ́n mọ kí ó dáadáa wọ́n kó ní bídà ètò ìṣẹ́kọ́ òun tí ẹ o ti máa sí ìwòrí mi dáadáa o ti sọ gbogbo ayé àwọn yìí náà kẹ́kọ̀ọ́ mbẹ́ ètò ìṣètò wọ́n yẹ kó mbẹ́ lọ́lọ́sẹ̀ sí náà ah tí yẹn bá ń sọ àdùn tó wà bíi súnà yìí tí yẹn bá kọ̀m̀pìà rẹ̀ pẹ̀lú gbàbídà wàláhì ní ìrí nǹkan tó dodo súnà níbi sallallahu alaihi wasallam kọ́lẹ̀ lómi náà nínú àwọn tẹ́sí wọn bẹ́ẹ̀ ìwọ́n ò gbẹ́tọ̀ ọlọ́mọ àkọ́jọ kú síbẹ̀ tí yẹn bá lọ́kọ̀ọ́ kí ní sọ̀rọ̀ èyí sọ fún àwọn kan wọ́n ń lẹ̀ àwọn òwúpẹ́à àwọn àbá wa ni àwọn ọ̀gá wa ni láti wá ṣe àwọn ọmọ akẹta wọ́n sì pé tí ṣe yóò dá kò pé ẹ̀kọ́ bá a sọ kí á jù ìṣẹ̀lẹ̀ kò pé ẹ̀kọ́ bá a sọ kúnlẹ̀ wọ̀ wọ́n ó sì mọ̀nà tó bá a sọ. àwọn àbá wa ni bá ní ọ̀la àbá ọlọ́run ṣùgbọ́n ní lọ́mọdé kẹ́rẹ́ sí pé kàfà ọ̀hún àgbẹ̀ lápapọ̀ rẹ̀ ju ẹ̀sìn lọ́nà ìmọ̀ kásẹ̀ ńlẹ̀ ẹ̀yìn ẹ̀rú ẹ má jà jámẹ́lá yẹn káwọn máa bá yẹn ṣe mùnáfà ìyàní mùnáfì kí lórí ẹ̀sìn káṣí mọbi táwọn ìmọ̀ sí kálukú wọn àdúgbò rẹ̀ nínú wọn ti ń kéwú kéwú sódà látàárọ̀ gbọ́dọ̀ bá lọ tọ́ látàárọ̀ kábọ́rí gbóná lọ́sàá wọ́n wá dé nítọ́ à ń lẹ́nu kéwú à ń lẹ́nu kéwú. ẹni ní ìtọ́ bá ń ṣe ìyẹ̀sán àwọn ti rọ́ọ̀kọ́ ọmọdé mẹ́tẹ́ni rẹ̀ lórí ẹnu àwọn díẹ̀ díẹ̀ tọ́rọ ní a máa rí bíbí bí sunday sunday nípa tó wọ́n mọ̀sí ní bí ẹ̀kan lóṣù ní alhamdulillah ṣùgbọ́n kò tọ́ kò tọ́ tẹ́bá òbí táwọn ẹ̀ tí ń ṣe súnmà tí wọ́n mójútó láwọn subhanallah gbogbo ìgbà gbogbo àsìkò sáwọn sáájú ah, ọ̀wádìí àmúni o ní sẹ́ni ah, iṣẹ́ wá ní iṣẹ́ gbàgbẹ́ wọ́n náà wá yìí mú àsìkò tó lò fúnṣẹ́ wọ́n yìí fún ìyàmà rẹ̀ sàìsẹ́ látara ń pa pé kí a fi àyílẹ̀ fún ìbéèrè àti ìdáhùn bí abáṣe lágbára ṣùgbọ́n ọ̀rọ̀ pọ̀ kí ọmọ yìí pé alìkìyàmà súnmáwò alìkìyàmà súnmáwò anẹ́bùsọ̀lọ́wọ́ alẹ́sẹ̀lẹ̀ kú alára o àwọn tí ó yẹ́ máa ṣẹlẹ̀ òun náà ní ń ṣẹlẹ̀ yí o àwọn tára máa rí òun láti rí yí o bí àwa fura kémi fura o kó wọ́n fura o àwọn ará ilé rẹ àwọn mọ̀lẹ́bí rẹ àwọn ọmọ rẹ fura pẹ̀lú wọn o ṣé n tí wọ́n ń gbé lọ yìí tó ń gbéṣẹ́ ọlọ́pọ̀lọ́ yìí ṣé n tí wọ́n ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú rẹ alìkìyàmà ni àbí tí ó kó bá wà tí wọ́n ń jọ́ mi ẹ jẹ́ àfura o kí á sọ́ra gbogbo tí ó bọ̀ ẹ̀sẹ̀ wa jẹ́ kí a ṣọ́ra fún ìmá tẹ̀lé ìlànà tí ìsìnà àdúgbò sallallahu alaihi wasallam ní gbogbo àwọn tí jẹ́jù sí ìyá ti gbèsè ayé wa kálí lójú rí ọlọ́run kálí páàsì kálí orí tójú distinction lọ kálí orí tójú first class lọ lójú ọgbẹ́ ìjọ kìyàmà kálí mọ́ wà nínú àwọn tá níbi olùlé padà nígbà pé ó jíṣẹ́ tó wọ́n rán àwọn èèyàn kalẹ̀ àwọn èèyàn ti ṣe nígbà tí mo lọ tán mo ti bẹ́ẹ̀ náà ẹ̀kọ́ ti kúnà ni pàṣípàkọ̀ ṣípàkọ̀ ẹ̀yìn ẹ̀yà pọ̀kédé ẹ̀kú lọ́dọ̀ mi àníkùsọ̀lọ́wọ́ àwọn àlùwọ̀sẹ́lẹ̀ ọwọ́ àwọn ọba àjásí bẹ́ẹ̀ káwọn kó já síbẹ̀ káwọn bá káwọn bá sí nu wọn ẹjẹ́ amúra gbogbo àwọn kan tá a sọ yìí àtàwọn kan míì wọ́n tún máa gbọ́ ní ààyè súnà tó múra sí i kàtàrà wá jí káwọn sùn lọ káwọn wà nù kọ́nukọ́ra yálì kí àwọn alìgbà da gbogbo tá a bá níláyè ó ṣe lè kú kọ́ta ó dùn tó ilẹ̀ o á sì máa lọ sàtọ́sì náà wájú ọlọ́run bá subhanahu wa ta'ala ẹlòmíràn sì máa lò ó ṣùgbọ́n tá a bá ń ṣe nípa ẹ̀sìn àwọn ẹni o ọgbẹ̀rẹ̀ nìkan kan Jazakumullahu khairan abẹ́rẹ́ ọ̀bá ìdíkọ́lọ́gbọ́bá sọ ní ẹ̀sàn tó pọ̀ adúpẹ́ púpọ̀ fún àwọn ọ̀sáwọ̀wà abẹ́rẹ́ ọ̀bá ìdíkọ́lá gbogbo nǹkan tí wọ́n bá wà abẹ́rẹ́ kí ó jẹ́ kó wúlò fún wa la ilaha illallah bí a bá nínú masalasi tí a ń tàn tàbí tí jẹ́rẹ́tọ̀ tí a ń tàn tàbí ṣe program àtàwọn òṣìṣẹ́ àwọn programs mi ẹjẹ́ta fi dá sí kí ọlọ́ àbáríkọlá kó pèsè fẹ́ nìkọ̀ọ̀kan wa bákan náà tí a bá wo mọ́sálásí wa a rí pé iṣẹ́ ń lọ lọ́wọ́ lórí ẹ̀ dúró ẹni tí ọlọ́ àbáríkọlá bá rà lọ́wọ́ a ó kú àwọn nǹkan díẹ̀díẹ̀ tí a tún fẹ́ ṣe sí láti jẹ́ kí mọ́ṣáláṣí tó tún jù rí jù báyìí lọ àwa tí a wà nílé tàbá jáde tàbá wò òkè a rí pé a sì jẹ́ tún ṣe àwọn kankan ní àìpẹ́ ìlú tó àmọ́ ibi tí ọlọ́run ní kí agbára dé ibẹ̀ ni a ṣe dé òun tó ẹni tọ́nà àwọn àrígbàdá bá tún ràn lọ́wọ́ ó lè kàn sí àwọn ilé tó mọ́ṣáláṣí a lè rí imam àbíkárí mọ́ àbí àwọn tí wọ́n wà níbi ètò iṣẹ́ mọ́ṣáláṣí náà bákan náà ẹ wá rí i pé nígbà tí àpá ń bá wa sọ̀rọ̀ lọ wọ́n mú ẹnu lé ọ̀rọ̀ ìmọ̀ púpọ̀ púpọ̀ wọ́n sì emphasize rẹ̀ kọ́dà wọ́n ṣe ìpara lórí ẹ̀ nítorí bó ṣe pàtàkì tó nítorí pé ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ alẹ́bà sallallahu alaihi wa wọ́n pàtàkì ọ̀rọ̀ mọ̀ náà ni orí ìjókòó iná láwà ní ọ̀dọ́ ọdún tó kọjá tí ìkaná ọ̀pá wa tí wọ́n sì tún bẹ̀ ní ọdún yìí náà wọ́n bá wa sọ̀rọ̀ púpọ̀ tán sí emphasize lórí ọ̀rọ̀ mọ̀ wa ni wọ́n sọ eléyìí sì bí ọ̀rọ̀ ilé kéwú ní àdúgbò yìí tó ilé kéwú yìí náà ó sì ń lọ ọlọ́run sì fi jẹ́ kó parun àti gbogbo ibi tí àwọn ilé tún náà wà náà so a tún ti àsìkò yìí a tún fi ń sọ fẹ́nìkọ̀ọ̀kan wa ààyè wà fún àwọn tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ kéwú nínú mọ́sálásí yìí tó dárò lárúkọ̀mù bẹ̀m̀bẹ̀ fún tàbíhùn Qur'an àti àwọn ìkọ́ èdè lọ́gbàwá gbogbo kàtíkò tí wọ́n bá jọ àwọn ọmọ kéèkéé wà tàwọn tó dàgbà díẹ̀ wà kọ́dà tí àwọn obìnrin wà ẹ̀ẹ́dínbẹ̀ ní ààrẹ tí wọ́n bá ní iṣẹ́ ìjọba rẹ̀ wọ́n ṣe òráyè ìbẹ̀ ní weekend ààrẹ alẹ́bí ìbẹ̀ àti gbogbo ẹ̀ àpapata kò sáyè fún mọ̀ àbá ààrẹ tó kọ̀ wa kò sí mọ́ èmi ò ṣe láti kọ́ lókù kọ́dà ìgbẹ́ fún àgbàlagbà nínú mọ́ṣáláṣí náà tí àwọn ọ̀gá tó àbáwọn ìjìgbò táwọn èèyàn náà bá kára so kí a gbìyànjú láti fi owó kọ̀ wa sílẹ̀ a rí pósítà níta àbúkábáwọn mọ́ṣáláṣí kábi àwọn èèyàn so kí ọlọ́ọ̀bà rí kí ọlá kí ó ṣe rọrùn fẹ́ kọ̀ọ̀kan wa níparí ní ọ̀la insha Allah àwọn ustazu wa Lukman ọ̀sìn ni wọ́n ń bọ̀ láti Jami'a Ahmadiyya ní Madina so àwọn ni wọ́n ń bọ̀ láti wá dára lẹ́kọ̀ọ́ lọ́la so wọ́n sì máa bá a sọ̀rọ̀ lórí hadith Annabi Muhammad sallallahu alaihi wasallam fattaqun nisa fattaqud dunya wattaqun nisa mo ní ó mọ̀ fi bá wa sọ̀rọ̀ ní ọ̀la bábá bá a sọ̀rọ̀ tán lọ́la insha Allah a tún fi àsìkò díẹ̀ lẹ̀ lọ́la fún kinní kan tí gbogbo mùsùlùmí ní nàìjíríà gbogbo mùsùlùmí ẹni tó bá lákòólé kẹ́sì rẹ̀ tààtí retí ó ti dé àwọn kò ti dọ́rọ̀ wa ọlọ́wọ́ ní kò ti dọ́rọ̀ wa báyìí ìdánilẹ́kọ̀ọ́ àti ìṣàlàyé lẹ́kọ̀ọ́ nípa rẹ̀ yóò tún yóò àtún wọ́n bọ̀ wá ṣe fún wa náà lọ́la insha Allah ọ̀rọ̀ nípa rìbá jíjẹ àti ọ̀nà àbáyọ kúrò níbi rìbá agbọ́dọ̀ mọ́ ogun bá kàtà sí òun la fi ń gba sálárì òun ṣe kí ọ̀nà àbáyọ ti dé insha Allah lọ́la àwọn jáìsì ń bọ̀ láti wá ṣàlàyé fún àbá àwọn ti dé ibi tó bá wà àti ọ̀nà àti dọ́dọ̀ wọn wọ́n wá ṣàlàyé fún àdẹ́kùn ọ̀yà àti ṣe operate insha Allah lọ́la kọ́lọ̀ àbálẹ̀kọ́ ọlá kí ó ṣe ní ọ̀rùn fún wa tó ilé ìní àwọn ìkéde tí a ní fún wa báyìí a bẹ́ẹ̀ láti mọ gba ìbéèrè tí àwọn afára tó mọ̀ dára lọ àwọn obìnrin kí wọ́n fi ìbéèrè wọn ṣọwọ́ sí wa pẹ̀lú kíkọ àwọn ọkùnrin kí a nọ́mbà one two three four five six seven eight nine mo pe àdídá dúró báwọn náà. ẹ̀dàkùn ẹ̀ mùsùlùmí inú àwẹ̀ tó yẹ pé iná ìyẹn kálọ́mọ́ kírun sáré káàdà bí mùsùlùmí náà lòun náà ní ẹ̀dàkùn. بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد ààkùn tó máa dáhùn ìbéèrè alhamdulillah lórí kan tí wọ́n sọ fún wa nípa pé ilé kí ó ti wà bákan náà ìgbàgbẹ́ náà gbogbo àwọn àyè tó kù náà ó lọ́n jẹ́ kó wà ó dẹ̀ mú wa dúró kí ó jẹ́ ọmọ akọ́ ẹ̀kọ́ ẹ̀sìn ẹlẹ́ẹ̀kejì ẹ̀rì àwọn àfá àwọn dáhùn béèrè ọmọ kí ó lè mi náà sọ báyìí nísìn àwọn làwọn tó ń gbé mi láàfá ṣùgbọ́n èmi náà mọ̀ pé tọ́ ló gbọdọ̀ ẹ̀rì òun náà ni èmi náà kọ́lọ̀ kó ṣe gbogbo wa ní àfá sunna amin náà nípa ìdáhùn sí béèrè oníbèèrè pé mùsùlùmí kò ń kírun lọ́jọ́ lásán àwọn ọmọ Ramadan yóò kí hàn ìjẹ́sà lè pè ní mùsùlùmí àbí ànípè ní mùsùlùmí fi tafsir ìtọ́ wọn bẹ̀ ni pé tó bá jásí pé ẹni yìí ẹni tó jásí wípé ó jẹ́ mọ́kìrì ni ìyẹn ni pé ẹni tó takò wọn tó jásí pé kò gba ẹ̀rọ wọlé ni àwẹ̀gá kò ní sórí báyìí nìsín ṣùgbọ́n tó jásí pé ọ̀takò wọn ọgbà ẹ̀rọ wọlé ìpẹ́kẹ́ ló ń fà á bí kásẹ̀lù ni gẹ́gẹ́ bí tàfàṣílì àìbẹ̀rẹ̀ ìlàmà nígbà pé àwọn tó pín lábí lè mọ́ sí bẹ́ẹ̀ nígbà pé wọ́n ti ẹ̀ta púpọ̀ tàbí bí lè gbẹ̀rù tó sílẹ̀ tààrùkù sọ́lá láàbẹ̀ òun ni pé tí ò bá ta kò ó tó yíba yìí nísìn tó gba ẹ̀rọ wọlé tó wọ́n ṣe ìbò ti ṣe tó ń ṣe abú láńlá tí ọ̀dà ni tí ò bá jẹ́ pé wọ́n kó sí gbogbo àwọn nǹkan tó máa ń ba ìmánì jẹ́ ní àwọn ọ̀nà wákò lórí Islam ẹnìyẹn ní sọ pé kéfì orí ni tó yíba yìí nísìn pẹ̀lú àwọn àlàyé sókè yìí àwọn lágbàjá lọ kírùn ramadan wọn ò kírùn kí lọ́sẹ̀lẹ̀ wọn àánú kí ni wọ́n ń ramadan àti ní tí ramadan kìí ṣe mùsùlùmí mùsùlùmí tí yẹn bá ti ti jẹ́ mùsùlùmí kò lè ní ààwẹ̀ ládàwọ̀ lọ́wọ́ àná wọ́n sọ wípé ẹ dákun ṣé èèyàn lè fi ìhélà ó fà á símú kí ní tó máa ń fà símú báyìí bẹ́ẹ̀ tó fi kì bá mú yàn tàbí táwọn ní asma ma ń lò wọn wọ́n ní ìjẹ́ yẹn lè lò nínú ọ̀sán Ramadan al-ilmu inda Allah ní sókí òun ni pẹ́rù kaba yẹn kéèyàn máa fà sí mú tó rẹ̀ nísìn kéèyàn gbìyànjú láti máa fà á ní àwọn àsìkò tí a ń ṣe ìfitọ́rù tó gbogbo àwọn nǹkan tí ó máa gba òkíní àti ohun kejì tó sì kí ni o dé ara wa kájìnà sí látara ń papò kí ni o ní tí ò ní dé inú wa tí ó sì ní dé àwọn ọgbà ibi yẹn ń ṣe inú ni gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ ẹ̀tí kájìnà sí lóòótọ́ agbẹ́rẹ́ gẹ́gẹ́ bí tí bèrè bá gbàgbẹ́ yọ àwọn fásẹ̀lẹ̀ fún akókò já ààwẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn nǹkan tí bá tún ní nǹkan gbọ́n tó ń sọ ní èméjì náà láàárín ìbúká ilẹ̀ àmàlẹ̀ la yaribuka àsìkò ń bẹ láàárọ̀ àsìkò ń bẹ ní kílásípè àsìkò ń bẹ ní alẹ́ tọ́wọ́fẹ́ lórún kàbá yẹn kí èyàn máa bí wọ́n tọ́wọ́ sí ìdẹ̀wọ́ ọ̀sẹ̀ nígbà tó tí ọba bá sí kí ni o tí ò bá lò láti lè gba ọ̀rẹ́ tó bá jẹ́ sí pé wọ́n bá wọn kọ̀ọ̀tù sàn yẹn alam kí ọlọ́run bá subhanahu wa ta'ala kí ó ṣe àmójúkò fún ẹnì kọ̀ọ̀kan wa so kò sí ní kò sí ní aburú àmọ́ tó bá já sí pé ọ̀gá pé kò ní ọ̀la kò lò ní alẹ́ kò lò ní àsìkò sàárì ẹ̀kún fílẹ̀ ní tàbí ẹ̀ ọlọ́wọ́ ààrẹ náà àwọn akọ́ bọ̀ ọ̀sẹ̀. Jazallahu shaykhan ó kọ́ bá ṣe rẹ̀ ẹ̀ ìtì ọlọ́run oríkà nípa lílo àyílà tí wọ́n máa fi ń ẹni tí ẹ̀rìn tó máa ń fà tó tí a bá ka fatawa fatawa lajna da'ima then fatawa sheikh ọ̀fẹ̀mí rahimahullah tí wọ́n ní tí wọ́n hàn ní pé irú ẹni yẹn ó lè lo àwọn kìnìún àyílà yẹn so àti kíni ogun tó máa ń fi sí mú fún ẹni tí fòkè fòkè bá mú so Allahu a'lam naam. Number two. Sọ́wọ́n rẹ̀. Ẹ dákun nípa ǹjẹ́ kí ẹ̀wọ̀n sọ pé sàlámù àríkà àti sàlámù àríkì orí sàlámù àríkì láti bá wa sí àlàyé. Bẹ́ẹ̀ lẹ́kẹ̀jì ni pé káyẹ́kẹ́ ló yà ti mọ̀ pé ẹni ọmọ tí ó bá ti bàlágọ̀ pé ohun tí ìkọ ìṣẹ̀lẹ̀ fún. Ǹjẹ́ tó kí dáadáa náà wọ̀n ní kọ́ kalẹ̀ fún ni then ẹlẹ́kẹta ni pé èèyàn tó bá ṣe ṣìnà ní ọkùnrin àti lóbìnrin ní ìkan tó wá ti jẹ́ tó ti jáde púpọ̀ lẹ́yìn tó ti jẹ́ ọ̀dọ́ táwájọ sí papọ̀ ní ìdájọ́ rẹ̀ gẹ́gẹ́ bí a ṣe mọ̀ bí adélébọ̀ pẹ̀lú adélébọ̀ pẹ̀lú ọ̀dọ́ بسم الله والصلاة والسلام على رسول الله جزا الله أستاذنا خير الجزاء كلا واسا طواني اسم لوري nípa ìdáhùn tó kọjá sẹ́yìn nípa dé sí a lè lo kìíní ẹ̀ ọ̀nà ọ̀gbẹ́ náà tó ní asma àbí ọ̀nà máa ń lò àbí ọ̀fìkì náà so yẹn jẹ́ òkun tó yẹ báyìí nísìn gbogbo orúkọ yẹn dáhùn pípa mọ̀nì tó rọ̀ ní ní bábi gbogbo ayá tí yẹn bá ní hajj sí àwọn ọ̀fà tí wọ́n sọ fún wa pé a lè lò ní wọ́n dà pé ọ̀tẹ́kùlọ́ àmì sàbáàtọ̀ tó yẹ báyìí nísìn kí yẹn máa di ìtọ́ka sí wípé yóò máa wá tún ṣe àṣejù nípa rẹ̀ tó yẹ báyìí nísìn ó ní adam tí ó wà ní ibẹ̀ tó bá jẹ́ òkú fún yàn bẹ́ẹ̀ tó jẹ́ pé nǹkan tí kò gba àwùjẹ́ ni kí àwọn náà kí á mọ̀ ti àṣejù bọ́ nípa ìbéèrè ẹni ẹlẹ́ẹ̀kejì òun nípa pé ẹ̀dá àwọn àbúrò tó máa ń pa kí ni o tó máa ń pẹ̀ka ìdáhùnkọ̀tọ́ bá tún ní ọ̀rẹ́mí tún wá béèrè pẹ́ṣà orí pé kí àwọn ìbẹ̀rẹ̀ rí àǹfààní láti lè béèrè ìbéèrè ẹwọ kan méjì kò sí pọ̀ mẹ́ta mẹ́rin ẹ̀dàpínlẹ̀ karùn-ún èdè tí káf yù láwọn ẹlò ní àbí kọ́m tó jẹ́ sípọ́ yá àbí tó jẹ́ táwọn tó pọ̀ àbí kí tó bá ẹni sábà sálámù sí yàn kò sí nǹkan tó burú kí yàn ṣe sàlámù àlékún tó bá ẹni sàn ìfọ̀ ìta bá ń kírun náà ẹ̀rọ sàlámù àlékún ọwọ́ àti pé ẹ̀yìn rán apọ̀ ọ̀dà ẹ̀wọ́ ní kánkọ́ tó bá ń dáràn kí wọ́n fẹ́ sálámù kí lóru ó ní asàlámù wà ní àsánwà ní kàbáwò kò yí ń ṣe ṣùgbọ́n tó ṣe rẹpẹtẹ nípa kí láti pèbẹ̀ yóò káàkùn mọ́ ní tó bá jẹ́ lápò àdábàwì látara pé kí a máa ṣe kí ni wọ kí a máa lò ó máa tẹ̀lé mọ̀ kankan nípa pé tí yẹn bá sọ àbí tí yẹn bá rí ni o kò sí nǹkan tí ó burú ní ibẹ̀ ni àsánwà níbi wallahu a'lam náà ẹlẹ́ẹ̀kejì òun lọ́wọ́ kékeré tó ṣe kí ni náà náà náà ẹ̀wọ́n tó kékeré islam ṣe wá lẹ́sẹ̀ kòrò pa kókè ní o lẹ́rìí anábì ni múrò àwòládàkùn wáhùn àbúná ìsàbò síní ẹgbẹ́ àpá ọmọ ńláṣẹ tọ́mọ sí kíni òbí sọ́lá tọ́mọ lọ kí wọn tó bá ti ń tọ́ ọdún mẹ́wàá tí wọ́n ti ṣe kíni o tí wọ́n ti wọ́n kíni ẹ̀wọ́n náà ní pé islam pa wá láṣẹ káwọn máa ṣerú nǹkan báyìí pẹ̀lú ìwé pé àwọn ọ̀pọ̀ ìgbà tí wọ́n á ní ládá tó wà lẹ́nu tó máa ṣe sí kí ni kí wọ́n ti pè kí lọ́sọ̀ fún wa pé kò ní ládá so ibà yẹn sì òun ni káwọn sọ wípé mọ̀nà tó tẹ̀kìlì nípa pé láwọn kan pé ìwọ ọlọ́mọ rayàn lọ́rùn sọ́tọ̀ àbí ọ̀tọ̀ òun ẹlòmí máa ń wò pé nígbà tí o kò ìjìyà kẹkẹ fún kò sí sí inú kẹkọrẹ kó ti máa sí ládàá kan tó rà ẹni sí àánú ọlọ́wọ́ subhanahu wa ta'ala ó pọ̀ ga látara ìpín wọn bá ń ṣe dáadáa láti kékeré yàtọ̀ sí pé yọ́mọ̀ jẹ́ orí yọ́mọ̀ jẹ́ tẹ̀lé nípa pé káwọn púpọ̀ tí wọ́n máa náà nípa ó ní ládá kò ní ládá yẹn káwọn ìpín yìí ní ṣe dáadáa tó yíba ẹni sí ọlọ́run tí káwọn ìpín tó bá ṣe dáadáa yóò tó ni, ní ọ nínú àìsù pé òun ní làákàyè eléyò ní làákàyè torí àsìkò tí wọ́n bẹ̀rẹ̀ tó pọ̀jù nípa rẹ̀ nípa pé tọmọ kékeré bá ń ṣe dáadáa àmọ́ ẹ̀kọ́rọ̀ jẹ̀rẹ̀ dé tó bá ṣe dáadáa yóò rí dáadáa èyí sẹ́sà tó dáa kí ẹ̀ wọ́n sọ wọn pé ọba kú kí wọn náà kò fún ní lára ni wọ́n lórí ọgbẹ́ ní ibẹ̀ lórí ẹlẹ́kẹta nípa pé jẹ́ tọkùnrin ni ìdájọ́ wọn ó wà ní Al-Qur'an tó yí báyìí ní sọ tó bá ti jẹ́ abilékọ tí kan jẹ́ abílékọ tí kan jẹ́ ọ̀dọ́ tó wà náà Al-Qur'an ẹni tó bá jẹ́ abílékọ òun lóyìn tó ti máa rí tẹ́lẹ̀ yálà kò ní mọ́ni àbúsà ti máa rí rí tó bá ẹni sìn oníjìyà rẹ̀ wọ́n máa ń ṣe rọ́jùmù fún yorùbá ẹni bẹ́ẹ̀ kí náà ń pè rọ́jùmù nínú ṣẹ̀rí ọlọ́run wọ́n lẹ̀ ní oko pàánù ó ṣe jíndú fún wọ́n sí rọ́jùmù tó bá ní búlọ́lá ọgọ́rùn bá ẹni sínú dájọ́ subhanahu wa ta'ala wọ́n wọ́n ìpínlẹ̀ kan bẹ́ẹ̀ lẹ́yìn wọ́n sì ń ṣe wọ́n sì nẹ́gbẹ́lá wọ́n sì lẹ́lẹ́ pupa tó yóò bá yín sí ìníyàn ò sí lọ́wọ́ abroad kò sí lọ́wọ́ individual lọ́wọ́ ẹlẹ́pẹ́ àbá àbá wa ẹnìkan sígìríkà dábà adájọ́ sẹ̀rí àfọ̀nlá tó yóò bá yín sí so sultan òun ni ọlọ́wọ́ bá bá sọ̀rọ̀ ẹni tó wà nípò agbára ọlọ́wọ́ bá bá subhanahu wa ta'ala hada wallahu a'lam ìbéèrè bí tí wọ́n lọ́dọ̀ obìnrin wọ́n béèrè pé ẹjọ́ dákun ṣé iṣu ojú ara wọ́n sí ó ba ẹ̀rùn jẹ́ ní ẹbá kí ọlọ́wọ́ nọ́mbà 3 iṣu ojú ara ojú fẹsẹ̀ lọ́wọ́ àwọn ẹ̀yìn náà ń jẹ́ tó sọ ara tó bá ẹ̀rìn sẹ́ ẹ̀hẹ́ iṣẹ́ ojú ara ẹ̀tọ́ bá ti níyàwó ńlé oṣùmọ́kọ́ mọ̀yàn ṣẹ̀yìn bá ti níyàwó nígbà ìgbọ́rí iṣẹ́ ojú ara ni pé ojú ara yàrá private body tí ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ fáwọn obìnrin tó yá sí pé bẹ́ẹ̀ àwọn ọdọ́ bá jọ́kọ́ lè gbọ́ tí ó ṣe kú ó lè kókó ni tí ó bá ní sí pàápàá jùlọ tó bá ní ẹ̀ẹ́rùmí eh, yàúmí wọ́n bá kúlẹ̀ tó bá dẹ̀ àwọn àṣọ pé à ah, òun mọ̀ bí kíkiri ẹ̀dí ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn tó gbọ́ wọ́n tó gbọ́ níbọ̀ ìtànkan náà ní kò bá ìwọ̀n jẹ́ ọlọ́run àná. Abnama siri. Bàbá àtàní wọ́n ń sọ̀rọ̀ nípa wọ́n á ní wọ́n mú àdìsọ nípa pé Bìláàlì pé wọ́n lọ sí pé Bìláàlì wọ́n lọ sí ibi ìsàrí ànábì wọ́n á sọ fún ìsàrí ànábì pé ìwà ànábì báwa ìyàn tó mú láyé umaru yìí báwa sọ́dí dẹ̀kun ara ní àlè umaru yìí so lẹ́yìn ìgbà yẹn ìlàlù ní wọ́n lálàá pé àwọn rí anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi wa bí wọn gbé ìdẹ̀kun wà gbé ìdẹ̀kun yóò wà lẹ́yìn ìnira so àwọn rìpọ́tù ọ̀rọ̀ náà fún umaru so lẹ́yìn ìgbà yẹn umaru wa ṣe àdúrà lẹ́yìn ìgbà eléyìí so wọ́n lo eléyìí fún ẹ̀rí láti sọ pé kíyàn ṣe tàwa tàwásù tó dà pọ̀pọ̀ pẹ̀lú pé ìlàlọ́ tàbí ìsàkánà. wọ́n á ní àdìsí ń pé sheikh Albani ti dọ̀ yìí fún àdìsí yẹn ń pé àwọn bíi tán ṣe rẹ́fẹ̀rẹ̀nsì ní ọ̀dọ̀ ibùn Hajar tó ń rẹ́fẹ̀rẹ̀nsì sí pé àwọn òpin àdìsí yẹn ní dọ̀ yìí ń pé sọ̀hí ni ṣe ń ẹ̀rọ àgbàlá àṣàlàyé àdìsí ẹ̀dàkùn kí àwọn àfáà tí wọ́n bá ìdáhùn lọ wọ́n ní ẹnìkan páàkì mọ́tò síbi ọ̀tí wọ́n ti ń ṣiṣẹ́ ní ẹ̀yìn wáyé nọ́mbà rẹ̀ fst 600 am ẹni tí ó bá ní mọ́tò òun lẹ́ẹ̀kan sí fst 600 am wọ́n ní wọ́n páàkì mọ́tò ẹ̀sìn táwọn ti ń ṣiṣẹ́ kí ẹni tó bá ní mọ́tò kó dákun kí ó bá wọn gbé mẹ́rin wọ́n ní Toyota Camry white ní mọ́tò náà ah, bisimilahi wa salatu wa salamu ala rasulillah ìbéèrè oníbèèrè ni pé ìjẹ́ ìmá fi ìjọba pé nípa wọ́n sùúrù òun ni káwọn fi nǹkan sákàsọ̀ látara wọ̀sílà tó gbé wa lẹ́yìn àyẹ̀nìsìn ẹ̀yìn tí wọ́n tó gbé wa information gbé wa kankan bẹ́ẹ̀ wọ̀sílà ni mí sí ni ìjẹ́ ká wọ́n fi kẹsà kasọ̀ ká fọlá àyàn tọrọ òun wọ́n gbà lórí kó sáà lè fọlá àyàn tọrọ àbá lè fọlá àyàn tọrọ àwọn tá ń gbẹ́rú ló mú àwẹ̀ alákọ̀tà náà nìyẹn ó rà pé mo gbọ́ lọ́dọ̀ ọ̀kan náà àwọn ẹ̀kọ́ wa ah, الأستاذ أبو فتاح سامي جزاه الله خيرا ممكن يتشكل recently torí mo ti sọ pé lọ́jọ́ lọ́dún yìí o kò sí pátá tó ń tẹ̀lé rédíò torí pé tẹ́ ẹ bá ń gbọ́ tẹ́ ń gbọ́ tẹ́ ń gbọ́ àrùn sì máa ta yín tí ó bá yín nìsín látara pé kí náà ń sọ yìí ìyẹn ti gbọ́ rí bẹ́ẹ̀ tó bá lọ́kọ̀ yẹn ló sì yẹn kọ́ lọ́lùmí wọ́n á pọ̀ nítorí wọn bẹ́ fẹ́ ṣe fẹ́ bá rẹ̀ gan àwọn òdíra yìí sí láti wá lẹ́yìn tó já sí wípé bí sí ń gbọ́ gbogbo náà ní mọ́ wọn á ti sọ lóyìn náà ní àwẹ̀ yìí nípa pé wọ́n bí àfáwọn náà lóore náà ni nínú àwọn tó ń takò súnà nílẹ̀ iná ni nínú àwọn bídà iná ni òun ni àwọn sọ òun ní sẹ́rí àwọn mẹ́ta tó ń bẹ nínú àwọn tàwa sùúrù tí ó sì pé à ń jẹ ìyẹn rẹ̀ òun ni ká fọlọ́ ọlọ́run orúkọ ọlọ́run tọrọ owó ìdá àti mọ̀ láti kí ni ọ kí a fi ṣe dáadáa láti tọrọ àti kí súnni àti kí a ṣe kí ni ọ kí a lò sí bàtọ̀ lọ́wọ́ àti kí a wò kọ́tà bá ṣe níṣẹ́ rẹ ni àbí ẹni tó bá jẹ́ èèyàn rẹ ni. wọ́n sọ pé àmọ́yìn àwọn kan bẹ tó jẹ́ ọ̀nà tí ẹni fi sàkàsọ̀ lọ́sọ̀dọ̀ Allah tó yẹ kó ìyẹn kìláàfù wa ń bẹ̀ ìwé ni kìláàfù wa ń bẹ̀ kọ́ sọ fún wa bá gbọ́ ibẹ̀ ni gbogbo àwọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ti ṣẹlẹ̀ irú ìbéèrè tí wọ́n sọ pé ẹgbẹ́yà o ẹgbẹ́ ṣẹlẹ̀ ẹgbẹ́ ni pé ṣe bí wọ́n márù wọ́n lọ bí sàárà nẹ́bí sallallahu alaihi wasallam gbogbo àwọn àdísọ́ sọ nípa ọ̀rọ̀ yẹn káàkọ́mọ̀ yìí pé mútúrí so yíba yẹn nìsàn nígbà bá ti pé ìfẹ́ inú rẹ̀ òun ni ọmọ wa káàkiri látara ń pa pé o ṣe bí abúlé abbas ọkọ anábì náà lọ bá so yíba yẹn nìsàn ọkọ anábì náà lọ bá àtàwọn sílù nínú rẹ̀ ní kí ẹ lọ bá ẹ tó bá jẹ́ ìyá rẹ̀ pé kíni o ẹ bá ń bẹ lọ́wọ́ bá subhanahu wa ta'ala lórí nǹkan ní ìṣẹ̀lẹ̀ yìí nínú bàtà anábì wà tó dàrú ṣùgbọ́n gbogbo àwọn oríṣiríṣi ọ̀nà tó wá sí pé wọ́n fi ṣe àwọn èèyàn lọ́nà lọ síbi ìfẹ́ mọ́ àwọn yẹn òun ni wọ́n mọ̀ wá látara ń gbà pé ìyẹn náà ń kọ́ ẹ̀rí pé wọ́n rú náà ọ̀pọ̀lọ́ àmẹ́bí tọrọ ọlọ́gbà àmẹ́bí kẹkẹ àbí ìlànà sọ ah kí mú ẹ̀rí ah kí mú ẹ̀rí àlátí àgbòwà ìgbò ẹ̀mùsẹ́ tó tọ́lá tó fi di ìran anábí àkọ́rọ̀ rẹ̀ ní jẹ́sọ̀lọ́wọ́ kọ́ọ̀nà wọ́n lọ́wọ́ sọmọ yàwó ẹlẹ́sẹ̀ aláàfà abu anas kí ni mo fẹ́ sọ pé àwọn nǹkan èyí òun náà ẹ̀rọ àwọn èèyàn yìí àwọn ọ̀nà tó ń sọ nípa pé ká máa ṣe àtàrù lẹ́yìn orin kankan ẹ̀rọ púpọ̀ lẹ́rìí àwọn ẹ̀sìn òfin lẹ́rìí ìwọ́ wọn wọn náà ni pé wọ́n mú wá tó bá ti rí pé nǹkan yóò dá wà ní kò gún àwọn àgbẹ̀kọ̀ lọ́mà alọ́mà alọ́mà kí ló tó fi burú wọ́n ní ṣe bí ẹ̀kọ́ tá a máa ń ṣe lẹ́yìn nínú àwọn àtàrù ẹ̀kọ́ àtàrù ní bẹ tí a gbẹ̀kọ̀ kú ní orí rògbò wàtọ́ wá dìde orí rabbana wa lakal hamd hamdan ọdún kí n sá nẹ́bí ọkè gbádé wá sẹ́lẹ́bí gbọ́ta lọ́sọ ní sàábé ni ẹni gbọ́ta níbi wá kí òun dá àníbi wá bí pípa lọ́sọ ó tún fi kọ́ ọ̀gbọ́n àrẹ́bí tó tún ṣe wá bẹ́ẹ̀ tó fún ẹ nínú ẹ̀jẹ̀ wà lẹ́yìn lẹ́tí gbọ́ ẹnìkan wá ní ah, òun ni ànẹ́bí ah, ẹni á ìtọ́ sọ yóò dá púpọ̀ òun wá fẹ́ mẹ́rin bẹ̀ pé ṣe wọn pé ìrántí ọlọ́run lọ́dá kan ànẹ́bí sì sọ pé kí ni àwọn tó máa ń ṣe àṣìkáàrù náà ṣe fẹ́ ìrántí ọlọ́run lọ́dá kan ọ̀dà ní ọ̀rọ̀ dìdìrìn ẹ̀rẹ́ tó kọ́ tó lọ́ọ́ lọ́lé tó lọ́ọ́ lọ jámíà ọmọ táǹkì ní súnà tàkìrìrí àmá súnà ní sallallahu alaihi wasallam èyí tó sọ pẹ̀lú ẹnu ní sallallahu alaihi wasallam èyí tó ṣe pẹ̀lú ṣẹ́ súnà ní sallallahu alaihi wasallam èyí tó ṣe lójú rẹ̀ láyé rẹ̀ tánàbí sí kíni o tánàbí jẹ́ ló tẹ̀pé ọ̀dà ṣe tò ní sánàbí lọ́tọ̀ bọ́ṣe máa ń ṣe nìyẹn mo sọ ilé láti fi kún ọ̀gá tí ẹ sọ nípa pé àwọn yẹn ń gbọ́ tó pọ̀ gbogbo tó bá gbọ́ ọbẹ̀ àtẹ́jẹ́ máa gbọ́ ẹjẹ́ á sọ̀rọ̀ fún wa ìrújú ni ọlọ́run àlọ́. nọmba fọ́ ẹjẹ́ bá wọlé ìbéèrè ẹ̀sùn wájú. sọ́wọ́n rẹ̀ lẹ́yìn làárọ̀ wí tí gbọ́ tí àwọn àfáà wọ́n ní pé mọ́kànlá ni so pẹ̀lú àwọn èyí tí kọ̀m̀pẹ́ pẹ̀lú àwọn èyí tí wọ́n kí mo sì gbọ́ nínú àdísì kan pé lẹ́yìn bá bá ìmọ̀ bẹ̀rẹ̀ tí ẹ̀ fi parí àwọn wí pé ó ní ládàá púpọ̀ so wọ́n lè ní pé mọ́kànlá ni tó bó lè ó sì ṣe ní àárín. Jazakumullahu khairan ìbéèrè tí olùbéèrè nípa pé bó ṣe ní oríṣiríṣi pictures táwọn èèyàn kí oríṣiríṣi adet báyìí láti fẹ́ ṣe kódà tó máa ń ṣẹlẹ̀ nínú àwọn mọ̀lá habat ẹlòmíì ìyàwó kí wọn tọ́wọ́ fẹ́ sálámù báyìí ọlọ́jọ́ ah, owó wà bí kan lọ ní a àdìsí tẹ̀ ń حتى yansarif كتب له bá láwọn أو كما قال صلى الله عليه وسلم. wasallam ní a bá dúró pẹ̀lú imam bẹ́ẹ̀ fi jọ kí irun tààrà orí ẹ̀yìn tán so yóò báyìí nìsín ẹ̀lọ́ wọn wáyé pé irú ẹni báyẹn wọ́n kọ́ ládá fún bí ẹni ló bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ òru tó fi dé ìparí òru tí wọ́n ń kírun tó stop òru ládá ẹ̀rọ ọkọ̀ fún tó sì mọ̀ òun tó kí èyí ṣe láti bẹ̀rẹ̀ òru ló ti gbé tó fi dé parí òru lórí ládá yẹn ẹ̀rọ àwọn tẹ́lẹ̀ mi sọ̀rọ̀ mọ́ ara rẹ̀ lọ́wọ́ ìyẹn alákọ̀ọ́kọ́ nípa adat èyí tó ń fẹsẹ̀ múlẹ̀ lọ́dọ̀ ní sallallahu alaihi wa sallam nípa nọ́mbà òǹkà tó wà bẹ̀ òun náà ní kíni o òun náà ní mọ́kànlá hadith wa bisalama tọ́lọ̀ biya wa aisha lérè radiyallahu ta'ala anhu kò ní kéfà ẹ̀rùta fún ìlànà sallallahu alaihi wasallam báwo ní ṣe máa ń kí ìrun nínú Ramadan nínú ìlànà bí máa ń kí sallallahu alaihi wasallam nínú hadith yẹn ya wa ń ṣàṣọ fún wa pé anábì máa ṣe kí ni o anábì máa ń kí ihda ashara rọ́kà rọ́kà mọ́kànlá في رمضان وفي غير رمضان أتنو رمضان أتيسيس رمضان كان بمكانية صلى الله عليه وسلم حديث ابن عمر رضي الله تعالى عنه وميجي أليس شايفني nípa pé wọ́n lọ pẹ́ àníṣàlá sáà léèrè pé wà nábì ní wọ́n rú báwọn láṣẹ máa ké àníṣàlá ní máàtìnà máàtìnà ẹ máa kí méjì ẹ sálámà ẹ tún kí méjì ẹ sálámà ẹ kí méjì ẹ sálámà ẹ máa ń báyà pé àsùnwọ̀n ọmọ yín lọ́wọ́ ẹ wá kí ọ̀rọ̀ kan tó jẹ́ rahmatullahi ta'ala alaina wa alaihim lẹ́sọ̀rọ̀ àwọn mìíràn kí 20 àwọn mìíràn kí jù bẹ́ẹ̀ lọ àwọn mìíràn kí jù mọ́kànlá lọ ṣùgbọ́n àdìsí yìí clear bàbá ní káwò lórí ìjẹ́ mi wọn bẹ̀rẹ̀ gbàgbé yìí anim sallallahu so yíba yìí sìn ó máa ń ṣẹlẹ̀ lára àwọn ṣàgbọ́n máa ń ṣẹlẹ̀ káàkiri nípa masala tarawih yìí pẹ̀lú àdìtì àwọn àìṣà tó ròyìn pé ọ́dà anábì lọ́sọ̀ yìí lọ́sọ̀ kí ni wọ́n ní òun ń ṣe tánàbì ṣe mọ́kànlá sallallahu alaihi wasallam àwọn tó ń kí jù bẹ́ẹ̀ lọ àwọn fún àdúgbò tó bá fọwọ́ fọwọ́ wí wọ́n tún sọ pé ẹ bákàlá yẹn ṣáàlì kí mo sallallahu alaihi wasallam òun kí mo tí ó pẹ́ pẹ́ pẹ́ pẹ́ ọ̀dáwọ̀ pẹ́ òun náà kọ́ ọ̀dá àbá pẹ́ báyìí kí tiwọn náà kó pọ̀ tó ṣe mẹ́rin òkè tó bá sọ bẹ́ẹ̀ ẹ̀rọ zúrì ànẹ́bì tó bá ànẹ́bì gbogbo àwọn kẹrin nìkan tí ó ń ṣẹlẹ̀ látara bí ọkọ̀ káàdùn nímọ̀ nǹkan tánà bí ń ṣe sallallahu alaihi wa alihi wa sallam látara ń pàbíkẹ́ ni o wọ́n kẹrẹ fẹ́ mọ́tẹ̀ nípa àwọn àkọwàlù àwọn olùlàmọ́ wọ́n sì kí ni wọ́n pè wọ́n lọ sí mọ́kànlá kódà níbi ìbẹ̀rẹ̀ ààfin mọ̀nsọ́lá àkùbà mi ẹ̀ṣẹ̀dá ẹni tó bá ti wá lọ kí tó ti mọ́kànlá lọ ga ẹlẹ́sẹ̀ ní púpọ̀ lọ́fíṣẹ́ kan òṣèṣe tó bá ẹni sìnkà bá wọ́n tẹ̀síwájú bọ́ ọ̀rọ̀ yẹn wọ́n á tó bọ̀ wàtí láàmùrù sáà ṣùgbọ́n alákùnlé hàì ń ta àríkà nẹ́bí kíta gbọ́pà nẹ́bí kí wọ́n lọ́wọ́ àwọn ọmọ kí ẹbí wá fi gbé sáré dàbí ànẹ́bí ni sáré fẹ́rẹ́ ànẹ́bí ni tọ́ bá sọ bẹ́ẹ̀ ibi náà fi làwọn sọ bẹ́ẹ̀ bí ọ̀ràn ni ká dúrí ma kódà kọ́mọ̀ sẹ́nu ramadan náà ohun tá ẹjá lọ rí mẹ́lẹ̀ ẹjá lọ gbágbẹ́ jù sí ọ̀dá ní ìtorí pé kọ̀gbá súnà ní sallallahu alaihi wasallam ni àmúlùmọ́lá ni abúlà náà bí ń pè wọ́n tó ń ṣe àmúlùmọ́lá ló ń ṣe wọ́n tó ń pè yẹn sí abúlò ń pè yẹn sí ẹjá abu anas àjọ sọ́lá lọ́wọ́ tẹ́rì kẹla fún àgbàlagbà tó ń ṣe àwọn náà wọ́n ní ẹ̀mí dáadáa wọ́n ní kìníkà àwọn ọ̀fẹ́ táwọn èèyàn máa afáta ń sọ pé à ń tọ́ ń sọ yóò rí bẹ́ẹ̀ ìwádìí bẹ́ẹ̀ tíra ń bẹ́ẹ̀ ó náà láwọn ìwé kan wọ́n pọ̀ ní fìtí ọ̀dà káṣà àwọn kámú ní sókí tó bá jásí pé ìyẹn bá ń ṣe tó lẹ̀ tí ó dá ẹni sìn wọ́n lánìyàn tó dá o wọ́n lánìyàn tó dá o wọ́n mà tẹ́lẹ̀ ó sì ti mọ̀ báyìí bílẹ̀ lórí yẹs tọ́tọ́ sọ gbogbo àmọ́ kí ni ẹ̀tọ́ ẹ̀rọ ti parí ìta àgbẹ̀ sọ mẹ́rin yẹn tó bá ti gbà. mọ̀ ṣe kó dáa ìtọ́kọ̀ wá dúró ní pé ó ń rédíò kọ́lọ́mọ́sà bá kọ ìlú wa máa gbogbo tó wọ́n mọ́ sọ fífẹ́ yóò dá àwọn yóò sì láyà ó sì lórí rédíò ó láyà ó lórí tẹlifíṣàn wà láwọn ní islamic section kí ni wọ́n islamic mẹ́ kí ni wọ́n check ó ti mọ bá fà wọ́n máa spread àwọn nǹkan tí ó dá fáwọn èèyàn ìdákọjá sọ́ra fún àwọn kan yìí tí a gbìyànjú kí a máa kí súnà ká máa kí tàràwí ìhra bí Ànábì sallallahu alaihi wa alihi wa yóò ṣe ní ká àwọn tàbá bẹ̀rẹ̀ òru ọwọ́ àwọn tàbá kí ní àárín òru olówó òkè káàkiri láàrin òun ni olólájú káàkiri níbẹ̀ òun náà kì í ṣe bídíà wọ́n bá wọn sọ pé bá kí ìṣá ìtàn ẹ lọ sùn so yóò báyìí nísìn wọ́n á dùn rẹ máa bọ̀ wọ́n bá ríṣẹ́ mọ́lá sí tiẹ̀ wọ́n bá ríṣẹ́ mú mi láàṣà kò sí hara jù bẹ́ẹ̀ amúdébátá sí pé àwọn èèyàn yìí àwọn ọ̀fẹ́ kan ṣe bẹ́ẹ̀ pé lẹ́nu mi lọ sùn ni kí ló dé òru ní bẹ̀rẹ̀ rẹ̀ ní parí so yóò báyìí nísìn ẹ ṣe sùúrù bẹ́ẹ̀ ó ṣe orúkọ bẹ́ẹ̀ hada wallahu alam pẹ̀lú hadith aisha yẹn àríkí fọ́kànlá òun náà níyàwó aisha sọ fún abu salama tó béèrè ìbéèrè hada wallahu alam. sọ́wọ́n àríkí wọn fẹ́lẹ́ ẹ̀yìn lọ bí wọ́n ti ń jẹ́ mọ́kànlá ní ṣe dandan ní mọ́kànlásì nìkan ní gbárí sí kúmọ́ ya chọ́ọ̀ṣì ní pé dandan dandan òun gbọ́dọ̀ kírun ní mọ́sálásì tó wò sí mọ́kànlásì báwọn báyìí mọ́kànlásì ìgbó láti ń ṣe bẹ́ẹ̀ lọ́wọ́ ṣe lọ́bẹ̀ èyí tí ó bá ń lọ pẹ̀lú àwọn púpọ̀ láwọn sí rẹ̀ wọ́n bá sì lórí kan tó bá lọ́kadà dákun wá gbé mi lọ oríṣiríṣi pé ìgbìyànjú ni wọ́n bá ní owó ń bẹ̀ five thousand bẹ̀ owó bọ̀ ń bẹ̀ ní bàbá àkọ́yọ̀ lómi ní kásáwó orí àwọn ti kásáwó náà àwọn láti pín ìṣá ìtàn o láti mẹ́jọ kéré àwọn ẹ̀pàdé ń tẹ́tí wọn á ń gbowó owó ẹ̀ ní kás sáwọn kankan wọ́n fọ ojú ta wà á ojú náà lọ́la ó fi àṣà mú kọ́ ni pẹ̀lú yá òun bìlà ń lọ nìyẹn wọ́n wà ní àfikún kékeré lórí ìbéèrè tí ẹ dáhùn tàṣíwájú ilé báyìí so mo sì lóyún pé ọkàn ò lọ síbẹ̀ tọ́lọ́mà kọ́ bá sẹ́yìn lẹ́sàn rí so mo ọkàn ò lọ síbẹ̀ ni wọ́n bá níyàn so mo wá wò pé ìgbàtọ́lọ̀ ní kí ọkà tèmi lọ síbẹ̀ ìfẹ́mi náà ṣe àfikún kékeré tí a jàǹfàní lọ́dọ̀ àwọn afá náà mo rò pé nínú ìbéèrè yẹn nǹkan kan hàn bẹ́ẹ̀ wáyé kí wọ́n bá gbọ́ ẹni tó béèrè béèrè yẹn yí dáadáa wọ́n ní pé wọ́n lọ bá nẹ́bí sallallahu alaihi wasallam wọ́n ni kọ́ wọ́n ní lẹ́yìn ẹ̀wà ni ibn Umar àbí bilal bilal wà lálà àbí náà bẹ́ẹ̀ lẹ́yìn náà ni bilal wà lálà àwárí ànábi sallallahu alaihi wasallam ànábi wà ní tó òun ti bí ya bùkátà náà kama wọ́rí pé òun ti yí padà àbí náà ìtàbá wọlé báyìí ẹ̀rí pé ẹ̀bọ̀ gan samsamu náà náà sáwà sọ pé sọ̀hábí sẹ́bọ̀ ni so alákọ̀ọ́kọ́ náà tó òkè náà máa tẹ̀wọ́n náà fẹ̀bọ̀ ni àbí ọgbà fẹ̀bọ̀ ni àbí ẹ ó ti yé mi sẹ́ sọ́gbà fẹ́bọ̀ ni ẹ̀ẹ́ tó bá yẹ pé ó gbà ni ọ̀tọ̀ àjọsí tó fẹ́ sọ ni wípé iṣẹ́ àwọn sọ̀hábí iṣẹ́ sọ̀hábí yẹn tó ṣe yẹn òun ni ò sọ kí ní yẹn dẹbọ bí tá a bá fẹ́ wò ní láwùrán tó gbà wá ó ju ẹbọ pẹ̀lú bá jẹ́ sọ̀hábí ló ṣe sábà sọ pé sọ̀hábí ṣẹbọ ni ìlà kì í ṣẹbọ máa bí tòótọ́ rẹ̀ lè jẹ́ ni kí yẹn gbà pé kì í yẹbọ ni sọ̀hábí ọba ṣe ẹbọ ni ọ̀tọ̀ ni kí yẹn gbà pé kì í tó ń pẹ́ sọ̀hábí ti ṣe àyè màkà nìyẹn ẹtí ọ̀dá sáà so ẹ̀hẹ́ tó tó yẹn díkì máa bèèrè àwọn tàfàṣì pọ̀sọ̀ tó wà ní ìdí nìyẹn so alákọ̀ọ́kọ́ ni pé kí sọ ha bí ṣe nkẹ́kẹ́ kò sọ nǹkan ẹ̀dẹ̀ tọ́ kódà kí nǹkan ẹ̀ jẹ́ bọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ káwá rí sọ ha bí tó ṣe ìjọba sọ kíní ẹ̀ di pé kíní yẹn ṣẹ̀bọ̀ mọ́ àyìnmẹ́yẹ oríṣiríṣi àwọn nǹkan ló ṣẹlẹ̀ látọ̀dọ̀ àwọn sọ̀hábà nǹkan tí ó da tánàbí sì kọ̀ fún wa tánàbí wọ́n wípé nítorí pé sọ̀hábà ni ah, eh, wọ́n àlẹ́bà ògbà báwọn ilé ṣe tóbi tó yìí táwọn sọ pé wọ́n ṣe ẹbọ ni àbọ̀ ṣe bídà ni tó ibà ti tó ń ti bẹ́ẹ̀ ànẹ́bí kọ̀ nílẹ̀ mọ̀ tó ibà ti tó kí sọ̀hábì ṣe nǹkan kò túmọ̀ sí pé nǹkan yẹn ti tọ́ kò sọ nǹkan yẹn dẹ̀ tọ́ nígbà tá a bá ti rí jẹlí ìlú pé nǹkan yẹn ti kí ni wò nǹkan tí ò sí nọ́ọ̀sì ni tó yánà bí sọ́lọ́lá ọ̀sán náà máa tapọ̀ àwọn sọ̀hábà lórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó lẹ́ẹ̀kejì ní pé iṣẹ́ yẹn ẹbọ ni nítorí tó fi jẹ́bọ ni pé wọ́n ń pe ẹlòmíì yàtọ̀ fún ọlọ́run ọba wọ́n ń lọ wá wọ́n lọ bá ẹlòmíì láti bí àbùkátà àwọn yàtọ̀ fún ọlọ́run ọba òun ẹ̀lẹ́ tó wà lọ sáré anabi sallallahu alaihi wasallam ó kílẹ̀ àpẹẹrẹ rẹ̀ so ṣẹwárí ìṣẹ̀lẹ̀ yẹn kò ṣẹlẹ̀ tó wọn fẹ́ràn fi ṣe ẹ̀rí yẹn kò ṣẹlẹ̀ nítorí pé nínú nǹkan tí àlàyé tó wà ní pé ìgbà míì kì í ṣe pé ìsinárì nìkan ní máa ń bá bọ́ àìkú ní hadith pé àdìsí wọn dọ̀ yìí kí sí pé ìsinẹ́ẹ̀dì nìkan kódà mọ́tún ń gbà mí àwọn àbá máa ń ṣe tẹ̀sẹ̀ yìí fún mọ́tún ń gbà mí wọ́n dọ̀ àáfà ntó ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ yàtọ̀ fún ìsinẹ́ẹ̀dì tó yẹ láyé sí tó ọ̀rọ̀ ẹbọ nílé yìí báyìí wípé wọ́n lọ pé ẹlòmíì wọ́n lọ bá nẹ́bí sallallahu alaihi wasallam síbẹ̀ ní sí so ó túmọ̀ sí pé nǹkan yẹn ẹbọ ni so ó túmọ̀ sí ọ̀rọ̀ yẹn gan bíọ̀gọ́tì nọ́gọ̀ káṣẹ̀ má wo ìsinádù gan pẹ̀lú mẹ́tùnú ọ̀rọ̀ yẹn lálàáfíà àwọn ọ̀rọ̀ tábẹ́jọ́ sí àwọn àbáwọn jẹ́ kó wọ pé kò ní ìdíkẹ́ ìwé ìsìlámù ara ẹ̀ lórí ẹ̀tọ́ bá ti sọ́ọ̀tù mọ̀ pé tọ́ba ti lè tako aslan ìpìlẹ̀ kanú àwọn ìpìlẹ̀ ẹ̀sìn mọ̀ pé ọ̀rọ̀ yẹn ànẹ́bí ò lè orílẹ̀ ní òun náà ni pé nǹkan ń takò ìpìlẹ̀ ẹ̀sìn tàwùsí ń takò ẹ̀dẹ̀ ń sọ pé hadith ni pé ẹ̀ dàbí sọ hadith ṣe sọ́ẹ́rì gbogbo àwọn eléyìí ṣubuhati ni síra ní sùn tó nǹkan yóò ṣẹlẹ̀ síbi náà bẹ́ẹ̀ ni nǹkan yóò ṣẹlẹ̀ lásìkò ẹ̀rọ márùn ún ọ̀tọ̀ síra ní sùn matinan wa sanada hadith tí ò lálàáfíà síra ní sùn wàbí táálí tó kí yàn sọ́ra fún gbogbo àwọn kaba yìí àwọn oníbídà wọn máa sábà lo àwọn nǹkan míì tó jẹ́ ẹbọ wọn bá pè ní tàwa sóòlù sùnì làwọn ẹlẹ́bọ náà máa ń ṣe máa ń àbúrò ìbí láti ìkọ̀rẹ̀ ìbú náà ìlàlọ́ ìzúlùpà ẹbọ ni wọ́n ń ṣe wọ́n pẹ̀lú ìyàtọ̀ fọ́nà ọba ní ìṣẹ̀wọ́n pẹ̀lú tàwásù ṣe bá ní ṣe àwọn nǹkan wọ̀nyẹ nínú àwọn ṣùgbọ́n àti tàmà mú ní tó kọ́nà ọba ní kẹ́lá kí ó sànù wa tó yíra ní ṣe pé èrò pé báyà wọn gbọ́n tẹ̀sán yìí dáadáa nítorí ẹ̀ wọn fi yan àwọn kìnìyàn نعم إلى مجزئين على قول سيد ابن حجر على السلام رحمه الله تعالى سوى ستشعيه حديثه لا إله سورة نسيه تابع ليري تابع لو ولي تشيخ على الباب شيخ ابن حجر على السلام تشعيه ايه بمتنوع يا تصيح تنكيه ẹ̀tí ọ̀dàbáyì ẹ̀rí pé mẹ́tínú ẹ̀ yàtọ̀ pátápátá tí nǹkan ṣe tí nǹkan sọ tó ọ̀rọ̀ tàwásùlù ni ó wà ń bì yẹn eléyìí báyìí ọ̀rọ̀ ìwàáhù rẹ̀ láàrin ìpín ẹlòmíì yàtọ̀ bọ́lọ̀ ọ̀bá ni but àwọn oníbídà wọn jẹ́ láburú gan ẹ̀yìn náà wọ́n sì ti záàrù tẹ̀gbọ́n tún sí kí yẹn fọ abẹ́ ẹ̀tí bá ń sìn ẹ̀ẹ́ tó ànábì ń sẹ́tù ìjà pẹ̀lú ìyàwó rẹ̀ tẹ̀gbọ́n ànábì rẹ̀kù ní ẹ ṣùgbọ́n báyìí máa ń ṣe nìyẹn tó ẹgbẹ́ ọkọ̀ máa dà lámàrí ẹ̀sìn rú ọ̀tọ̀ ní kẹtí ìrùn hajjá wọ́n sọ ṣòro nǹkan bẹ́ẹ̀ ẹ̀wá ní kó tọ́ wa sí kó jú wa níwe tí ràdá ti rí pé ìrùn hajjá ó ṣe tẹ̀sí ihu eléyìí tó ń sọ yẹn gẹ́gẹ́ tí bá ní sè tí o ká lè kásìrí ẹni àmọ́ yóò kà sọ bọ́lọ́ gidi bẹ́ẹ̀ Ibn Hajar ṣe tẹ̀sí ìwẹ̀ nínú tíráwó tí bá ní sè dẹ́n ká mọ́tì nǹkan tí Ibn Hajar ṣe tẹ̀sí ìwù gan tí bá ní sè wà ní kíláàkù sànà wọ́lọ́wà ìṣẹ́gun lọ fún. Assalamu alaikum wa rahmatullah. Yọ tí e, a bá rí tọ́jọ́ pé ó ń ṣe fíjìbà pẹ̀lú obìnrin ní inú àwẹ̀. Jẹ́ e, ìyàwó ní ó kọ sí àwẹ̀ ẹ̀kú ṣé àwẹ̀ yẹn ṣì ní àlàáfíà nítorí pé àbá tún rí lọ́nà mi náà pé ó ní ó tún ba obìnrin lọ́wọ́ nínú àwọn fíìmù tó wà. بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد gẹ́gẹ́ bí nǹkan tí aláwọ̀ àbọ̀ abdullahi ṣe ní àlàyé nípa àwọn sàhábí bí òṣèré náà ni àgbọ́ yẹn nípa pé gbogbo àwọn tó bá ti jẹ́ máa ń fẹ́ bọ láti máa fi ti sọ́rọ̀ àwọn sọ̀hábí ànábì sallallahu alaihi wasallam kọ́dà wọ́n sọ nìkan ló sọ áhà rẹ̀ ẹ̀ṣẹ̀wádìí dáadáa àwọn lò fún àyíntí àwọn síkẹ́ ọ tí àwọn fẹ́ lò lẹ́nu wọn fẹ́ lò fún ọkọ̀ orí bẹ̀ látara pa pé àdìsí gẹ́gẹ́ fún ara tó wọ́n tú pẹ̀lú dọ́wọ́sùkú jẹ́ òkú ẹ̀sìn nínú àwọn tí a gbọ́dọ̀ ní pé a gbọ́dọ̀ ṣe ṣéun pẹ̀lú ọlọ́run wọ́n fi ti sọ́dọ̀ àwọn sàhábé wọ́n bá sàárè sọ̀rọ̀ ìgbàlàkà yẹn kò bẹ́ẹ̀ sí rárá bí àrùnyẹn ṣe jẹ́ nìyẹn ìbéèrè ẹni tí ó tẹ̀lé tí ó bá ẹni sàn mo خطبة أفاني بي جوبا وجه كي يماشي خطبة خطبة ني تانكو ني توسي كي يما توسي وفيرين سوي باي نسي àti kí àlùmọ̀sọ́fáhà kí yما bá obìnrin bá ọwọ́ jọba àwẹ̀jẹ́ àkókò bá àwẹ̀jẹ́ àsókè rẹ̀ ní orí ìyẹn nípa pé nǹkan tẹ́lẹ̀ yìí ń ṣe nípa mọ̀sọ́fáhà yìí ìṣẹ̀lá ńlá ni kí a máa bá obìnrin gbàwọ́ anábì sallallahu alaihi wasallam kọ́dà nínú gbà tí ìṣẹ́ Ramadan ga anábì ní wọ́n mú irin kan ti bọ̀ná kan wá gbóná kan wá ti bọ̀lá orí èsì dùn ọ́tó kan bà kó burú ó ṣe wá burú jà yẹn ní tó ṣe tọ́ ọba obìnrin tí ìṣẹ̀lẹ̀ wọ̀ rẹ tọ́ ọba lọ́wọ́ yìí ní tó ṣe yẹn ó burú ju kéèyàn ti irin bọ̀yàn ní tó gbóná kéèyàn ti bọ̀yàn lára lọ subhanallah wọ́n tiri bẹ̀yẹn wọ́n wá parí fún yíyí ọbẹ̀ pani wọ́n rẹ̀ nìkan tó ń bá yẹn bawọ́ wọ́n wá sọ̀rọ̀ wọ́n yà nílò wọ́n ṣe ọ̀rọ̀ rẹ̀ nìkan tó tiri bẹ̀yẹn ni ní tí wọ́n ṣe gan ó burú jẹ́ tó tiri bẹ̀yẹn lọ ní gbóná pápá tí wọ́n ṣe gan lágbára kí wọ́n máa bẹ̀rẹ̀ ṣẹ́ náà láàyè àmọ́ tó ti bẹ́ẹ̀ náà kọ́ kò bá àwọn ìjẹ́ sóra ẹni ni jọ̀lẹ́ Ramadan ẹ̀ṣẹ̀ ní bákan náà ni khidba khidba àmọ́ níbàámu pẹ̀lú bíṣẹ̀rí àṣẹníká ṣe ni kìí ṣe tóòsì tí àwọn afúnnímì lọ́dọ̀ tí wọ́n yà wọ́n délé ìwé ní jamia nílùú náà wọ́n wá ní sísá ọjọ́ ìfẹ́ ni wọ́n dẹ̀ sáàgbé ìwé ni ẹni tó sísun sáà lọ́kàn dà mọ́ ẹ̀yìn láti pè ọmọ àtàmà àrẹ ọ̀dà ṣùgbọ́n ọ̀rọ̀ gbogbo nǹkan ká máa wa ó dẹ̀ yàtọ̀ gédéńgbé sábà ní ká wo àwọn ìtumọ̀ ẹ̀sìn gbé wa ẹwọ̀rọ̀ tìjú tí a gbọ́bẹ̀ lọ́dọ̀ wa ọ̀tọ̀ nínú ṣẹ̀ríà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bọ̀ká tó sì obìnrin nínú àwẹ̀ kì ṣe kí ni o kì ṣe ẹsẹ̀ kò lè bá àwùjẹ nítorí pé òun Assalamu alaikum. جماعة التكفير جابته ẹ̀rù rírì wọ́n ní kí ni ṣubhatu jamaatu takfir jabata nítorí wọn kí fóònù sí ọ̀dọ̀ ọ̀kan lára àwọn ẹ̀yà wa ọmọ ẹ̀yà wa ṣáàlá ta'ala orí pé láti fi tẹ̀lé súnà nígbà Muhammad sallallahu alaihi wasallam pé laysa al-khabar kal mu'ayyana ìròyìn kò lè tó àpòjúbà ríra ń pa الميكروفون ينتقل إلى أبي عبد الله فليتفضل مشكورا قصد دي فوادر واسواد الله أو يبتني سمتهم بيري نبا بيري بين متكفوه بسم الله نبا أخوانا يكفوه إيه inṣàlá kí wọ́n tún máa sọ̀rọ̀ lọ tó bá ti sọ̀rọ̀ fún àwọn àsìkò díẹ̀ lórí àsìkò oorun bẹ́ẹ̀ pé kọ́sẹ̀ tí ó parí program tèmi nìyẹn inṣàlá. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ah, ìbéèrè tí wọ́n béèrè yìí sọ àwọn sáàbì wa náà lè dáhùn rẹ̀ sọ wọ́n kà fẹ́ bọ́yá kọjá sí pẹ̀lú tèmi ló ti jáde ni nítorí pé èmi lu ọdún tó pọ̀ ń bẹ̀ Ah, ọlọ́run sì ní kí àwọn kọ̀ ní tèmi rí sẹ̀wọ̀n pé tó bá di mú ìyàmá tẹ̀lé rú àwọn mẹ́nhàjù báyìí tó túmọ̀ sí pé ṣùgbọ́n ọba kó sànú ìyàn ni tó torí pé nígbà míì tí yàn bá ronú sí pé báwo gan nìyẹn ṣe gbọ̀ tó ń gbà tí yàn tẹ̀lé mẹ́nhàjù yìí gan ni ó máa wò pé ah, ọlọ́run ọba ẹni tó máa lọ́mọ gbọ́n lọ́mọ gbọ́n tó yẹ bá ní sìn kìí ṣe pé kìí ṣe pé pẹ̀lú gbìyànjú ara yẹn ni ẹ má fi ń dá ọgbọ́n gbọ́n tí kìí bá ṣe pẹ̀lú ìtọ́sọ́nà ọlọ́run ọba ìbéèrè yìí àkéése béèrè tí a lè rí dáhùn láàrin wákàtí méjì mẹ́ta mẹ́rin tó yẹ bá ní sí so kódà kéése béèrè tàlẹ̀ dáhùn láàrin oṣù kan nítorí pé ẹni táwọn wí yìí ó ní àwọn ìrújú tó pọ̀ gidi gan tó yẹ bá ní sí yìí so tẹ́ bá dẹ̀ ti ń sinyanjú ìrújú yẹn yóò tún máa mú ìrújú mẹ́wàá ibi tí wàhálà ibi tí wàhálà ibi tí wàhálà ibi tó lágbára sí yẹn gbàtẹ́ bá ti yanjú ìrújú kan kò tún ní dákẹ́ tó tún máa mú ìrújú mẹ́wàá so yín kà àyán àwọn nǹkan kọ̀ọ̀kan láì ní sàlàyé ẹ̀ tí bá ní sísò inshallah ta'ala torí àsìkò lè gbà láti sàlàyé rárá so alákọ̀ọ́kọ́ nínú àwọn àrújú ilé tó sí àfá yìí tó máa ń tàkàkiri so náà ni pé àfá yìí wọ́n jẹ́ni tó máa ń dá àgbọ́yé kìtàbà ti súnnà wọ́n máa ń dá àgbọ́yé pẹ̀lú ìfẹ́nu wọn wọn kì ń gbọ́ àgbọ́yé kìtàbà ti súnnà pẹ̀lú àgbọ́yé so eléyìí báyìí sì nínú àwọn tó ní agbára jù nínú àwọn ọ̀nà tí àwọn oníbídà mẹ́lò ní so ọ̀nà tó ní súnnà sí bí yàtọ̀ sí wọn ni pé kìtàbù wà súnnà a máa gbàgbọ́ yẹ tíra ọlọ́run ọba àti súnnà nẹ́bì lórí àgbóyà wọn sálà pé a ní fún àyà Kùránì nítumọ̀ kan a ní fún hadith ọ̀nẹ́bì nítumọ̀ kan àyàfi kárí pé ìtumọ̀ yẹn làwọn sálà fún gbàgbọ́ yẹ so àmọ́ àfọ àyíntì òun máa ń gbọ́ àgbọ́yé ẹ̀rí pẹ̀lú ìfẹ́nú yóò máa tú àyà Kùránì láìkùn ńlá wípé ǹjẹ́ nìkan ti ẹ̀wí rí yóò máa tú hadith Ànábì láìkùn ńlá wípé ǹjẹ́ nìkan ti ẹ̀wí rí tó sóhun sáàtẹ̀ ti gbọ́ lárúbáwá náà èyí lárúbáwá náà sì ní kò dúró so ibà ní ibi tádà wà nìyẹn lárúbáwá ní òdúró so lárúbáwá tó lọ́fẹ́ fi kó yé gan agbé lárúbáwá náà sórí òṣùwọ̀n lárúbáwá agbé lárúbáwá yé gan ó mẹ́hẹ̀ so ibà ní so ká máa sọ yí pé ó ti ẹ̀tọ́ abẹ́ máa dá gbọ́ yìí fúnra rẹ̀ tó alákọ̀ọ́kọ́ ni ẹ̀sọ́ eléyìí ló sì burú jù kódà gbogbo àwọn bítàn gbogbo àwọn wàhálà tí afa yìí kó sí ìtọ́fà ni àmásídàrú ẹ̀ nìyẹn ìpìlẹ̀ rẹ̀ ni pé afa yìí ń gbàgbọ́ yìí kìtàbà àti súnà lórí ìfẹ́nu ara tiẹ̀ láì lẹ́nu kẹ́kẹ́ tó ṣáájú ẹ̀ ó dẹ̀ ń sọ fún àwọn èèyàn wípé káwọn náà máa gbọ́ yìí lọ bẹ́ẹ̀ òun ní ìkápá láti máa gbọ́ àgbọ́yé ẹ̀rí àti súnà àti arákùnrin àti súnà nẹ́bì lórí ìfẹ́nu rẹ̀ láì kùnlá pé ìjẹ́nìkan ti ẹ̀gúrí àbẹ́nìkan ògiri naam ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ṣubhati àfáà òun náà ni wípé àfáà yìí máa wó àwọn àfáà súnnà máa establish ara wọn tó yíba ní sí tó torí pé sẹ́rí ọ̀rọ̀ ṣubhati wọn ó yàtọ̀ pé ẹ wọ́n sọ pé gbogbo mídíà kúkúrú ni wọ́n ti lè kà àwọn ṣubhati wo gan-an fi ń fi gbogbo àwọn kí làwọn nǹkan tí wọ́n fi ń dá àwọn èèyàn láàmú tó fi jẹ́ sí pé nǹkan yẹn ń wọnú àwọn èèyàn mo rò pé yẹn gẹ́gẹ́ ní ṣùgbọ́n kí làwọn ìrújú wọn tó fi jẹ́ sí pé ń wọnú làákàyà àwọn èèyàn ní kòfídíà ní kókòrò òun náà ni pé àfà òun lálà sí àwọn àfà ó sì ń pè ta'ala yóò sì máa bá àwọn àṣìṣe Ibn Taymiyyah yọ káàkiri níbi jẹ́ sí àwọn atárọ́jọ́ kọwàjẹ́ wọn wá afárí gbóná ju èyàn lè má sọ lẹ́nu bẹ̀tí ọmọ wà lọ́gbà ẹgbẹ́ à ìbínú tẹ́lẹ̀ rẹ̀ lọ́la sí ẹ̀rọ tẹ́lẹ̀ àjọ òjì ọ̀nà tí ó dáa báyìí tí ó tẹ́ kọ́dà mọ́ orí kan náà àwọn ọmọ wọn tó rà nísìn tó tó sì wà nílẹ̀ títí nìsìn bóníà ilé yẹn tó fi yé ipé ìbínú tẹ́lẹ̀ àjọ àbájára tó bright jù lọ àbájára tá brilliant jù ìbínú tẹ́lẹ̀ lọ kò sí nǹkan tó fà nítorí ipò tá a bá gbẹrẹ sí tó rà nísìn tó àbáwo jalè tíra àbá lọ́dọ̀ àwọn afáàmọ́ bí kíkẹ́ ní sárítọ̀ nípa ọ̀rọ̀ tíra kí yẹn rí ọ̀rọ̀ kan lọ́dọ̀ ẹnìkan kó wá pa ókú ẹni ẹrẹ́kọ́ wá sọ̀rọ̀ ẹ bí kí wọ́n lọ ní bí kí wọ́n lọ sọ̀rọ̀ yẹn tábà bá ń ṣe ìjókòó hadith wọn ẹrù kó afáàmọ́ hadith ni afá ọ̀dá kankan mà nínú hadith kódà àwọn ẹnìkan hadith mẹ́rin nínú àgbáyọ̀nẹ̀ nàwàwíyà mẹ́tínà wà sánadá ẹyọ sánadù dànù ẹbí mẹ́tínà nìkan lẹ̀ wọn ẹ̀dídà kan lẹ́yìn ẹni tó bá fẹ́ jà níyàn ẹ pè wọn ẹ pè wọ́n báyìí tàbá ti parí ẹ̀dá fẹ́ni káka àdìsọ yọ kan fún yàrá méjì nínú àgbáyìn nàwàwíyà martinez ẹni kan sanet ẹni bá fún òdìdíkà so àbọ̀sì gbé tíra àbáwá lọ kà àwọn tíra ibi tí àwọn àwọn àbá ti yanjú ọ̀rọ̀ hadith tó ti yanjú pé ẹ tó ní problem nínú hadith ní táwọn àbá ti tẹ́ mọ́lẹ̀ àbáwá lọ dàgbà yóò wá yẹjú ẹni jọ sátọ̀dé yóò wá pa ókùn ẹni tó ṣe àwọn ìgbìyànjú ẹrẹ yóò wá mọ sí ìgbà tó kó òun ló kó àwọn ìgbìyànjú ẹjọ àwọn ẹwà ní àbáyẹmọ hadith gan so kò sí nǹkan kan tó fà ju pé afáfẹ́ máa gbé àpèmọ́ra àwọn nǹkan kan ọbẹ̀ máa gbéra rẹ̀ sí àwọn ipò kan tó yẹ sí pé ó ní agbára gidi gan so ó rà ní ìsokọ́lọ́ ọba kó sànù wa nínú ẹ̀ nínú àwọn ṣùgbọ́n àtàwọn àfà àfà náà ni pé yọ́ máa sọ wípé òun pè wá lọ sínú kìtàbà ti sunna mò ń pè yín lọ sínú kìtàbà ti sunna ni o mò ń pè yín lọ sínú kìtàbà ti sunna ni o kò sẹ́ni tí ó máa gbọ́ eléyìí tẹ́lẹ̀ òní máa gbọ́ pé ah, ìyẹn ló ń pè wá sínú kìtàbà ti sunna àkíwá ló túnkù kí náà wákàkiri ní táwọn wákàkiri náà láti rí súnà táwọn wákàkiri náà lè so eléyìí náà yóò máa mú àwọn ẹgbà tẹ̀jẹ́ pé àti táwọn wá náà nìyẹn wọ́n fi àkíkọ̀ kìí ṣe kìtàbà sí súnà ní pìyàn lọ tó rà nísìn so ìgbé púpè ló ń pìyàn lọ síbẹ̀ ẹgbẹ́ àwọn oníbídà náà wọn náà máa ń lo àwọn ẹ̀rí wọ́n máa mú àwọn ẹ̀rí wọn náà kọ̀ á àti nínú súnà Ànábì sallallahu alaihi wasallam àmọ́ kìí ṣe lórí nǹkan tí Ànábì sallallahu alaihi wasallam àtọ́nà wọn bá gbà lérò náà máa ń lò lórí wọn máa ń lò lórí ìfẹ́ náà wọn tó lé báyìí náà àbá náà máa ń ṣe tó lé báyìí àbá náà máa ń ṣe jẹ́ àbá ní tẹ́síkíyà kí ẹ̀mà zakara rẹ̀ kí ẹ̀mà fọ́ ẹ̀mà èmi ní kẹsẹ̀ kẹsẹ̀ mi o èmi òun rẹ̀ yẹ̀kẹ́ kẹsẹ̀ mi o mi ò bẹ̀rù ẹni kẹ́kẹ́ ẹ̀rọ̀kùn ta ní ọmọ sọ fún òun ní kan ṣe tọ́kàn yóò ní balẹ̀ àti mọ́sìn lọ́dọ̀ rẹ̀ èmi ò wà èmi ò èmi burú kẹrẹ láti Egypt rẹ ti mà mí ń sì àgbàkọ̀ fún mi èmi ó sì àgbàkọ̀ fún mi ò lè kọ́ lọ́jọ́ bá sí ọ́ mọ́rọ̀ pẹ̀lú pẹ̀lú pẹ̀lú bábá tí máa pariwo o báwo tó jókòó tó dúdú ìdébà tó pé wàhálà dé lónìí kò sáwọn ọ̀rọ̀ yẹn o sì máa gbọ́ tí ò ní mú yẹn wọ́n gbogbo ọmọ yẹ onírúurú ni ó tẹ́lí lọ́sẹ̀ tọ́lọ orúkọ bàbá rẹ̀ wọ́n máa ń dì mọ́kò kí ẹ máa dì mọ́kò kí ẹ máa dì mọ́kò ilé máa ẹ tó bá máa ń kọ́ọ̀tì ọ̀bàjá bí ẹ máa ń sọ̀rọ̀ náà mò ń sọ̀rọ̀ ni abáza omi èjì mọ́pọ̀ wàláì ó kà kọ́ tí ìrànlọ́sẹ́ ni ìmọ̀ ní mọ́pọ̀ yàrá ìdìbò fún bàbá rẹ̀ láì lọ́wọ́ àjìbò kí ló dé tó fi jẹ́sí pé abáza omi níta ń gbójú níta ń gbéta ń dájú kọ kẹ má bàa mú sunna lọ́dọ̀ wọn ó lè jẹ́sí pé òun nìkan ní ẹ̀rọ àrùn sunna ti ń bẹ́ẹ̀ nàìjíríà yìí so inú inú ìkẹ́tọ́lọ́ ọba bá ẹtí ọ̀nà sábà yín sì kó tó ṣe àdínkù wádìí kó tó lè pẹ̀lú mí kó tó ṣe àdínkù wádìí àmúgbà tó bá yẹ kọ́nà kan náà ló ti mẹ́sìn rẹ ẹni yẹn sì ṣe màṣù yóò máa ṣàìṣe tọ́pọ̀ ajẹ́gbogbo tó bá mú lẹ́dọ̀ rẹ̀ lẹ́gbogbo tí bá ti ṣe lọ́mọ mú ọmọ má ti ṣe náà papọ̀ mọ́ àwọn tó máa bá fi sàánú wa ni pé ṣé kàlọ́gbá ni sọ̀rọ̀ kẹ́ńgbà ni Ibn Taymiyyah ni sọ̀rọ̀ kẹ́ńgbà ni àwùjá ọ̀rọ̀ Ibn Taymiyyah yìí Ibn Qayyim ti ṣàlàyé ẹ̀ kò rí bẹ́ẹ̀ àmọ̀ tí Ibn Qayyim àti Ibn Taymiyyah ọmọ kí wà dàbà ni o so Imam Ahmed ni sọ̀rọ̀ ńgbà ni ìkọ́jẹ́ pé Imam Malik lọ́ra ìtìlórí mas'ala yẹn bó bá jẹ́ pé Imam Ahmed nìkan oní ìlàbọ̀ súnmọ̀ ta gbàgbọ́ ẹ̀tì ọ̀nàṣà nípa Imam Malik wọn wá gbá àti sẹ́wọ̀n lẹ́gùn ẹ̀ àti bá tí Imam Ahmed bá ṣe mistake á máa mú mistake wọn ṣẹ̀sìn problem wọn nìyẹn wọn ní àbá súnmọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ àbá súnmọ̀ ṣe pọ̀ tó táwọn ń dáńjà pàní lọ́dọ̀ wọn lóríṣiríṣi ẹlòmí ò tún wá lọ́la ẹlòmí ò tún wá lọ́sẹ̀ tí ń bọ̀ ẹlòmí ò tún wá ní Ìbàdàn ní gbogbo ẹ̀ ó ń kálukú ní àwọn nígbàtí wọ́n ń ṣe lẹ́kẹ̀ọ́lẹ́kàn so àwọn agbó tí bóyá bóyá ẹni ẹ fi ṣe Ah, ohun fóònù ẹ̀ ni wọ́n gbọ́ tí iṣẹ́ kàmúdì ìyá dùn wọ́lọ́yìn tó bá lọ́tẹ̀mí tó wá sọ́tẹ̀mí bí ẹ̀ àwọn èèyàn tó ń gbámúdì ẹ̀yà wọ́n tó gbólé wọ́n tó gbólé nítorí àǹfààní pé súnà pọ̀ ni ẹtí ọ̀nà sáà àmọ́dọ̀ tí wọ́n fún o jàbàtà nìkan ni àmọ́ nísìnyí o lè mú àbúbejì báyìí o lè mú papọ̀ mọ́ àbúbejì wọn máa ṣẹ́ tiwa ní o èmi máa ń sọ dáadáa tí ó dá nísìn wàlọ́ ìkọ́dà ìgbìmọ̀ àwọn àti ẹgbẹ́ jìnà sagbárí gan wàlọ́ ìlú fẹ́rọ̀ bàbá rà dé ibi tẹ́mi bá ti ń sọ̀rọ̀ jàbàtà àbúgbò jù ní dúbẹ̀ bí mo ṣe wà yìí kí má dì bẹ́ẹ̀ di jàbàtà nísìn kò sẹ́ni náà tó lè kojú mi gbogbo wọn torí àgbákò ni àárín dáadáa mọ́ tí ó dá nísìn mo lè tí má tún ni mo fẹ́ di bẹ́ẹ̀ àkílẹ̀ jàbàtà ọlọ́mọ jàrí o ẹ̀wọ̀n náà kò sẹ́ni náà tí ó jókòó wájú mi tó di bẹ́ẹ̀ jẹ̀ nù wọn torí jàbàtà kì í rí di bẹ́ẹ̀ di bí mi mo fi ọlọ́mọ àti ìkọ́ni o mo fi ọlọ́ba tó gbogbo ra kéèrì yìí mẹ́rin bí ni tó dá ní sùn torí ọlọ́ọ̀ba kó sàánú wa sá so àwọn nǹkan wọ̀nyí ó pọ̀ gidi gan so àwọn mọ̀kànlá wá pọ̀ pèsè mọ̀kànlá wọn béèrè ṣùgbọ́n wọn wọn kí làwọn ṣùgbọ́n láti wọn tó wá pọ̀ lóríṣiríṣi tí ó bá ní sìn lórí ọ̀rọ̀ ọkùnrin yìí tó ẹ́sì pé wọ́n jòkó wọ́n ṣe tí ó bá ní sìn ilé táwọn àbọ́bìlá àdéwọlé náà ṣe òun náà fún gbòòrò káàkiri ilé tí wọ́n ní káwọn náà máa ṣe díẹ̀ díẹ̀ àwọn náà ń dọ́ à ń gbìyànjú ẹ̀ díẹ̀ díẹ̀ ká máa lọ bú àwọn kìíní yẹn tó ó ṣe mọ́ kí ó ṣe wá láǹfààní sí wallahu a'lam. جزاكم الله خيرا سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك عاكر ان شاء الله عظيم عظيم ẹjọ́ sí alẹ́ yìí. èmi kọ́ mo ní fóònù ẹ ń bọ̀ lọ́dún bọ̀ ó dẹ̀ ti tì gan. Okay.